أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله أدم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وجميع من تبع سنته إلى يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة الأولين والآخرين وشهادة أولياء الله المتقين وأشهد أن محمدا عبد الله ورسوله سيد الأنبياء وإمام المرسلين من أرسله الله رحمة للعالمين اللهم صل وسلم عليه وعلى آله وصحابه وأزواجه أمهاتنا الطاهرات وجميع من تبع سنته واهتدى بأديه واستنى بسنته إلى يوم الدين أجمعين أما بعد فيا أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته ليكن في علمكم جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aṣáájú wa ọ̀gá wa anabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run ìtì atọrọ fún anabi Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀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 àwọn tàfàsírì wa tí a ti ṣe kọjá a fi ń yanjú àwọn wàhálà àwọn èyí tó wà láwùjọ àpapọ̀ àwọn èyí tó wà láwùjọ kéékèèké àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ẹbí àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ará àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ọkọ síyàwó àwọn wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin ìlú òun ni à ń tanná ìmọ́lẹ̀ alikitaabu wa sunna sí gbogbo ẹ̀ torí sábà pé ní wàmán lam yẹji alilọ wùlẹ wùnúrọ fáman la omi nùr gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ̀n bá tàn mọ́lẹ̀ fún kò lè mọ̀nà gbogbo ọ̀rọ̀ tó bá dàrú láyé alukurani láfi tó sunna nabi láfi tó ala ya'lam man khalaqa wa huwa al-latiful khabir sí ọba àlekè ọlá sí ọmọ àwa tó dámọ́ ni sebo ń lọ dá wa ọba tó dá wa ń sọ alukurani kalẹ̀ òun ló rán anabi wa muhammad sí wa láti lè wá tó ayé wa láti lè wá tó alikiyama wa tó bá rí bẹ́ẹ̀ bàbá tó ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ọlọ́run láfi tó bàbá tó ọ̀rọ̀ alikiyama tọ́lọ́run láfi tó bẹ́ẹ̀ yẹn bá ti yọ tọ́lọ́run kó nu ayé rẹ̀ ayé rẹ̀ ó dàrú bẹ́ẹ̀ yẹn bá yọ tànàbí kó nu ayé rẹ̀ ìgbésí ayé rẹ̀ ó bẹ́ẹ̀ yẹn bá fi ìmọ̀lẹ̀ tọ́lọ́run tó gbésí ayé yọ rọrùn bẹ́ẹ̀ yẹn bá fi súnà nábì tó gbésí ayé yọ rọrùn jẹ́mọ́ ọ̀rọ̀ tí a nípa wàhálà èyí tí ń ṣẹlẹ̀ sígbésí ayé àwọn èèyàn láàrin ìlú èyí tí ń ṣẹlẹ̀ sígbésí ayé ọkọláyà nínú ilé àtàmọ́lẹ̀ síbàgbé wọn lára pé ọkọ ó ṣe báyìí ìyàwó ó ṣe báyìí ọkọ ó ṣe báyìí ìyàwó ó ṣe báyìí kí àlàáfíà kó lè wà nínú ilé gẹ́gẹ́ bí Islam ti fẹ́ kálàáfíà wà láàrin ọkọláyà kí fọkànbalẹ̀ kó lè jọba gẹ́gẹ́ bí islam ti jẹ́ ẹ̀sìn ìfàyàbalẹ̀ tó fẹ́ kí fọkànbalẹ̀ kó jọba láàrin ẹbí láàrin inú ilé ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ aràn ẹ̀gbẹ́ kan ó wá kù mi ẹ̀gbẹ́ tá a fẹ́ rán lónìí ó lágbára ju ẹ̀gbẹ́ tá a parí lọ èyí tó fúyẹ́ nú ọ̀rọ̀ lánàá tán àwa fẹ́ rán èyí tó wúwo nínú ọ̀rọ̀ ṣẹ̀ríà ìsìláàmù sì rán bẹ́ẹ̀ àkídà wa rán bẹ́ẹ̀ alikitaabu ọlọ́run náà bẹ́ẹ̀ sunna nabi wa muhammad sẹ́rí ọ̀rọ̀ tá a fẹ́ràn yìí àwọn èèyàn kan bẹ tí sheikh islam ibn al-qayyim al-jawziya ó ká mọ̀ pé wọ́n ń bẹ láàrin wa náà tá a jọ máa ṣèlú tó ṣe pé ní tá a yìí wọ́n sọ pé a sósì lè rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dandan ni ọ̀rọ̀ àlá ni ayé ń sọ ni tẹ́ bá lọ wo tírà kan tá ń pè ní at-tafsir al-qayyim tí sheikh islam ṣe page five hundred and seventy three ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wà ń bẹ̀ tẹ́ bá tún lọ wo tírà tí sheikh islam ṣe bákan náà ibn qayyim al-jawziya rẹ̀ tẹ́ ń pè ní at-tibb ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí náà ibn al sọ̀rọ̀ yẹn náà sínú tírà at-tibb page two thirty one. Ibn al-Qayyim ń sọ pé ní abutolat ta'ifatun mimman qalla nasibuhum mina sam'i wal-aqli amra al-ayn sẹ́rí ọkọ àtìyàwó máa gbé ọlọ́run dákun máa fi sọ rẹ sọ wa ọlọ́run máa pẹ̀lú wa ọlọ́run máa kún wa ọlọ́run máa ṣe dáadáa fún wa ọlọ́run máa wa wò ẹni tọ́lọ́run ó lò lálàbúrú sí wa ọlọ́run máa sí wa ọkọ àtìyàwó máa bẹ dáadáa tí ọkàn díjọ kan tí ò ní nídìí pàtàkì tọkọ ọkàn kìyàwó mọ́lẹ̀ tí ó sì lù ú tí ó ní kọ́sà máa lọ bí ọba lòun ọ̀ pa á táwọn èèyàn ó sì rí i pé ibi tí ń jàjà yìí dé ń tòótọ́ tí wọn bá máa bí wọn ó ti rẹ́síkíwù ìyàwó yẹn yọ pa ń tòótọ́ òun ló sì ti bímọ fún yìí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá a wádìí tí ń fi ń jà tá a ní rí ìdíwà o ń ṣẹlẹ̀ tíyàwó kan wò sùnsùnsùn tí ó pé òun ọ̀sáfẹ́ mọ́ tí wọ́n ní kí lóye tí ó pé alósùn àwọn awádìí kí lóye oṣù àárí tẹ́lómi ń bẹ lọ́n pẹ́rú bí ojoko èmi náà fẹ́ joko yọ sàkẹrù yọ lọ yọ lọ tán kójú tó wálẹ̀ bójú bá wálẹ̀ tán yọ máa wá sunkún yọ wá lé kò ní bámá ìdí wà fún o tíṣẹ̀rí àfidí múlẹ̀ bẹ́ẹ̀ lẹ́rẹ̀ lómi yóò jí láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé rẹ̀ yóò máa rí ṣe yóò máa lówó ìgbésí ayé rẹ̀ yóò máa dá ẹ kàn rí pé lójijì nǹkan kan yí padà náà ni gbogbo ń tó ti fàárọ̀ ṣe yóò máa bàjẹ́ lójú ẹ̀ bí mọ́tò ti ń jáàmù ti ní accident bẹ́ẹ̀ nílé rẹ̀ yóò máa jóná bẹ́ẹ̀ lọ́mọ́ ọmọ àfòsánlẹ̀ tí ó máa kú bẹ́ẹ̀ lòun gan ọmọ sàárẹ̀ tí ó máa pé owó ń tọ́ wá sí tanu ẹ̀sà tàkì ń sàlálàáfíà ìtọ́wá burújú yìí ń lọ wọ́n wàá gbé dọ́sípítù àwọn dókítà wa a ti yẹ̀jẹ̀ wò a yomi wò kò sí ti ń yóò sì máa jẹrora yóò sì máa ké ọlọ́nlọ́wọ́ amayé ọlá ọlọ́nlọ́wọ́ ilé tó ti tú níbi irú nǹkan ọlọ́nlọ́wọ́ ọ̀dẹ̀dẹ̀ tí ń tòrò tó ti dàrú níbi ọlọ́nlọ́wọ́ èèyàn tó tí ò tiẹ̀ fìgbà kan dáa fún rí tọ́wọ́ abáràn ràn látàárọ̀ rẹ̀ alẹ́ ọ̀rọ̀ àárọ̀ ọjọ́ rẹ̀ ọwọ́ abáràn ràn dọjú alẹ́ bẹ̀ ọwọ́ àfìlọ́ bọ́lọ̀ ń bẹ́ẹ̀. ẹlòmíì ò ti gbóòórùn owó rí ẹlòmíì kò sídìí kankan wọ́n kàn fún wèmí sẹ́pẹ́ sáà máa lọ lé wọ́n ní kílódé wọn láwọn sáyọ̀ ńlá rẹ̀ náà ni kílẹ̀sẹ̀ mi wọ́n ní sáà lọ bí àwa àfa ẹlẹ́sìn tá a bá àdírẹ́sì irú ọ̀rọ̀ báyìí ká sì mú solution wá fún mùsùlùmí wọ́n gbà bòmí lọ èèyàn ní máa wòran kó fẹ́yàwó lọ́dún mọ́kànlá kíyàwó rẹ̀ má bímọ kó sì dọ́sibítù kí wọ́n sọ fún lọ́sibítù pé kò sí ní tó sí ọ ìyàwó náà kò sí ní tó sí ọ yóò wá solution èèyàn ní rí ṣe kó o rí pé òun dẹnu àkáǹtì fifty million lọ́wọ́ mbẹ́ wàhálà wa ń dé fifty million wa ń di five hundred thousand kò sí wàásí tẹ́sẹ̀ fún yóò wá solution èèyàn níjẹ lórí láyé kí wọ́n sọ ń pẹ́tọ̀ ọ̀gá ni o ti dè yẹn àmọ́ àwa yọ ọ́dọ̀ mẹ́yìn gbogbo ọ̀nà tí ò ní gbàdọ̀ mẹ́yìn ní wọ́n ṣe kí ni yóò máa san. àwọn wàhálà wọ̀nyí ń dalérú ń túlé ń sọ olówó dolòsì ń sọ gbajúmọ̀ dẹni tá a mọ̀mọ́ ń sọ alálàáfíà àdálà rẹ̀ ń sọ dókítà dòmùgọ̀ tí ó ní nǹkan kan ò sèèyàn tẹ́ni wọn ó sì máa kétí ọmọ yíra ńlẹ̀ ló àwọn wàhálà báyìí ti ń da àwùjọ láàmú àwa àfẹ́ ẹlẹ́sìn pàtàkì jùlọ àfa tó gbé kìtáàbù wà súnà dání tí àwọn èèyàn máa fọmọ ẹnu òmùgọ̀ sọ̀rọ̀ sí wa ẹlòmíà sọ pé ẹni táyé bá lé títí títí wọn ò bá tẹ̀ wọ́n sọ di tẹ̀bílígùn orí bẹ́ẹ̀ islam jẹ́ àmọ́ pàwọn nǹkan wọ̀nyí ń bẹ ó sì mú solution wá lórí ẹ̀ á wà á àdírẹ́sì àwọn nǹkan yẹn níwọ̀n bá ṣókí solution tí islam fún wa á wà á fún gbogbo mùsùlùmí kí mùsùlùmí yé dààmú nínú ìgbésí ayé wọn kí wọ́n yé dìdàkudà kí wọ́n yé di kèfèrí kí wọ́n yé tojúbọlé ẹlẹ́bọ kí wọ́n yé tojúbọlé olóòṣà solution tá a bá fún yín mo fi ọba tó dá mi búra kì í ṣe solution táwa ò lórí tí ò jẹ́rìí gbogbo nǹkan ní bẹ́nu alikitaabu wa sunna ọlọ́run ọba ní ma faratina fil kitaabi min shay kò sí nǹkan kan tẹ̀ ń wá láyé táwọn ọlọ́run ò ti lóòdù ẹ̀ sínú tírà tá a sọ̀kalẹ̀ fún yín imaamu abu ntẹmiya ibn qayyim al-jawziya ọlọ́run èèyàn kan bẹ mimman qalla nasibuhum nínú àwọn tí ìmọ̀ wọn ò tó mina samu wal aql amra al-ayn níbi ọ̀rọ̀ tọ́lọ̀ ń kalẹ̀ níbi ọ̀rọ̀ làákàyè làákàyè wọn ò jiná pé nǹkan kan bẹ tí ń da nǹkan rú tà ní fojú rí àwọn tí ń da nǹkan rú wà tá sì ní segin ni ní fojú rí àwọn eléyìí wọn la pé a kí sọ pé ńgbà náà fẹjú ojú tó wá ni ó tòrò ń tàn ni la dandan lásán tí ò ní ni imam bun tẹ́mi ibùn kọ́ ìmọ̀jọ́sí jẹ́ oyé wa ó ní wà á wùlà àwọn tí a bá ń kọ́rọ̀ òrí bá àwọn tí a ń sọ bẹ́ẹ̀ min aj'ali nasi bis-sam'i wal-aql àwọn eléyìí ń aláìmọ̀ká sámú ni wọ́n gbogbo ntọ́lọ̀ ń sọ̀kalẹ̀ òye wọn làákàyè wọn gan òtún jẹ́ná wọ́n lọ bìkan níjó ni wọ́n sì bí mi béèrè ẹ̀yìn bá béèrè pé ẹgbẹ́ ọmọ ni ah sórí béèrè tó béèrè yìí jẹ́ ń dáhùn ẹ̀ fún ọmọ wa dáhùn ẹ̀ fún bí sẹ́rí àti dáhùn ẹ̀ ni wọ́n sọ fún mi pé mo mú fọdílù àti jamiu lọ ni wọ́n sọ fún mi pé ní nítorí dáhùn yẹn òun ọgbà mo ní ah ìwọ àtàwọn tí ń tẹ̀lé ọ àánú tiẹ̀ ò ṣe mí bí àánú àwọn èèyàn tí ń tẹ̀lé ọ torí báwọn èèyàn bá ń tẹ̀lé ọ pẹ̀lú tó gbé dání yìí aṣọ ọmọ gbọmọ wọn la ìyàwó wọn ọmọ ṣaláìsí lójijì ọmọ wọn ọmọ fòsánlẹ̀ inú ilé wọn ọmọ dahoro wọn ọmọ ṣiṣẹ́ wọn ò ní lálùyọ wọ́n máa wá sẹ́rú wọn ò ní jẹ́ èèyàn lọ́wọ́ máa wá kì wọ́n pé sẹ̀ríà ló ní wọn ó rí bẹ́ẹ̀ tí sẹ̀ríà sì ní wọn ó rí bẹ́ẹ̀ torí pé gbogbo ti ń ṣe wọ́n yẹn ìjàdánwò ọlọ́run ìjẹ́ kọ́lọ́run ó lo èèyàn kan ní sábàbí ọlọ́run lójú ń sábàbí ìlò asadu ní sábàbí ìlò ọ̀sàsí ń sábàbí tí ó kọlẹ̀ nìní tọ́lọ́run sì ti fún wa ní solúsàn tá a fi ṣe kí tá a fi wo ọ̀pá solúsàn sí ọwọ́ ń pẹ́ ò sí kò sí kò sí nǹkan tí ń sàwọn èèyàn rẹ̀ ńgbà mọ́ wa bọ́rọ̀ débẹ̀ làwọn èèyàn rẹ̀ bá wúra wọn wọra wọn lójú pé ah mo sì mẹ́rin wá pé nǹkan báyìí ṣẹlẹ̀ eléyìí gbogbo ẹ̀rú náà láàmú díẹ̀ wá ń bì í àwọn tí sẹ́rí àbá fi múlẹ̀ agbọ́dọ̀ fi díẹ̀ múlẹ̀ kéèyàn máa gbé kò sírú ẹ̀ kò sírú ẹ̀ ah ń bẹ sẹ́rí ajé àmọ̀ pé ń bẹ kí wàá ní foundation àwọn nǹkan yẹn ibo ní ti bẹ̀rẹ̀ á wù láti gbòǹgbò tí n bá ti bẹ̀rẹ̀ sí wù láti gbòǹgbò yín wàá rìsọ́ọ̀tì ẹ̀ tí n bá gbé débi rìsọ́ọ̀tì yín wàá mú solution wàá lérí ẹ̀ solúsàn tí mú wa ń bí wọn náà bá lò ọ bọ̀m̀bì tí ń ṣe ọ pẹ̀lú ògo ọlọ́run ọba ọba àlekèọlá sẹ́rí bí ọlọ́run ọba ti dá wa yìí bá a ti wà yìí ọlọ́run dá sọ́mọ pé inú ilé rẹ ó sùn tó sùn nínú ilé rẹ tó ṣe sà ọ́ lálàá pé ọlọ́gbá ọlọ́àwú sọ́mọ pé wọn náà lọ ń lọ káàkiri èyí tó sùn kalẹ̀ lórí bẹ́ẹ̀dì ń ta ni èyí tí ń rìn káàkiri ń kọ́ ta ni ló fi mọ̀ pé kọ̀rí inú rẹ̀ ń bẹ èkejì rẹ̀ wà sórí tí ń rìn káàkiri ń bí tí ń rìn káàkiri tí ń jẹ́ wọlé di bẹ́ẹ̀dì tí tún jẹ́ wọn bí tí ń rìn káàkiri ń èyí tí ń rìn káàkiri lára ẹlòmíì yẹn nǹkan bú ni èèyàn bú lọ́wọ́ lára ẹ̀ tí ń rìn káàkiri débi pé tó bá dákẹ́ tí bá ń wọ̀ báyìí èyí tí ń rìn káàkiri yẹn lára rẹ̀ tó bá sùn nìí èyí náà ní rìn káàkiri njọ́ tó bá kú tá a tẹ́ ká rẹ̀ èyí náà lọ́jáde èyí là ń pè ní rúhù ẹ̀ njọ́ tó bá kú tá a ní òun la tẹ́lẹ̀ àwọn pé ẹ̀ eh, Suleiman la tẹ́lẹ̀ yìí Sakariya la tẹ́lẹ̀ yìí bá a ti tẹ́lẹ̀ òun sọ́jà sàkámọ́ ní ti ń jẹ́ sàkálà rẹ̀ ṣégin ni ó ti lọ sórí ti ń lọ táwọn fi ń rí bọ́dì òun nǹkan yẹn Ọlọ́run fún lágbára jura wọn lọ bẹ́ẹ̀ yẹn bá jòkó náà ẹ̀mí ti ń bẹ lára tá à ń júwe látẹ̀ẹ̀kan tí ń rìn káàkiri lójú oorun tí ó jáde lára tá a lẹ́mìí bọ́ lára tí ń bẹ lára wa tá a fi ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mi wọn bá wó yẹn ńgbà mí báyìí tọ́ bá ro nǹkan bú pẹ̀lú ẹlòmíì nǹkan bú wọn ó sì máa ṣe bẹ́ẹ̀ mi mi bá sì wò yẹn báyìí tọ́ bá ro nǹkan rẹ pẹ̀lú ẹni tó ń ti ń wò dáadọ́ ó sì máa ṣẹlẹ̀ sí i ìyẹn ló fi yé wa pé ẹ̀mí bú wa ẹ̀mí eré ṣe kí ni ó bẹ́ẹ̀ náà wa ni tẹ́lómi bá ń wo nǹkan báyìí ọlọ́run fi agbára ẹ̀ síbi ojú bí mọ́tò mọ́tò yóò pé ah, mọ́tò yìí sì dáa kó sì jáàmù mọ́tò òun ò ní débi tí ń lọ tí ì jáàmù ẹ̀mí òun ló burú débẹ̀ ẹ̀mí ẹlòmíì ó sì rí pé à ah, ọkùnrin yìí sì ń gun mọ́tò rẹ̀ dábàá ọlọ́mọdé mọ́tò rẹ̀ ọ̀dà jáàmù o bó ti fẹ̀mí wí òun náà tẹ́ni tí ń wa mọ́tò lọ́mọ kí wọ́n wí ọlọ́run ò sì ní jẹ́ mọ́tò òun náà jáàmù tọ́lẹ̀ mi ẹni tí ń wí ẹ̀mí tó ṣe kí ni ẹ̀mí tọ́ da ẹ̀mí tọ́mọ ni kí wá ń bí ẹ̀mí burúkú kí sì ń bí ẹ̀mí tọ́ da kí foundation ti ń lead èèyàn lọ bí mi burúkú kí ni ti ń lead èèyàn lọ́ọ́bí kú ní ẹ̀mí dáadáa wọ́n fẹ́ sọ fún yín o ìpìlẹ̀ gbogbo wàhálà yìí pátápátá àrùn kan ni àrùn ni sẹ́rí àwọn àfẹ́sìn wọ́n gbọ́dọ̀ wọ́n níṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lára gbogbo ayé gẹ́gẹ́ bí dókítà ti ń ṣiṣẹ́ ti ń tọ́jú bọ́dì bọ́wọ́ bá rọ́ dókítà ni ó ẹ̀ bá bá fapá ṣe dókítà ni ó ẹ̀ béèyàn béèyàn bá bímọ dókítà ni ó ẹ̀ sẹ́rí bí dókítà ti ń tọ́jú ara wọn àwa àfa la fẹ́ tọ́jú ẹ̀mí àwọn èèyàn àwọn al-ulama hum atiba'ul arwah àwọn àfa ni wọ́n fẹ́ tọ́jú ẹ̀mí sẹ́ẹ̀rí àrùn yìí tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ẹni tọ́lọ́ ń bá fi sàdánwò fún òun gan fún rẹ̀ ẹ́ sàgbákò kó tó máa kágbákò bẹ́lùmíì àrùn tí mo fẹ́ yanjú lé nìyí tí ń da gbogbo wàhálà yìí lẹ̀ àrùn kan ní bí gbogbo wàhálà tí ń balẹ̀ jẹ́ tí ń bọ̀nà jẹ́ tí ń solówó dolùsì tí ń sẹ́ńtọ́ dáadẹ́ ní tí ọ̀dá mọ́ ilé tó tòrò tí wọ́n ti ń gbádùn bẹ́ẹ̀ àrùn tó bọ̀ wà lẹ́mìí ẹnìkan yóò túnú lé gbangba àrùn yẹn ẹni tó ní ní problem problem tó ti nígbò ti lárùn yẹn gbogbo ẹni bá tó bá dìlì pẹ̀lú ẹ̀ yóò kó alábàáwọn náà ọlọ́run má fàrùn dán wa wò ẹni tọ́lọ́run ó fi dánwò tí ó kó bá wa ọlọ́run lè jìnnà sí wa ẹ̀kọ́ wò la fi bá ròyìn bẹ́ẹ̀ lò yín padà sọ kí làrùn tí mo fẹ́ sọ yẹn àrùn yẹn ni sẹ̀ríà ń pè ní alhassad yorùbá ń pè lóko oríṣiríṣi yorùbá máa ń pè ní kéèta àrùn ńlá ni yorùbá máa ń pè ní ìlara àrùn ńlá ni yorùbá tún máa ń pè ní kẹ́nimẹ́ni ara ẹni ọkọ̀ wo ni wọ́n tún pè é. Eh? ẹ̀gán yàtọ̀ gíbà lẹ̀gàn inú níbí ni ìlara ni inú níbí ni ìlara ni ṣé ẹ rí àrùn yìí àrùn ńláńlá tó burú ni àdánwò ńlá sì ni fẹ́ni tọ́lọ̀ ń bá fi ṣàdánwò fún lọ́dọ̀ tiẹ̀ náà fún rẹ̀ tó nílara láhùn òun gan ní pírọ́blẹ́mù ẹni bá wá fèsì náà ò ní pírọ́blẹ́mù ọlọ́mọ kọjú onílara sí wa ṣe ìlara yẹn nínú àrùn tọkọ ṣẹlẹ̀ lórí ilẹ̀ láyé púpánù tó burú tọkọ ṣẹlẹ̀ lórí ilẹ̀ yìí láyé ìlara ni kí ni ó jẹ́ mà tí a bá lọ wọnú alukur'an nígbà tí ọba àlekí ọlá ń sọ fún ibilis pé kó feri kanlẹ̀ fádámà kí ló wí ó ní ana khairu minhu min nari wa khalaqtahu min tin ó ní àá èmi ọ̀lára ádámà ọ̀lára ẹ̀ pé mi ní wàá fèrè kan lè fa ádámà ńjọ́tọ̀ ọ̀dá mi ọ̀dẹ́ mi nù náà ọwọ́ adá ádámù nínú ẹ̀rẹ̀ fọ èmi sàn jùlọ ìyìn lè gbà fún ẹ dákun kí ló ṣe òun ọ̀lára ọ̀lára ọ̀lára ádámà kò sí fèrè kan lè yẹ kọ̀gbá yẹn ẹni tí ọlọ́run gbà fún tí màláìka fèrè kanlẹ̀ fún tó wá gbà pé èmi ò fi lágbájá sí mi ìlara ni ẹ sì wo rìsọ́ọ̀tì ẹ̀ fún ṣètọ́ọ̀nù kí ni rìsọ́ọ̀tì ẹ̀ fún ọlọ́run torí ẹ̀ lé kúrò níbo ó lè wérí ilẹ̀ òun náà wá lérí ilẹ̀ tán ìlara àwọn ọ̀wá tán ń wá ránró lára ádámà òun lọ ránró lára ádámà tó fi ní kí wọ́n lọ jẹ èso àbí ta ló tán ádámà tàwa wù ní fi jẹ èso ṣètọ́nù ni ọgbàsọ lára wọn ó lé wọn kó lálìjẹ náà ọ̀ràn ro ni kí ló bí ìrànlọ́rùn pé ẹ̀rí máa gbádùn torí tiyín ẹ̀yin mọ lára yín mọ lára yín lérí ibú fi bá mi ẹ lè wá wà nù gbádùn kémi ó sì tún wà nínú ìyá yìí àjọmọ ìjìyà ni ló fi jásí pé ó ń lára tí máa ń lára rẹ yóò make sure pé òun bá tiẹ̀ jẹ́ kalẹ̀ ṣètánì lé ádámà ọlọ́run ló ń sábàbí ọwọ́ alẹ́ ádámà láti sánmọ̀ wọn àtàwọn ó wọn wá sí kọ̀ wá jáwọ́ dòní ìlara àwọn ọ̀tá lára ẹ̀ dòní lára àwọn ọmọ ọmọ ànábì ádámà ìlara ádámà lára wa dòní ló fi jásí pé tọ́ba lẹ́nu kan ti ń sin lọ́hùn yóò fẹ́ bẹ́sìn ẹ̀jẹ̀ tọ́ba lẹ́nu kan tó fẹ́ wà lìjẹ́ náà yóò fẹ́ bá lìjẹ́ náà ẹ̀jẹ̀ ọba lẹ́nu tó fẹ́ ṣiṣẹ́ rí yóò fẹ́ bá sẹ́ẹ̀rí rẹ̀ jẹ́ ìlara ni ó ń lára èsì jáwọ́ bọ̀rọ̀ sẹ́ẹ̀rí pé ṣètánì ọ̀jáwọ́ àbọ̀jáwọ́ ọlọ́run lọ́mọ iye ní eré tí ṣètánì ti bá tiẹ̀ jẹ́ ọlọ́run lọ́mọ yẹn tó yẹ pé lálẹ́ ara sí báyìí wọ́n da ohun rẹ̀ mà ṣètánì sì tán òun àtàwọn èèyàn bújọ wá ń ṣe wọ́n jọ wá déyàn yẹ̀yẹ́ lérí ilẹ̀ irú ẹ̀ kúnnú àwọn afábà ní sẹ́ráyìlà ara wọn ni bìrìsìsì abidi ara wọn ni balẹ̀ àmọ́ ọmọ bá wúra ṣètánì lọ́tàn bìrìsìsì abidi ṣètánì lọ́tàn balẹ̀ àmọ́ ọmọ bá wúra ṣètánì lọ́tàn tí ń lara ádámà dòní ní yorùbá fi sọ pé ìjà lára yìí kí tán bọ̀rọ̀ ẹni ọlọ́run bá sàdánwò lára fún tọ́ba kọjú sí ọ tọ́ba lára rẹ gbogbo ntọ́ba ní tiẹ̀ sọ ọ́dẹ̀ dùn arinlẹ̀ gbogbo ẹ̀ ní òfin bẹ ọjà bó ti rí nu jama ìlara yìí ọba àlekè ọlá gbógun tì í nínú alukur'an ọlọ́run sì yóò yé wa pé ntó ńlára máa fẹ́ ni pé bóun ti rí òun kó burú fún wọ́jọ́ òun lọ nítorí lára ń fẹ́ nu pé kó burú fún ọ kó ju tòun lọ tí ẹ bá lọ nusọ́tò lùbákàrà ayà wọn ò nẹ̀ ọlọ́run ní wadda kathirun min alil kitab law yarudunakum min ba'di imanikum kuffaran hasadan min indi anfusihim min ba'di ma tabayyana lahumul haqq fa'fu wasfahu hatta yati allahu bi amrihi inna allaha ala kulli shay'in qadir kí ni tuma ayà yìí ọlọ́run ní ọlọ́run sọ fún anabi muhammad ó ní wadda kathirun min ahlil kitab ọlọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti gba tírà ṣáájú rẹ̀ wọ́n máa fẹ́ law yaruddunakum min ba'di imanikum kuffaran hasadan min indi anfusihim yóò wù wọ́n kí wọ́n kó yín kò ń bí ẹ̀sìn tẹ̀ ń ṣe ni kí wọ́n darí yín kò ní islam pátápátá yóò wù wọ́n bẹ́ẹ̀ hasadan min indi anfusihim wọ́n lara yín lásán ni ìlara lásán fẹ́ kẹ́kọ̀ọ́nù ìsìlámù ìlara ló jẹ́ fún wọn ọlọ́run nítorí pé kí ni mímbà di mẹ́ta tabayyana lahumul haqq ó ti hàn sí wọn pé ẹ̀sìn tẹ̀ ń sehun ni ó gbé yín wà lìjẹ́nà ìwà kòyín kò ń díẹ̀ wọ́n fẹ́ màmá kòyín kò ń díẹ̀ láti lè fi lara yín kẹ́ wọ náà jama mùsùlùmí ẹ̀sìn ìlara òkèrè o ọlọ́ọ̀ múra ni kí lọ́ọ́ wàá fi múra ń ó júwe fún ọ níparí muhadara yìí ń juwe fún ọ níparí tẹfsiri yìí ń juwe bẹ́ẹ̀ ti múra ti fi sẹ́gun lára ń juwe fún ọ anabi muhammad ń sàdúrà lára lọ́tọ̀ ni ọ mọ̀ pé wọ́n ń bẹ ó sì mọ̀ pé wọ́n ń ba nǹkan jẹ́ anabi wa pé bisimilahi arkeyika min kulli shay'in yudhika min sharri kulli nafsin aw aynu hasidin awusiru sa'irin allahu yashfika kí ni tuma hadisi hun anabi náà máa wí fún rẹ nígbà mi pé bisimilayi ariki nafsi pẹ̀lú orúkọ ọlọ́run ní fi ń ṣàdúrà fúnra mi min kulli shay'in yudhini nípa gbogbo aburú tí ń bá ń ṣe mí min sharri kulli nafsin àti ń bí aburú gbogbo ẹ̀mí tí ọ̀dá ẹ dákun ẹ̀mí ta ni ọ̀dá ẹ̀mí ń lara ni àwọ̀ àyìn ni haasidin àbójú ẹni tí ń lara mi ọlọ́run sọ mi kúrò níbi ojú ẹni tí ń lára mi tí ó máa wù mí báyìí tínú ó sì máa ṣe kíni tínú mi ó máa bí ọlọ́run kọ́ sọ mi kúrò níbi aburú rẹ̀ àwòsíìrì sáhìrìn àbí olóògùn tí ń sóògùn sí mi ọlọ́run kọ́ sọ mi kúrò níbẹ̀ Allahu yashfi ni ọlọ́run ni ó là mí lọ́wọ́ wọn. ẹ dákun kí lànà ibi ṣe onísìn ń wá sọ́ra sọ̀rọ̀ wọn fúyẹ́ lànà ibi ń wá sọ́ra ọ̀rọ̀ lára òfúyẹ́ ẹnu ẹ̀ lakòsí ẹ padà sí suratul falaq nígbà tó lọ́n bá nàbí sọ̀rọ̀ ọlọ́run kọ́ ànábì lẹ́kọ̀ọ́ pé tọ́ọ̀bá ṣàdúà tọ́ọ̀bá fi gbádùn ayé tó nílara ó kò mọ́ ó kò mọ́ sẹ́ni ọlọ́run sọ fún ànábì pé kúl a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri nafathati fil 'uqad wa min hasad ọlọ́run ò kiri wọn kul a'udhu bi rabbil falaq eré anabi sọ pé wọ́n lọ́hùn ọba tó níbi tí òòrùn ti ń yọ tí ń ti ń wọ̀ ìwọ ni mo wá sábà min sharri ma khalaq kó gbà mí níbi aburú àwọn ẹ̀dá tó dá wọ̀nyí ajá sí pé àwọn ẹ̀dá náà láburú tí ń ṣe kíni tí wọ́n ń ṣe fúnra wọn láàrin ara wọn. wa min sharri ghasiqin idha waqab àti bí aburú àwọn pápá àrọ̀lẹ́ tamako nígbà tí n bá ń lọ wọ̀ tọ́lá àwọn nǹkan bẹ́ẹ̀ tó kí wọ́n rí tọ́mọ́ tó ń nìtọ̀ ṣé bọ́rọ̀ rẹ ti rí nu ẹja máa wò kò ní bòrùn òní wọ̀ bòrùn bá ti ń wọ̀ ẹ̀jẹ̀ ń gbọ́ á jáde fún un bọ́ọ̀nù bá sì ń wọ̀ lọ yọ́ lọ gọ̀ọ́sì tó ń tiwọn yóò sì máa lọ wí bákàrà bá ní ó dì ní bí wo ni ó gbé lọ́wọ́ ni yọ́ mọ̀ pé lágbájá kó bọ́ọ̀nù yìí wọ̀ nǹkan tí ń ṣe kó iye rẹ̀ ó bọ́ọ̀nù yìí wọ̀ kíní kan ó bọ́ọ̀nù yìí wọ̀ owó tó ní ó bọ́ọ̀nù yìí wọ̀ kọ́mọ rẹ̀ ó bọ́ọ̀nù yìí wọ̀ kílé rẹ̀ ó da oró kó bọ́ọ̀nù yìí wọ̀. àwọn èèyàn ń bẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ o tọ́lọ́wọ́n bọ́ba àlekí ọlára wa min sharri nafathati fil uqad àti ibi aburú àwọn tí wọ́n ń pọ̀fọ̀ sínú kókó tí ó máa di kóbẹ́rẹ́ tí ó máa dákọ̀ rẹ tí ó máa di tí ó máa dá ìwọ sì ń bẹ́ẹ̀ bí tó ń sùn. ọ̀rọ̀ lára òfu yẹ ọlọ́mọdé àṣàgbákò ńlára gbogbo nǹkan wọ́n fi báyàn jà ọlọ́run gbà tọ́lọ́wọ́n wà pẹ́ lọ́wọ́ ní wa min sharri hasidin àti ń aburú onílara nígbà tí wọ́n ń segin ni tí wọ́n ń lara lẹ́ẹ̀fì mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ pé ká parí ìjà láàrin ọkọ àtìyàwó tá a bá ń sọ̀rọ̀ kádùúgbò tutù tá a bá ń sọ̀rọ̀ kílẹ̀ ọ̀dà káwùjọ ọ̀dà eléyìí náà a gbọ́dọ̀ sọ fáwọn èèyàn pé tọ̀ bẹ́ẹ̀ bá tó létẹ́sẹ̀ gbẹ̀tàn àwọn kankan bẹ́ẹ̀ tí ọmọ rú náà o tẹ́ ẹ̀ ní ma kíni ń kíni ń fà á káwa sọ fún yín pé n ti ń fa eléyìí ń rèé solúsàn tiẹ̀ náà ní torí bí Islam ti fẹ́ kásá nu bọ́kọ bá ṣe làákàyè tí ń báyàwó ló bá ti fi ọba lò tíyàwó ṣe làákàyè tí ń bọ́kọ lò bá a ti fi ọba lò tí mùsùlùmí da aládùúgbò tí ń bá aládùúgbò lò bá a ti fi wọn ọba lò táwọn náà ń bá wọn lò bẹ́ẹ̀ irú àwọn eléyìí náà gbọ́dọ̀ lákìyèsí torí lójijì lọ́kọ́kàn ṣe ń tí ó yẹ kí ó ṣe wàhálà kọ́kàn ṣẹlẹ̀ táwọn ojú tẹ̀ tá ní ṣe kínní tó ṣe pé lára ní òbí àti ká múra lára náà papọ̀ àti ká sì ṣe wá sí lára ká sì káwọn yẹn lẹ́kọ̀ọ́ lára ká fún wọn ládùúgbò lára kí kálukú ọ̀lọ́ ṣe kọ́lọ́wọ́n wá dúró tì káwùjọ wá lálàáfíà kínú ilé ọ̀ lálàáfíà kí ẹbí ó tó kí baba ó gbádùn ọmọ kọ́mọ ó gbádùn baba kó o ṣiṣẹ́ kó o rere kó o ṣòwò kó o tajà kó o la kó o lájẹsẹ́kù kálùbárí kó o wọnú ọjà rẹ káwọn onílara má bà ìgbésí ayé rẹ jẹ níta ń gbìyànjú àti sọ fún ọ nu. jama mùsùlùmí kí wàá ní ń jẹ́ lára lábẹ́ àgbọ́yé ẹ̀sìn sẹ́rí tá máa sọ̀rọ̀ a máa ń wí anabi wí kí la gbọ́ yẹ àwọn afẹ́sìn lórí ẹ̀ torí báwa ti wá ọmọ kéwú la wa gbogbo àwọn afa wa tá n tọ́ kéwú àwọn àlàáfà wa ọlọ́run kọ́ náà láfa bí ẹ bá lọ wo tírà kan tí a ń pè ní anihayatu fi gharibil fún afa wa ibn athir pé volume one page three eighty three sheikh ń sọ fún wa ń bẹ̀ pé ní n ta ń pè ní lára an yara rajulu li ayihi ni'matan fayatamanna an tazula anhu wa takuna lahu dunahu wọ́n ní tí ń jẹ́ lára òun ni kẹ́nìkan ó rí ẹnìkan kọ́ wá rí dáadáa ìdẹ̀ra kan lára rẹ̀ bó ti wá rí dẹ̀ra òun kọ́ wá jásí pé ntọ́ wà lọ́kàn rẹ̀ sí dẹ̀ra ni pé kí dẹ̀ra òun ó ṣubú lulẹ̀ kí dẹ̀ra òun ó má jẹ́ dẹ̀ra mọ́ lápèjúwe kó rí pélé yìí lówó ah kó wò ló tiẹ̀ tán kó dolo sí kó rí i pé ń yẹ kó wò pé a ah, yọkílẹ̀ yọ dẹni yẹ yẹ kó dẹni yẹ pẹ́rẹ́ kó rí i pé ìyàwó rẹ̀ ń gbádùn kó ní a ah, ń bá délé wọn ìyàwó rẹ̀ bá sì ń yọ kí ìyàwó òun tiẹ̀ kó jáde kí ìyàwó jẹ díẹ̀ kò tọ́jú èmi ìyàwó rẹ̀ ní tọ́jú ó yẹ kí ìyàwó jẹ ìyàwó ń díẹ̀ a ah, ọmọ ẹjọ́ mélòó nísìnyí ń gbọmọ tó fẹ́ ọ yóò jìyà díẹ̀ kò yọ ọmọ gbọmọ tó bá kò yọ dáa fún báwọn ìdẹ̀ra ni wọ́n bínú onílàrí yìí kàn bínú lásán ntí ó mu ntí ó fà bínú ni kíni ìdẹ̀ra ni fà bínú afáwa Ibn al-Qayyim al-Jawziyya imaamu wa Nawawi òun tó sọ̀rọ̀ tó tún yàtọ̀ sí ti Ibn Athir kí ni imaamu Nawawi sọ imaamu Nawawi sọ bí Ibn Athir ti sọ wípé ẹni tá à ń pè ní lára òun ni kí èèyàn kan ó rí dáadáa ìdẹ̀ra lára ẹnìkan kọ́ wá fẹ́ kí ìdẹ̀ra yẹn ọmọ sí mẹ́ kí dẹ̀ra òun kọ́ bàjẹ́ ọ wá ṣẹṣẹ kọjẹ́ dẹ̀ra ẹ̀ta yé ó ṣẹṣẹ kọjẹ́ dẹ̀ra tàlìkìyàmà kí ni dẹ̀ra tàlìkìyàmà òun lẹ̀sìn sẹ́rí bí wọ́n ti bínú yẹn bí ayé bẹ́ẹ̀ náà wọ́n bínú yẹn níbi ẹ̀sìn gbogbo ìwọ tọ́lọ̀ ń kẹ́ ọ yé ń sọ fún ọ dáadáa ìwọ tọ́lọ̀ ń kẹ́ ọ tó ṣe pé kìyàmù lérí rè já dùhà rẹ kì í já sórí bó ti ń ṣe kìyàmù lérí tó ń ṣe dùhà ọ̀hún bẹ́ẹ̀ nínú ń bí àwọn nǹkan pé alelele ọwọ́ tẹ ọ̀dà ó dìgbà tá a bá gba kìyàmù lérí lọ́wọ́ rẹ̀ torí wọn ma pé ọ̀rọ̀ tó wò fi tẹ̀ ọ kìyàmù lélì ni wọn máa ṣe kéta ẹlẹ́rìí kìyàmù lélì ń ẹlòmíì a fìyànṣẹ́ yẹ pé ah, ọmọ pẹ́sìn tó ń ṣe ròdùn yẹn wọ́n pé ọ ah, ẹ̀sìn kí ni ń ṣe ṣẹ́sìn nù ẹ̀ jọ́ mọ́ kọ́lọ́ wà nǹkan míì ṣe ọmọ pé gidi ló ń ṣe àmọ́ màmá fẹ́ gbẹ̀sìn yẹn ní hasadan ìlara lásán ni ìlara lásán ni ìlara táwọn wí ní tí ó kọ tíṣẹ́ rí à ń pè wọ́n ní àdúwò ni'am ọ̀tá oríire enemy of progress ẹni tí ọ̀fẹ́ dá fún ọ tí ọ̀fẹ́ ó jẹ́ èèyàn ẹni tí bá ti ń lára rẹ láyé ọ̀tá tí ọ̀fẹ́ ó jẹ́ èèyàn ní máa láyàn la ní máa la ní máa ṣe lára èèyàn. Ah, mo ti sọ̀rọ̀ ìbílísù lẹ́ẹ̀kan póun lọ́kọ́kọ́ ṣe lára láyé. La gbogbo ẹni tí bá ti wá ń ṣe lára ọmọ ẹ̀yìn ta ni jẹ́mọ́ ọmọ ẹ̀yìn Ìbílísù ni bí ẹ bá lọ sọ́tọ̀ làárọ̀ ọlọ́run sàlàyé ẹ̀ ń bẹ̀ tó kún nígbà tí wọ́n bi Ìbílísù pé má mana'aka alla tasjuda Ìbílísù kí ló sí ọ́ tá a ní o feri kanlẹ̀ tó o lóò ní feri kanlẹ̀ Ìbílísù ni ana khayrun minhu èmi sàn jẹ́ ádámà lọ khalaqtani min narin wa khalaqtahu min tin ọ̀dá ádámà ọ̀dẹ́ mi níbi iná ọ̀dá òun níbi nígbà tí wọn bá bọ ọlọ́run ní ebit minha sọ̀kalẹ̀ fàmọ́ yẹkun lákàtà ta kábàrà fìyà ó lè wà níbẹ̀ yẹn kí n máa kọ́ láṣẹ kọ́ máa sakọ́ fakaruji inna kamina sọ̀gìrín sọ̀kalẹ̀ ọ̀dẹ̀ yẹn yẹlá tòní lọ kí ló wí anziri ní ila yomi yubathun ọlọ́run mo fẹ́ kọ́ jẹ́ máa bẹ̀ mí kí n máa sẹ̀ mí kí n máa bẹ díjú àlìkíyàmà kí n má kú kọ́ọ̀l ọlọ́run sọ fún pé inna kamina mọ̀nzọ́rin a sì máa wọ́n nàtàlìkíyàmà ọlọ́run ìdí ànípa ọ́ kí ló fẹ́ máa ṣe ẹgbọ́n tí ṣètò ànífẹ́ ṣe o lẹ́ẹ̀fì rí i pé ẹni tí ń bá ń lara yìí jáwọ́ kì í jáwọ́ ṣètánì wá ní kọ́ọ̀l ó ní ọlọ́run o fabima aghwaytani la aq'udanna lahum siratakal mustaqim ṣé o ti ṣépèlé mi náà ọlọ́run torí àwọn ọmọ ádámù ló ti fi ṣépèlé mi tọ́ ojú ọ̀nà rẹ tọ́tọ́ tí wọ́n máa gbà tí wọ́n fi dọ́dọ̀ rẹ èmi náà lọ́ọ́ dóde wọ́n ń ìmọ̀ arọ wọn lérí wọn ní dọ́dọ̀ rẹ ọwọ́ ni thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa an shama'ilihim wala tajidu aktharahum shakirin ó ní nísìnyí báyìí yín wàá lọ dúró dè wọn wájú yín gbájú wọn yín gbẹ̀yìn wọn yín gbọ̀tún wọn yín gbòsì wọn yín gbòkè wọn yín gbalẹ̀ wọn ó rí pọ̀pọ̀lọpọ̀ wọn ò ní mọ́ tó ṣe fún wọn wọ́n kàn máa ṣe náà dáadáa káàkiri sẹ́ẹ̀rì bí kọ́ dẹ̀yìn sẹ ma pé ntọ́fà ní sinipó bínú ádámà ẹ dákun àwọn nǹkan wo ni màá fa kí sẹ ẹrí sẹtì dání lóhùn ó ṣe òun ń ṣe o ń ṣe dáadáa sẹ ẹrí ànábì nóhò tóní tí mo fi sọ pé ń ṣe àlàyé rẹ mo fẹ́ ṣe yìí nígbà tí ànábì nóhò tí ọlọ́run fẹ́ payé rẹ lérí rẹ tó ṣépè pé ọlọ́run mọ̀ sẹ́yìn kù lérí ilẹ̀ bá rẹ tọ́wọ́ á yẹn sínú omi tí wọ́n á ń lọ ọ wà nù ọkọ̀ ojú omi ń jọ kàn yín lọ lọ́sàárì àwọn tó kó sínú omi ọ̀dà wọn mọ̀ sẹ́rí ọkọ̀ ojú omi ọ̀dà wọn mọ̀ ó sára àgbàlagbà kan àgbàlagbà wọn ló sì dàgbà dáadáa anabi nù hàn mọ́ anabi nù àwọn àwọn òpè ta ni bàbá yìí ta ni bàbá yìí nù àwọn àbí pé arákùnrin mọ́ àdìkálà kí ló ti ọ wọnú ọkọ̀ ojú omi yìí mú ọ kí ló gbé ọ wọ ó sì jẹ́wọ́ fún un ó ní mo wọkọ̀ ojú omi yìí lé òsínba kulubi asahabik mo wá fẹ́ bọ kàwọn èèyàn rẹ jẹ́ ni ọkàn àwọn tó kó síbẹ̀ kí n bàjẹ́ ó ní fatakunu kulubu umma'i wa abudanu umak sórí ọkàn wọn ọ̀dọ̀ tèmi ni ó wà tí n bá parí iṣẹ́ lára wọn àmọ́ ara ó máa tẹ̀lé wọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ yẹn làwọn afọ akó lẹ́yìn tí wọ́n ti sọnù ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́hìn wò léyìn ẹni tó ti di èèyàn bú ṣètàn ní sẹ́lá rẹ̀ nù ni. kọ́lá nù nù wá sọ fún pé ah ó kúrò jù mí ní ayé àdúwà láyé wọ̀ yóò àgbàlagbà ìyá ọ̀tá ọlọ́run níwọ̀ yìí bọ́ọ̀lẹ̀ nu mọ́tò wà iná aleika la fa iná karajim ẹni ẹ̀kọ́ ọlọ́run ni ọ́ wà iná aleika la nata ilà yóò mi yorùbá àtún ọlọ́run ó sì máa bínú sí ọfá tí èdè jọ́ àlìkìyàmọ̀ ni tọ́ ọwọ́ àtànú hù sèdáni bá ń tanú hù ó nínú wò sórí bó ti pèmí lẹ́nu ẹ̀kọ́ ọlọ́run èmi ṣètánì náà mo dúró yìí àgbàlagbà kan lọ́kàn wò mí lásán wọ́n yé sàgbàlagbà kan lásán èmi ṣe táwọn nìkan tó ń sèpèlè èmi rè ńgbà tó wá bínú yìí yín wàá sọ irinṣẹ́ márùn-ún tèmi máa ń lò fún ọ tí ì máa fi bàtà àwọn èèyàn jẹ́ yín sọ márùn-ún fún ọ. ní òwò àfarabalẹ̀ lọ́wọ́ ni ẹ̀hẹ́n aṣọ tí ẹni tó gbà lọ́wọ́ mi ló ń bínú sí mi látẹ̀kan mẹ́ta ní sọ fún ọ yìí ní sọ méjì mẹ́ta ní wàá sọ fún ọ yín fi méjì pamọ́ ní òwò à ń pè á jẹ́ ń gbọ́ mẹ́ta tó fi ń bàtà àwọn èèyàn jẹun náà ọlọ́run wa ránṣẹ́ sínú náà kò jẹ́mi pẹ́tọ̀ mẹ́ta àwọn mẹ́gbàá lọ́wọ́ rẹ o méjì tó lòun ò ní sọ gangan ń ni kò béèrè sórí mẹ́ta tó kọ́ fẹ́ sọ ohun ẹ̀tàn lọ́fẹ́ méjì tó fi pamọ́ ohun gan lójú iṣẹ́ ti ń lò <laughs> tọ́ ọlọ́mọdé á ní lára o ọlọ́mọdé á ní lára o nígbà tí ṣètánì ọ sọ̀rọ̀ ṣètánì ní ní iṣẹ́ méjì péré tóun ní ní òun wá fìtàn ìbíkọ́sọ lọ́wọ́ àwọn wá sọ fún gbàtí wàhálà rẹ pọ̀ yìí méjì tó wọn wàá sọ yìí náà nípa àpín rẹ̀ ọwọ́ ajẹ́wọ́n tó tọ́ méjì òun nípa àpín rẹ̀ àmọ́ wọn ò fẹ́ sọ torí kọ́ ọmọ sọ fáwọn èèyàn kí wọn máa bọ́ lọ́wọ́ òun torí tí wọn bá wà mọ tán nísìnyí wọn máa bọ́ òun ọwọ́ òun ò ní tẹ̀ wọ́n mọ́. níwò wá bí wékìnni ó ní wà méjì péré ẹni tó ń bá fi wà ń dánwò kò lè bọ́ ń bẹ̀ yọ wọ̀ ná ẹni tó ń bá fi wà ń dánwò kò lè bọ́ nù wà ní yọ wọ̀ ná. níwò ní kíni wà náà ọlọ́kọ̀ọ́kọ́ alahasad ìlara ni ó lẹ́ni tó ń bá kó lára sí la tọ́ba fi lè ní lára tí ń lára ẹgbẹ́ rẹ̀ tí ń lára èèyàn ẹgbẹ́ rẹ̀ ìlara òun ni ó ba tiẹ̀ jẹ́ ó ní torí pé lára lòun náà ní tí tòun fi bàjẹ́ àbí kí ló ṣe táwọn tó fi bàjẹ́ tí bá rí tó ní lára láyé ibi ọ̀rọ̀ ṣètánì rìtọ́ọ̀tì sí ibẹ̀ ń tiẹ̀ náà padà rìsọ́ọ̀tì sí ṣètánì ní wàbẹ̀là hasadi lọ́ìntù ìlara mo ní tí wọ́n fi ṣépè lémi wàjúwìlì tuṣe ìtọ́ náà rọjí mà wọ́n wá sọ mí dèsù tẹ́ yẹ ọmọ sépèlé ìlara mu ní tí mo fi dà báyìí ẹni tí n bá fi lara kọlù bóun ó ti dàlẹ́ mi náà dà yìí mo ti dà yìí lòun náà dà ẹ dákun jàmá gbogbo ẹni tí lara bá ń bẹ lẹ́mìí rẹ kọ́lọ́ tẹ́ mi ṣe o kọ́ ọmọ rẹ ńtọ́ da fún kọ́ ọmọ lára rẹ iṣẹ́ ṣètánì ni o ṣe ṣètánì ni kéèyàn máa lara èèyàn iṣẹ́ ìṣù ni ṣètánì ló fi sí ọlẹ́mìí kọ́ ọmọ lára àwọn èèyàn bọ́ọ̀ bá wà ń lára àwọn èèyàn báwọn ibi tọ́rọ̀ rí orí rìsọ́ọ̀tì sí ibi ọ̀rọ̀ ṣe ìta ní rìsọ́ọ̀tì sí ni ọlọ́mọ fi dán wa wò ọlọ́mọ fi dán wa wò ẹlẹ́ẹ̀kejì nǹkan kejì sẹ́dá ló ń fi dán yẹn wò tẹ́ni wọn fi sọnù tí ó fi wọná alihẹ́rìsù ojú kòkòrò ojú kòkòrò àwọn àbíké ojú kòkòrò báwo ó ní a ọlẹ́ẹ̀mọ̀ pé òtí ahadamulijanna kulluha fa asọ́pùtù mini wahajati bilhirs ó ní sẹ́ẹ̀mà kójú kòkòrò mo fi bàtà ádámà jẹ́ ni ádámà tó yẹ pé wọ́n fún lálìjẹ́nà gbogbo ntí mẹ́nu àlìjẹ́nà pátá wọ́n ní kádámà máa gbádùn ńbẹ̀ lọ mo wá lọ kí ojú kòkòrò èso bọ́ ní ojú kòkòrò sọ́dàmù tó fi jèso ojú kòkòrò mi bá tiẹ̀ jẹ́ nígbà wọ́n fi kéétà bá tèmi jẹ́ èmi náà ti ojú bá ti ó ní méjèèjì nìyí ò ní ní kọ́rọ̀ rẹ̀ má dábàá wọn. ẹ dákun jẹ̀mọ́ sẹ́rí pọ́lọ́mù bá fẹ́ gbé nìkan ga ọlọ́run sí lọ́tọ́ fẹ́ gbé ga ọ̀rọ̀ rẹ̀ àwọn ẹlẹ́gàn ni ó máa sọ ibi ẹ̀gàn ní ti bẹ̀rẹ̀ pé kọ́dá ẹ̀yẹ́bù ni ọmọ ni ah mí náà tún gbọ́ kó ṣe báyìí lónìí o ó ṣe báyìí lọ́la wọ́n hẹ́pù sí ọlọ́run ni <laughs> wọ́n hẹ́pù sí ọlọ́run ni àfàtẹ̀mí mú tọ̀ yìí tóun dá wákàlárúwá wá ó ní wáyé dá aráàdà lọ́wọ́ nàṣẹ́ra fọ̀dílàtìn tó wíyà àtàhàlàhà lìsànù àsòdìn bọ́lọ̀ ń bá ṣe tán tó fẹ́ fọ́n ọlá kan káàkiri tí ó fọ́n kan káàkiri ọlọ́wọ́ wa ẹni tó lọ́n fẹ́ fọ́n ọ̀rọ̀ ẹ̀ káàkiri ń ọlọ́wọ́ wa fọ̀rọ̀ rẹ̀ sẹ́nu àwọn ọ̀tá àwọn ọ̀tá máa ṣe kíní wọ́n máa pariwo ìgbé òtún gbọ́n tó ṣe lónìí o àwọn yẹn máa pé wọ́n fẹ́ máa sóhun dà báwọn bá dán wà ní a ah, sẹ́ni tẹ́ ní dàn kan eléyọ ah, mo tiẹ̀ dán mo tiẹ̀ láìkì ẹ̀ o ẹni tẹ́ ẹ ọjà rẹ̀ fún pé èèyàn bu ni làwọn bá dọ̀wọ́ làwọn bá di wọ́n bá dọ̀rọ̀ rẹ̀ làwọn bá di kọ́sọ́mà rẹ̀ ló jásí pé ni fún ọ ọjà rẹ̀ ni ẹni wọn lára ẹ̀ kò ní débi tí èyí tí wọ́n gbọ́dọ̀ jẹ́ lẹni tí ń lára èyí tí wọ́n gbọ́dọ̀ jẹ́ òun lẹni tí ń tí bá ń lára rẹ̀ ọ wà lọ múra kí ládùúgbò àtọ́ máa ṣe ibẹ̀ ní parí ní parí tafsiri yìí sí naam ẹ dákun mo fẹ́ sọ asibabul asad kí ni ń fàdí tí wọ́n máa fi lára èèyàn táàbí sọ pé wọ́n ń lára alágbájá o kí ni máa fà tí wọ́n máa fi lára èèyàn sẹ́ẹ̀rì tí ń fà tí wọ́n fi lára èèyàn nǹkan mẹ́jọ ni bí kanu mẹ́jọ ń bá wà lára rẹ̀ wọ́n lára rẹ̀ sẹ́ẹ̀rì tí ń lára èèyàn yẹn inú àdánwò tó kọ lẹni tí ń lara èèyàn lákọ̀ọ́kọ́ tọ́fà tí fi ń lara ìdí tí fi ń lara ni pé ádámù rídọ́ wọ̀lkọ̀nà bímọ ẹ̀kọ́ sọmọlọ ùtàbára kàwátà àlà sẹ́rẹ̀ tí ń bínú ọmọ àlàkejì ntọ́fà tí fi ń bínú ni pé kò yọnu kò sì yáyọ ọkàn pẹ̀lú ètò tọ́lọ́wọ́n ọba tò tó ní wọ́n ní ọ̀dà fún kò ní dáa fóun sẹ́yìn pẹ́ni tó rí ṣe ta ló jẹ́ orí ṣe jẹ̀mọ́ ẹni tí ń yẹ ta ló ní ọmọ yẹ jẹmọ ẹni tí ń bímọ jọ lọ́dọọdún ta ló ní ọmọ bímọ jọ jẹmọ ẹni tí ń kọ́lé mọ́lé kọ́lé mọ́lé ta ní ọmọ kọ́lé mọ́lé ẹni tí wọ́n ń bínú rẹ̀ sẹ́wọ̀n pé kọ̀ yọnu sétò tọ́lọ́hún ìmọ̀ yọnu sétò ọlọ́hún ìmọ̀ afakẹ́yìn ò ní ọba ti lè yọnu sétò ọlọ́hún ẹnìyẹn ò la bẹ́ẹ̀yàn ọba ti yọnu sétò ọlọ́hún èyí ò la àkọ́kọ́ nìyẹn abẹ́lẹ́ wọn ọba àlekè ọlá gbogbo bí kíbi tá a bá wà àyíká yìí tá a bá dé bá a bá dé dẹ̀ra ọlọ́run ọlọ́run jẹ́ àlè yọ́nú sí dẹ̀ra ọlọ́run ọlọ́run mọ̀jẹ̀ á nílara la ọlọ́run jẹ́ àlè yọ́nú sí dẹ̀ra ọlọ́run. Education is the pivotal key to national development. At Daru Nahim International Nursery, Primary and Secondary Schools, your kids are divinely, morally and intellectually transformed for a better tomorrow. Armed with resourceful and competent teaching staff, conducive learning environment, well-equipped library, standard computer room and hospitable boarding facility, Daru Nahim International Schools stand as a reference point for others. The school also provide intensive Quranic memorization classes for students, while English and Arabic languages are better used in the training of these promising young lads. Feel the pause. Our future is bright and setting at Darul Naim International School. Did you hear that? Now, quickly rush down to pick admission form for your child at Darunahim Nahim International School at 8 Ibijokeoke Street, Jemi Aladi Estate, Isheri Olofin, Lagos, or call 006 319 or 002 816 0957 or email darunahim at yahoo.com. International Schools, tested, trusted, and reliable. ọlọ́mọdé á nílara la ọlọ́run yọnu sí nǹkan tí ń fa tí ń fa hasadi lẹ́ẹ̀kejì tí ń fa kéèyàn máa bínú ẹni lẹ́ẹ̀kejì òun ni alkiburu wàlà ojibo bin nafs kéèyàn nígbéraga kọ́ wá jọrọ ẹ̀ lójú yóò fa kéèyàn bínú ẹni tó bá dáa fún yàá ọmọjọ́ mélòó èmi ló yẹ mọ́sàgbá rẹ èmi ló yẹ kí n wà ń kò tọ́ wà hùn sẹ́wọ̀n pẹ́ nìyẹn jọ rẹ̀ lójú ó wò kó kéré sí òun bó ti dáa fún òun lọ́yẹ kó ṣe kí ni ṣe é rí jọ rẹ̀ lójú òun yóò wá bí kọ́ ọmọ bínú ẹni yẹn ọjọ́ ìjọ rẹ̀ lójú ni sẹ́wọ̀n pẹ́ ṣètánì náà ṣe kí ni jọ rẹ̀ lójú pé a ah, kàlákítà ní mi nẹ́rin níbi iná ló ti dá mi wá kàlákítà hu mi tì ọwọ́ á látara ẹ̀rẹ̀fọ̀ lẹ́yìn náà ojú mi ni wọ́n ṣe kí ni wọ́n dá ojú mi ni wọ́n fẹ̀mí sí ní kí n wá kúnlẹ̀ fún wò yìí ṣe mọ̀ pé n tó ṣe nísìnyí kí ni ìgbéraga ọlọ́run má fi dán wa wò àrùn kejì tí máa mú yẹn ṣe lára nu ẹni tó fẹ́ ṣe lára nu bí ọ̀bájá bí kò yọnu sí kádàrá ẹ̀ sì rí pé ìgbéraga ṣe kí ni ọ wà lára ẹ̀ ó méjì ẹlẹ́ẹ̀kẹta hubsun nafs ìdọ̀tí ẹ̀mí ẹ̀mí ẹ̀ sá dọ̀tí anabi wa muhammad sẹ́rí kò sí ní ta anabi ọ̀sán parẹ́ o àdẹ̀ ní bùkátà lẹ́yìn tíra ìsìn wa yìí ká máa tọ́ ká máa fi yanjú ayé àtàlùkìyàmà àfẹ́ ní bùkátà sí nǹkan mi bàbá ń ka tíra mi afẹ́ fi afẹ́ fi ti Islam tún tíra mi sí ni a lè ka gbogbo òwe tí a bá kọ láyé a sì gbọ́dọ̀ máa kà àmọ́ àmọ́ wo pélé yìí jìntà síbi káfàlù kùránì ṣe kínní ká tún fi súnà ṣe kínní èyí ń ká wàá jókòó tì í. Tiwata tá a kitabu lọ́wọ́ yìí kìtàbù wà sunna láti kínní lájòkó tì láàmú iṣẹ́ lórí ẹ̀ sẹ́rí dọ̀tí ẹ̀mí ànábì kìlọ̀ fún wa ń pa ẹ̀ gan torí dọ̀tí ẹ̀mí máa padà lídìí èèyàn tí yóò fi dẹni tí ń ṣe kínní bẹ́ẹ̀ mi ti dọ̀tí yóò ṣe lára nísìnyí ẹlòmíín bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn rí wọ́n kà lọ́ọ́ bá pé alágbájá tó ọmọ rí òun èèyàn bú ni nǹkan báyìí ni máa ṣe wọ́n wá dọ̀tí ẹ̀mí yẹn wọ́n dọ̀tí ẹ̀mí ẹni yẹn bẹ́ẹ̀ nìyẹn bá wà lẹ́ni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì dáa fún kí ni ọmọ ṣe yóò mọ bínú ẹ̀ eléyìí nísìnyí ò ní gbéraga kí ebi kò yọnu sí kádàrá àmọ́ wọ́n ti dọ̀tí ẹ̀mí ẹ̀ ti dọ̀tí ẹ̀mí tó dọ̀tí yóò wá fakọ́rẹ́ ni tí wọ́n dọ̀tí ẹ̀ sí yóò máa bínú ẹni yẹn èmi ò lọ́sọ lówó èmi ò sọ kó ṣe dáa fún bọ̀tí àwọn ìwà tí ń wù yẹn o ṣé wa ń ròyìn dáadáa eléyìí oníṣe kó ṣe gbéraga abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ni kò bínú kọ ọ yọnu sí kádàrá ṣùgbọ́n tí ń ṣe onípẹ̀mí rẹ ṣe kí ni ẹ̀mí ẹ̀ dọ̀tí ṣé ẹ rí gbogbo ẹni tí bá wa ń bọ̀ ọ jẹ́ tí bá wa ń bá ọ tí ń ba èèyàn jẹ́ fún ọ tó fẹ́ dọ̀tí ẹ̀mí rẹ ọ gbọ́dọ̀ ṣe kí ni jìnnà sí tọ́lọ́ fẹ́ kàdánwò bá ọ yóò wá jẹ́ o ní àrùn ìlarala ẹni tí ó yẹ kó lára rẹ̀ máa ṣe kí ni ó máa lára ẹ̀ nínú tí ń dá àwùjọ rú lọ́wọ́ ọlọ́run lọ́ọ́ máa yọ ọ̀rẹ́ tí wọ́n ń bẹ́nu lé tẹ́nìkan wà ń dé láti ta tí wọ́n ń rojọ́ ìyálé fún tí àwọn ọmọ kankan ìyálé ọkàn máa bàjá ọlọ́run lọ́mọ yẹ lómi tó pé láàrin ọkọ láyà òun lọ́ bọ́sà ni wọ́n tó dàrú kalẹ̀ tí ń dọ̀tí ẹ̀mí ọkọ sí ẹlòmíín náà ń dọ̀tí ẹ̀mí ìyàwó sí sí dalérú ọlọ́run lọ́mọ yẹ àwùjọ ẹ̀sìn nínú mọ́sálásí ọlọ́run lọ́mọ yẹ àwùjọ ayé nínú ẹgbẹ́ tí mùnàfíkì kọ́kàn dìde tí ó kàn máa bá ẹ̀mí àwọn èèyàn jẹ́ káàkiri tí ó dọ̀tí ẹ̀mí àwọn èèyàn sọ lórí tó lórí ọkàn máa sọ̀rọ̀ tí ò ní rí ojútùú ẹ̀ mọ́ wọ́n ń dọ̀tí ẹ̀mí jàmáà sí ìmáàmù tí wọ́n ti dọ̀tí ẹ̀mí àwọn jàmáà sí ìmáàmù tí ìmáàmù ọmọ kírun tí wọ́n sì máa ṣépele lẹ́yìn pé ẹ̀sẹ̀ ìmáàmù lélẹ́yìn torí pé kíni wọ́n ti dọ̀tí ẹ̀mí wọn ẹ wò mùsùlùmí ló jẹ́ ni kìrìsìtẹ́nì ló jẹ́ ni ẹni tí ò sin lọ́n tó kàn ń bọ́gi tó ń bọ́ pẹ̀lú ọjẹ́ ni ìdọ̀tí ẹ̀mí èsì nǹkan rí o anabi wa muhammad abdallah ibn amru ó lóun wà ń bẹ̀ ó ní wọ́n bi anabi léèrè pé ayu nurse afdol èèyàn wo lọ́dà jù wọ́n bi anabi léèrè bẹ́ẹ̀ anabi sọ fún wa pé kullu makhmum al-qalbi saduq al-lisan gbogbo ẹni tó bá jẹ́ ẹni tẹ̀mí rẹ̀ mọ́ tí ọ̀rọ̀ ẹnu ẹ̀ tún jòdòdò àwọn sábẹ́ wa sọ fún anabi pé amẹni tí ń jẹ́ sọ̀dúkù amẹni tí ń jẹ́ sọ̀dúkù lisan ẹni tí ń sòdodo tani ń jẹ́ mahamomul qalb ẹni tẹ̀mí ẹ̀ ma anabilẹ̀ tó ṣe pé ní àtẹ̀kíyù nàkì ẹni tó bẹ̀rù ọlọ́run la ìfìmàfì yìí tí ó máa ṣe lọ́run wàlà bàgẹ́yà tí ó sì dìyàn sẹ́mi wàlà hasada kọ̀ lára ẹnìkan ẹni gidi nu àwọn èèyàn nù kò bínú ẹnìkan kò ṣe kínníkínní ẹnìkan kò lára ẹnìkan sẹ́rí tí a bá lọ lé wọnú musnad ahmed abu hanbal tí a bá lọ wọnú ẹ tí àfàwà shuaib adanahu tó ti ta kíkọ ẹ àyàsí bẹ́ẹ̀ ń lónìí but àfàwà shuaib adanahu ó jẹ́ oyún apá àdìsí ọ̀la làáfíà bí àdìsí buhari tẹ́lẹ̀ làáfíà tí muslim bẹ́ẹ̀ àdìsí náà làáfíà kí lànà bí n sọ́mọ́ ẹni pé anas ibn malik oníjọ́ kan sẹ́yìn àpá anas ibn malik yẹn ó gbọ́dọ̀ ní ọdún mẹ́wàá oníjọ́ kan bainama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́ àwọn jòkó lọ́dọ̀ ànábì níjọ́ kan pátá àwọn jòkó lànàbì bá sọ fáwọn pé yatlaw alaykumul ana rajulun min alil janna ó pé ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ wo bí wò ẹ ẹgbẹ́ bí ọlọ́ àwọn òbí ànábì tọ́ ọkùnrin kan yọ ń bá bẹ̀rẹ̀ sí ti ta ní ọ̀yọ́ fatala ẹnìkan bá yọ nínú àwọn ará Madina ọfọwọ́ sì kó dání kọ́wọ́ bàtà ọni lọ́ba dé onígbà tó dé ọ̀yàn náfìlà lọ́ba jòkó táwọn àwọn bá ń wo làwọn ń lọ wọ́n làwọn tó kánjọ́ náà tó àwọn tó tà sì ń ń ni wọ́n làwọn tó jòkó tà nábì níjọ́ kejì onígbà tì ọkùnrin tó bá yọ ń bẹ̀ nì ọmọ àlìjẹ́nà ni o ọmọ àlìjẹ́nà ni nígbà tẹ́lẹ̀ mi ò tún yọ ọkùnrin tó yọ lánàá òun náà ló tún yọ bó ti múra lánàá gẹ́lẹ́ tí inú gbọ́n bẹ tó mi bẹ́ ń bí ó kó bàtà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló tún dé lónìí jọ́ kejì bẹ́ẹ̀ jọ́ kẹta nǹkan bẹ́ẹ̀ tún ṣẹlẹ̀ anábì tún ní yọ ó tún yọ òun kan yìí náà ni Abdullah ibn Amr ibn al ó lóun á wò pé àá iṣẹ́ wo àṣírí wo lọkùnrin yìí ní iṣẹ́ wo ní ń ṣe tí wọ́n fi ń pẹ́ nìkan ọ̀yọ́ ọmọ àdìyàn òun lọ́yọ́ lákọ́kọ́ lọ́yọ́ lẹ́ẹ̀kejì lọ́yọ́ lẹ́ẹ̀kẹta ó yẹ ká mọ́gbọ́n tí ń dákọ̀ wọn lè di ọmọ àdìyàn náà ó nígbà táwọn wa túká tí ń lọlé lòun wà lọ́ba pé tọ̀sálámù aleykum ẹ dákun inni la haitu abi fa aksamutu alla adukula aleyhi salafa layalin ó ní ẹ dákun èmi àti bàbá mi ti dàrú mo ti wá sọ fún dáàdì mi ní péjọ mẹ́ta wọn ò ní wọlé wọn á wo bí mo lè dé sí wọn ò rí àfọ̀dọ́ yín ẹ gbà mí láyè kí wọn á gbọ́dọ̀ yín bíi ọjọ́ mẹ́ta ọlẹ́ni ló ń bá sọ fún pé ah, kò sí láì fi kó nǹkan lọ ló ń bá tẹ̀lé onígbà táwọn délé ó ní tóun kàn rí ni pé táwọn délé ń bá òun sọ̀rọ̀ ó náà ń bá sọ̀rọ̀ àsìkò oúnjẹ tó àwọn jọ jẹun àwọn jẹun tán àwọn ṣe fàájì ló ń bá bẹ̀rẹ̀ sí sọ lọ́ba wọlé lọ níbi tí ó sùn ló ń wò níbi tí ń sùn ọlọ́ba gbọ́n bẹ́ẹ̀dì rẹ̀ lọ́ba sàzíkiri díẹ̀ kan wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lọ́ba sùn lọ. oníwà wa sùn ó ní kọ̀ wá jí hátà yẹkú mọ́ ní sọlá tẹlifájì àgbà tásùbà tó ló tó jí àsùbà tó kó tó jí onígbà àsùbà wa tó fàyọsùbí gbèlú odùwà lọ́ba sàlùwàlà Abdullahi ní gẹ́yìrà anni la asimahu yekulu illa khayra ó ní òun kàn rí i pé jọba sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni sọ́dé ó lóun wá sí jọ́ kínní bó ti sùn mọ́jú náà nù jọ́ kejì bó ti sùn mọ́jú náà nù jọ́ kẹta bó ti sùn mọ́jú náà nù ni ọ̀rẹ́ ọ̀dà lòun wá pè pọ̀tọ̀ arákùnrin èmi àti bàbá mi ọ̀dàrú èmi àti bàbá mi ò sì àjà àmọ́ mọ́gbà yọ̀ǹda tó kó lépè ń bọ̀ dákun torí ọlọ́run níjẹ níjọ ní o sí mbẹ anabi lẹnìkan ọyọ ọmọ àlìjánná ó di wọ ó tún lẹnìkan ọmọ àlìjánná ó tún di wọ ẹ̀ẹ̀mẹ́ta ìwọ nìkan lọmọ àlìjánná ìyẹn àṣírí tó wá ń dẹ́wò ńlẹ́ bó ti ń sin lọ́n tó ń lè mọ wá wò kémi náà lè padà sílé kí n máa lọ sin lọ́n bẹ́ẹ̀ kémi náà di ọmọ àlìjánná arákùnrin yẹn bá ní yóò yóò ní nǹkan kan tí ń ṣe ju bó ti rí ń ṣe òun lọ èmi ò ní nǹkan kan tí ń ṣe ju bó ti ti ń sìn lọ gẹ́yìrà ànì la àjídù fi nafsi gílan li ahadin minal muslimin ó ní ntọ́kan yàtọ̀ mẹ́ ni pé bí mo ti dúró yìí ìdọ̀tí ẹnìkan kánú mùsùlùmí ò sílẹ̀ mí mi wala ahasudu ala khairin àtọ́ Allahu iyyahu ọlọ́run ò sì ṣoore fún mùsùlùmí kan rí kí n wá ṣe lára pọ́lọ́hún ṣoore fún un ò ṣe rí láyé ah abdullahi ló ń wá sọ fún pé adihi lẹdi balagati bika wa iya lẹti lanu ti ipò ó ní tó ń sèwọn náà lọ sọ ọ dábò ti dà yìí èyí ń ipa tiwa ọ̀ka àwọn sábẹ́ lòdòdó fa ṣe é rí i pé ní tipa sábẹ́ ọba fi ká bí yẹn bá lẹ́ni tipa rẹ̀ náà ọ̀ka lónìí kí yẹn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ṣé pa tiẹ̀ ní ọkà àbí tèmi ṣé ntipa abdullah ibn amúlù náà ṣe ọ̀ka ṣé pàtẹ́ mi lè ka àfi kí n bẹ́ẹ̀ lọ́hùn sí kó tó ka àfi kí mi náà bẹ́ẹ̀ lọ́hùn sí pàtẹ́ mi náà kó ṣe kí ni kí wọn náà sì lọ bẹ́ẹ̀ lọ́hùn sí pàtẹ́ náà kó ṣe kí ni. ọlọ́run ní ìdí àdúrà fa kọ́lọ́ má dá èmi wa wò pẹ̀lú dọ̀tí ìlara kọ̀sẹ́nì kan tó lè bọ́ ń bẹ̀ fa yẹtẹ kó àwọn arúgbó ẹnìkan là ń bá wí ẹnìkan lọ́la ìwọ náà lè kó síbẹ̀ bẹ́ẹ̀ náà ti lè kó síbẹ̀ kọ̀sẹ́ni tí ó lè kó bẹ́ẹ̀ ẹ eh, gbọ́n tábìlà ibùnà amúrù ibùnà aziz sọ ni ó ní àdà lẹ́bi èyí tó ṣeun òun lọ sọ ọ́dà báyìí wàyíyà lẹ́tí lánàá tí òun nípa ti wọ́ ọ̀ka ẹ wòye sàábẹ́ tó jòkó tí mẹ́rẹ́dà nàbì ká nàbì máa sọ pé nìkan nu wọn lọ́mọ àlìjẹ́nà wà jẹ́nà sẹ́yìn pé gbogbo àwọn tó kù náà jásí pé irú nǹkan ò sí ní. irú nǹkan ò sí lára wọn ni bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àlekè ọlọ́mọdé ọlọ́nkó tún ẹ̀mí tiwa náà sí ló fi pàdánù nàbì wa Muhammad nínú àdúrà tí máa ń ṣe gan èmi náà sì máa ń ṣàdúrà àwọn tá a bá jòkó báyìí náà halkọ anáyìí máa sọ pé allahumma aati nufusana taqwaha wa zakkiha fa anta khairu man zakkaha kí ni túmọ̀ rẹ̀ allahumma aati nufusana taqwaha ẹ̀mí wa bá wa fún níbẹ̀rù rẹ tí ó máa bẹ̀rù rẹ wa zakkiha wa bá wa fọ ẹ̀mí yẹn mọ́ wa anta khairu man zakkaha ni tó lè fọ́ mọ́jú kọ́sẹ́ni tó lè fọ́ mọ́jú ọlọ́run lọ lọ́dọ̀ kọ́sá fẹ̀mí wa máa o. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها àrùn di mẹ́ta àrùn aláwọ̀kọ́ ti ń da ìlara lẹ̀ òun ni kí ẹ má yọnu ìjọra ẹni lójú àti ìgbéraga àrùn kẹta wà ní kíni ìdọ̀tí ẹ̀mí àrùn ẹlẹ́ẹ̀kẹrin tafawukul masud bifadili yaajazu aniwul hasid kẹ́ni tá à ń bínú kó ní ọlá kan tẹ́ni tí ń bínú rẹ ti gbà kóhùn ò lè ríru ọlá hùn bóyá ó ní owó téyì tí ń bínú ẹ ti gbà pé tọ kò sọgbọ́n tí mo lè dábọ́ ya mo lè nírú àbó ní mímọ̀ tí ń bá ń sọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé àfa ń sọ̀rọ̀ ó ní mímọ̀ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìjágbà pé òun ò lè nírú yíyan yọ máa bínú rẹ̀ àbọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ pé ẹ bá ní ká mẹ́lẹ̀kọ́ òun láàfà kalẹ̀ pẹ́ lẹ́kọ̀ọ́ wa rè ẹnìkan máa bínú pé ah ṣé mo sì lè nírú ẹ̀kọ́ yìí àwọn tí ń fa ìlara nìyẹn o àbí kó níyì tẹ́lẹ̀ ti bìrì pé ah irú yìí tó níyì mi ò lè ṣe kíni bí wọ́n ti wà kó wọn lè nú ẹ̀yọ́ ọmọbìnrin ẹni àbí kó ní wàjáhà kí là ń pè ní wàjáhà gbajúmọ̀ ní pé tó bá náwó sí nǹkan ọwọ́ rẹ̀ ó tó bọ́bàjọba sọ̀rọ̀ wọ́n dá lóhùn ẹlòmíì ò lówó àmọ́ onígbajúmọ̀ tó yẹ pé bọ́bá náwó sí bí tó náwó sọ ọwọ́ ẹ̀ tó eré sísè lọ́dọ̀ máa ṣe fún yàn bẹ́ẹ̀ tẹ́nìkan wá wò pé ìntọ́ló níyì èmi ò ẹnìkan bá ti lówó yóò gbẹtọ ó ní tiẹ̀ Ọlọ́run ò ní bàjẹ́ èmi ní ó ṣe kínní gbogbo ẹni tó bá ti gbà pé ó bá ti lè gbà pé òun ò lè ní kínní kan ní tí ó bí sí láàánú kínní ìlara ẹ dákun jẹmọ gbogbo ntọ́lọ́n bá ṣe fẹ́ nìkan láyé ànídìí kábínú ẹ̀ ní tá a máa sáré ni pé kọ́mọ́ bàjẹ́ fún àwa náà lè ní ju bó lówó a lè lówó ju tiẹ̀ lọ bó ń bímọ ṣáájú wa a lè bí ju tiẹ̀ lọ bí ti kọ́lé ṣáájú wa a tún lè kọ́ ju tiẹ̀ lọ bó ní mímọ̀ ṣáájú wa a tún lè ké ju tiẹ̀ lọ bó ní gbajúmọ̀ ṣáájú wa tó lè gbajúmọ̀ jù náà lọ tó ń tún wà láyé ṣe tó ọlọ́run ní. bí ẹ ṣe pé wọ́ọ̀rọ̀ ọlọ́run pin èwo lọ́wọ́ ń bínú ẹni tó ní sítọ̀ ọ̀bẹ o níjọ́ tí mariama ń lóyún ti ń bímọ ma gba mariama ni ṣebí òun náà lè kàdà á yàrá ọba òun lakínú alukurani mariama bímọ ni ló bí ọtọrọ tẹlọ́n ti lara ọ̀ maria ọmọ jo maria tó gbàtọ́ tí ń lọ fún lóúnjẹ àlọ́ fún lóúnjẹ ọmọ èké kan tọkànlélẹ́ tọkànlélẹ́ pé ah lóbi ẹni zakari àfi àni ah ó bímọ tọ ọlọ́run bó o ti fún lọ́mọ fún ọlọ́run sì dá sàkálọ àbí ọ̀dà lóhùn bí wọn náà bá ti rẹ́ nìkan tó ní nǹkan kan má lérò kó o lé ní torí ìlérò kó o lé ní un ní tí ó bí sí ọlá ní kíní ọlọ́mọdé àwọn pẹ̀lú ẹ̀ inú oúnjẹ tó ń fara lára òun ni ó borí yáàsà èmi ni mo fẹ́ jọ̀gàá èmi mo fẹ́ so lórí èmi ní jẹjọba èmi ní jẹ gómìnà mi wọn gbọ́dọ̀ jẹ pírẹsidẹnti mi wọn gbọ́dọ̀ jẹ sàmánu ẹni tó bá fura sí pé ń bá òun dùn yọ lára ẹ láàrin ẹgbẹ́ wa èmi mo gbọ́dọ̀ lídìí ọgẹ èmi mo gbọ́dọ̀ jẹ sàmánu àní ẹgbẹ́ bóyá ẹgbẹ́ mẹkáníìkì tẹ́ǹsì bóyá ẹgbẹ́ ọmọ gáràjì bóyá ẹgbẹ́ àwọn tí wọn ń gbowó tí wọn máa yọgi àwọn union àbíkílẹ̀ ń pè wọn àwọn ìmọ̀ yọgí sáwọn èèyàn ẹsẹ̀ rí agbógun tì í ẹ̀wọ́ nà mí tẹ́ máa fi gbowó ẹ̀wọ́ nà mí ẹ̀yìn union ẹ̀yẹ yọgí báyìí sáwọn èèyàn títí kọ̀ bá ṣẹ̀rí ọlọ́run mu anabi ní tọ́ba dàtí bọ̀tán ayé àwọn èèyàn kan wà tí wọ́n máa yọgí lé àwọn èèyàn káàkiri anabi ní nínú àwọn tí wọ́n tọ́ná wò wọ́n wà gbogbo yín sì ní mùsùlùmí ara wa ní yín à ń pè yín sọ à ń pàdé yín lókè sàn káàkiri tí wọ́n ní chairman gáràjì báyìí ní tí ó gbowó kalẹ̀ gbogbo yín mùsùlùmí lẹ́pọ̀ nu yín tínú wa ń dùn bẹ́ẹ̀ ti ń ṣe torí bí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ìgbẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ràn yẹn lọ Mákà ẹ̀ràn yẹn lọ múra wọ́n ń pè yín sókè sàn mòlúdì lẹ́dàtúlẹ̀ kádírì Ramadan lecture gbogbo ẹ̀ lẹ́nu lọ́tà ń pàdé yín káàkiri tẹ̀ ń gbowó kalẹ̀ ẹgbà tẹ̀ ń yọ kí wọn ọ̀dà o wọn ọ̀dà ní àṣẹ bí èèyàn bá tilẹ̀ nífẹ̀ẹ́ pé mo fẹ́ jẹ olórí gbogbo ẹni tí ń bá ń bàdú tó sì gbà pé nìyẹn ní tó fi jẹ yóò ṣe kéta ẹ̀ yóò lára ẹ̀ yóò lára ẹ̀ àmọ́ kọ́ bá rí rẹ̀ pé nìkan mo jẹ ò ní tí yóò lára ni wọ́n fún onítọ̀ ẹ̀ bá a bá tiẹ̀ lábàdú kí la ní tá a fi bàdú ẹjọ́ máa ṣe àgbà náà ni lówó bíi ọlọ́lá bíi onímọ̀ tó so pé tí wọn bá fi lè yan ìwọ ni tí wọn bá fi lè yan òun ìwọ ni bí wọn ò sì yan ìwọ òun ni ọ̀ràn yẹn ni kí wọ́n lára ara wọn ara bẹ́ẹ̀ ẹ wo ẹ wo Musa aleyhi salatu ńgbà tó lọ́wọ́ sọ̀rọ̀ sọ́tò mọ̀mínú ọlọ́run ní thumma arsalna Musa wa ahu Haruna bi ayatina wa sultanin mubin ila fir'auna wa mala'i fastakbaru wa kanu qauman alin faqalu an nu'minu li basharayni mithlina wa qaumuhuma lana abidun ọlọ́run nígbà tá a rán Musa wa akhahu Harun àtọmọ yàrá títí Haruna bi ayatina wa sultanin mubin aran wọn pẹ̀lú àmì wa àtagbára tó yanjú bí àyàtìnà afúnwọn láwọn nǹkan àmì wàsòlítọ́ ni mubin àtagbára tó yanjú sẹ́ẹ̀ mọ̀ pé fèrè ó ní lágbára tó yanjú àbí kọ́pàṣẹ kọ̀dọ̀gá níta fún musa òun náà a fún ní àyà tiná wàsùlùtọ́ ní mubin a fún ní nǹkan àmì àwa fún ní agbára tó yanjú sẹ́mi ọ̀gá ti di mélòó báwọn. ọlọ́run ala aran síta ni ilá fẹ̀rẹ̀ àwọn náà wà mẹ́lẹ̀ ìhí fasitẹ́kẹ̀bárù aran sífìrí rẹ̀ àtàwọn wọn bá gbéraga wàkánù káwọmọ́ni àlè wọn wá ríra wọn jọra wọn lójú fàkọ́ọ̀lù ẹgbẹ́jọ́ tí wọn fẹ́ rò ẹgbẹ́jọ́ tí wọn fẹ́ o wọ́n ní anúmínú libasara yìí ní mífìrí náà ṣé abala bíi tiwa tó ipẹ́ gbé làwa àti Musa láwa gbà fún wà kó muhùn mọ́ lànà àbìdún tó ṣe pé àwọn Israẹli tí wọ́n jẹ́ fámìlì wọn àwa ni wọ́n ń sìn fìdó náà rí pé a ah, bàbá tiẹ̀ wá gbà fún yẹn abala táwọn èèyàn rẹ ti ń sìn wá kóun náà wá kóun di nǹkan èmi rẹ ọjọ́ máa wá dùú kí ló bí yìí nísìn fìdó náà fẹ́ sọ̀gá ó sì rí pé Musa fẹ́ gbọ̀gá mọ́ òun òun ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan fèrè ó nà o ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kan mọ́dọ̀gá lòun ń jà sí. ẹlẹ́ẹ̀kẹfà nǹkan mélòó mo pè é lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kẹfà ń bẹ tí mo ní í ṣe lára at-tanafusu fi amalin wahid kájọ máa dùn kan iṣẹ́ kan náà iṣẹ́ yìí iṣẹ́ kan yìí gbogbo àjọ ń dùn pé mi ní í ṣe ìwọ ló ṣe èmi ní í ṣe ìwọ ló ṣe sẹ́ẹ̀rì tó bá ti rí báwọn àwọn tí wọ́n bá ń du ọ̀la ara wọn tí ẹ bá lọ wo àwọn tí wọ́n máa ń tajà owó tí yorùbá náà tí wọ́n máa pa ni pé orogún ọjà ju orogún òwò ju kí ni túmọ̀ orogún òwò sẹ́ẹ̀ mọ̀ pé bí ẹni tí wọ́n bá jọ ń ṣòwò kan náà wọ́n lára ara wọn torí wọ́n jọ ń tajà kan náà ni ló fi jásí pé àwọn jẹ́ ń tajà ń bì kan náà bẹ́lẹ̀ yìí ti wógun lọ bẹ́lẹ̀ ní ó ṣe kínní bẹ́lẹ̀ yóò ti máa bo nǹkan ẹlẹ́yọ̀ bẹ́lẹ̀ yóò bá tà tani ó sọ pé ń ṣeun níjọ́ tí kejì náà bá tà tani ó ní ń sàsóhun wọ́n lára ara wọn níjọ́ tẹ́lẹ̀ yìí bá wá ń rí ṣe tẹ́lẹ̀ yóò rí ṣe eléyìí ò ní ń lo ìlara dàbí òde sẹ́rẹ́ ń tọ́ bá ti ń tajà kan náà méjì kò síyèméjì wọn lára ara wọn nínú tí ń bì lára nínú tí ń bì lára òun ni kéèyàn jọ máa ṣiṣẹ́ lérí ọjà kan náà sẹ́rí onísímẹ́ǹtì yóò máa bó ń símẹ́ǹtì jà ẹni tí ń lẹ̀rọ òun àtẹ̀lẹ́rọ ẹgbẹ́ rẹ̀ oníṣọ̀rẹ́ ẹni tí ń dáko òun àtàgbẹ́ ẹgbẹ́ rẹ̀ oníṣọ̀rẹ́ bẹ́ẹ̀ náà láàmú ara wọn olórin tí wọ́n máa forin búú ara wọn bí ó ti máa rí káàkiri ni ntóbi ni pẹ́sẹ́ kan náà wọ́n jọ ń ṣe kí ni wọ́n máa lára ara wọn ẹ máa àṣà táwọn olórin ti dánlẹ̀ yìí títí títí títí títí lẹ́nìkan máa bu ẹnìkan kò sí ntọ́fà jù lára lọ gbogbo ntí ọ̀yá gbọ́lẹ̀ ni wọ́n ń para wọn láàmà ṣe kí ni láàmà gbọ́ bí ti rí nu ni ọlọ́nkọ́ là wá ní níbẹ̀ so níbi ọ̀rọ̀ ayé nu èyí wọn kò yẹ kó wọnú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́nkọ́ là wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀keje sẹ́rí ntuntun bíi lára kéèyàn ó rí pé nìkan ti fẹ́ daba kan káwọ́ pé kó tó dà ká tètè bá tiẹ̀ jẹ́ ntuntun bíi lára nù ni. sẹ́rí òun ló ṣe àwọn ọmọ Yakub wọ́n ti rí pé bàbá àwọn tí ṣe Yakub ó Yusufu bàbá yìí sì ni ànábì Ọlọ́run ni bó ti fẹ́ràn ọmọ yìí yọ ṣàdúrà fún tí ó fi jéèyàn bó ti wá fẹ́ràn rẹ̀ yìí tí ọmọ àfákàkiri yìí ẹjẹ́ á yanjú ọmọ yìí kẹlòmí ò lè jéèyàn kọ́ mọ́kùnrin ni ó jéèyàn láàrin wa. wọ́n rojọ́ ìfikọ́lù la Yusuf wa ahuhu ahabu ila abina minna wa nanu osbatun. wọ́n ní Yusuf àti àbúrò rẹ̀ ni bàbá wa fẹ́ràn jù àwa náà sì ní èèyàn ni wá àwa náà èèyàn gidi ni wá wọ́n sì lè fẹ́ràn Yusuf nítorí wọ́n ṣe kéta rẹ̀ nu ẹ dákun Kini ni Yusuf ṣe fún wọn wọn lára ẹ̀ náà ni Kini ni wọ́n lára ẹ̀ sí wọ́n lè kí bàbá ṣe kí ni wọ́n lè kí bàbá ti fẹ́ràn rẹ̀ ń yọ padà rìsọ́ọ̀tì sí lóbi jáde kí wọ́n bàbá tó bá bímọ tó bá pọ̀ ẹ̀ gbẹ̀fẹ̀ nìkan lójú tó bá ti gbẹ̀fẹ̀ rẹ̀ lójú ó ti gbìn ìlara sọ́kà àwọn ọmọ tó kù ní wọ́n lára èyí tó gbẹ̀fẹ̀ rẹ̀ lójú bẹ́ẹ̀ ni wọ́n tó fẹ́ mi mẹ́ta mẹ́rin ó ní gbẹ̀fẹ̀ kan lójú bọ́ bá ti gbẹ̀fẹ̀ ọ̀kan lójú àwọn obìnrin tó fẹ́ hun àwọn yòókù sì lára èyí tó gbé lójú bẹ́ẹ̀ ni wọ́n tó kó ìṣẹ́jọ́ bí pósìtì wọn bá ti rí ló fi bá wọn lò ọ wá nílò ọmọ ọmọ ẹ̀yìn kan wá gbẹ̀fẹ̀ rẹ̀ sọ́kàn jà àwọn ọ̀gá rẹ̀ lọ àwọn ọ̀gá rẹ̀ kí wọ́n ṣe wọ́n lára rẹ̀ àwọn ọ̀gá rẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti lè fìfẹ́ tó pọ̀ hàn ẹnìkan kò sí iyèméjì àwọn tó kù lẹ́yìn ẹnìyẹn tí wọ́n jọ wà ńlá nǹkan náà ní tí wọ́n jọ lẹ́tọ̀ọ́ sí kínní gbogbo wọn ni wọ́n lára rẹ̀ òdì méje ẹlẹ́ẹ̀kẹjọ ṣe wá rí ẹni ọlọ́run bá funfun fún naa rẹ̀ náà òun náà máa sọ pé ẹ wá lára mi o bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹjọ nu ẹni ọlọ́run ṣoore fún náà tó bá gọ̀ dáadáa yóò wá pariwo sáwọn yẹn pé ẹ máa bọ̀ wá lára mi o ẹ wá sí mi o <laughs> eléyìí ń lọ́gọ́ jù wa ní ẹ̀kọ́ hadith tí bórídà gbà wá àwọn àfa kan àwọn àfa ní hadith mursal Kila ló na náà anabi ní ista'inu alal hajati bil kitmani bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe nǹkan ẹ̀ pa á fa inna kulla dhi ni'matin mahsud gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣe dẹ̀ra fún ayé òbínú ẹ̀ wọ́n lára ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé tọ́ ọ bá ní nǹkan mẹ́wàá tipa rẹ bá ká mẹ́wàá méjì abẹ́yọ kan ni ó fi hàn àwọn wa ọwọ́ ní mẹ́wàá lọ́wọ́ ní mẹ́wàá mo ní ó kí làwọn èèyàn ó ṣe kí ló fà lára gbogbo ní téèyàn bá ní kí fi hàn yorùbá náà ti sọ̀rọ̀ wọ́n ti parí ọ̀rọ̀ wọ́n níbi sọ ẹni bàtà àdọ́wọ́ bo ni ìwọ náà ń gbénu lé ọwọ́ ni wọ́n bínú rẹ̀ olóòdó lòsì ò ń gbénu lé bóyá rẹ́ǹtì bínú konú kọjú sí mi ń kọjú sí ẹlẹ́rẹ́ǹtì ọwọ́ àlọ́ ra mọ́tò two ọwọ́ ń pààkì síwájú ta ó ń lé tó kọjú sí ọ òun lọ gba àwìn gàárì ẹ dákun èyí tí ń gbé mọ́tò tí ń páàkì mọ́tò sọ́nà tó ẹ̀fọ́ síwájú ta pẹ̀lú èyí tí ń jẹ gbèsè gàrí kí wọ́n ṣe pẹ̀lú ara wọn ó lára ó ti mọ̀ pé ó ti dà báwọn ó sì kó láàrin àwọn tó rí báwọn ọlọ́dọ̀ àwọn yòókù rẹ ẹgbẹ́ ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ ó wá ní wọ́n lára rẹ wọ́n wá ń lọ yídì aláṣọ two alásọtọsọ rẹ wọn jù láàrin wa wọ́n yára ń four thousand five thousand ìwọ wa lọ ra sọ ọ̀pá kan fifty thousand naira ọ̀pá kan ọwọ́ àrọ̀pá mẹ́wàá òfin rágbádá ọwọ́ àwọ̀ àárín wa yín dì sáàfojú rẹ wọ̀ ọ́ amúrùbùnú lè azi ó ní wà lánàá lánàá tí kù yípa ajá náà lè ká yìí hùn wọ́n tún wá ń sọ pé ọ̀yá ẹ mú àwọn afá wa yín dì o ọba ìfà fọ̀ndẹ̀ náírà lẹ̀ àwọn afá gùn ní ìsàdúrà fún ọ hundred thousand àwọn ah, ni mo wà dúrà wá yídìí ọwọ́ àfi five hundred naira o ti kọ́kọ́ dáràn o tún wá fi kún èyí fọwọ́ rẹ̀ fà lára o bọ́lọ̀ ń bá kẹ́ ọ ò ní fọwọ́ ara rẹ̀ fa wàhálà ìmáàmù Ibn al-Jawzi ń sọ fún wa pé ẹni tọ́lọ̀ ń bá kẹ́ inú tẹ́lẹ̀ tó pè ní Sayyidul Khatir page one seventy seven ọlẹ́ni tọ́lọ̀ ń bá kẹ́ ó gbọ́dọ̀ ṣe làákàyè wàlá yakshufu jumlataha gbogbo ntọ́lọ́nba kẹ́ kí ó tún náà sírí síta gbogbo ntọ́lọ́nba ṣe fún yàn kí yàn pé ntọ́lọ́n ṣe pariwo ẹ̀ wa hadha min a'zami ladhati dunya ó ní táyé là ń sọ yìí ó ní bẹ́ẹ̀ ní bá náà torí bí wọn ti ń bínú rẹ níbi ọ̀rọ̀ ayé bẹ́ẹ̀ wọn ò bínú rẹ níbi ọ̀rọ̀ gbogbo bàtàtọ̀ bá ń ṣe náà ò ní máa pariwo pé áá àwa máa ṣàìsùn tí n bá gbé náà látàgò kan láwọn pẹ̀tọ̀ sí ní tó ń ṣe tọ́wọ́ fi tẹ̀ ọ́nù wọn ó sì di ọlọ́wọ́ ò ní mọ́ wọn lára rẹ̀ ń bẹ̀rù náà bẹ́ẹ̀ yóò ti máa gbé dáadáa ayé sá fáwọn èèyàn kí wọ́n má lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò gbẹ́sìn sá kí wọ́n má ṣe kíni kí wọ́n má lára rẹ̀ nǹkan mẹ́jọ ti ń fa ìlara rèé èyí táwọn afọ táwọn náà ń fọwọ́ fà òun ló sì kẹjọ gbẹni tọ́lọ́mbà kẹ́kọ̀ọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn dáwọ́ bò kẹ́ni èèyàn dáwọ́ bò ni èèyàn bò láṣìírí ni òní máa padà pé ilé mi di mẹ́wàá tí mo kọ́ o ọmọ tẹ́ ń kóló ní ọmọ ẹlẹ́ẹ̀kejì lárí tágàn bẹ́ńbẹ́ tí ò bímọ wọ́n tó ta ń sadọ́ ẹ̀ lónìí yìí òun ni mọ́tò ẹlẹ́kẹ̀ wá tààrà ẹ bá sadọ́ àkọlọ́ ojú pé méjìlá gbogbo àwọn tí ń bọ́ sadọ́ ẹsẹ̀ ni wọ́n rìn débẹ̀ àwọn ìṣẹ̀ wá ni ìwọ fúnra rẹ lọ fọwọ́ rẹ fa rẹ lé onílara lọ́wọ́. sẹ́rí ìlara táwa ń wí ọ̀nà mélòó ló pín sí. Si ìlara pín sí méjì ìlara tí ò dáa àti ìlara tó dáa tá a fẹ́ káwọn èèyàn ó ṣe sẹ́yìn gbọ́n tá à ń bá bọ̀ látẹ̀kan yẹn ìlara tí ò ni kéèyàn máa bínú èèyàn kó máa ṣe gbá kó máa ṣàwo irú yìí tá à ń sọ lẹ́ẹ̀kan pé àwọn yahudi wọ́n ń bínú wa fẹ́ ká kó nú ẹ̀sìn kankan tó dáa fún kábínú rẹ̀ lọ́lọ́run fi ń sọ pé amúyásùdúnà náà sà sẹ́yìn máa bínú àwọn èèyàn ni ẹ máa lára wọn ni alama atahumallahu min fadlihi torí ọlá tọ́ba àlékè ọlá ṣe fún wọn fakọd àtẹyìnà ala ibrahim alkitaba àwọn ọlọ́run ti fún family ibrahim nítìrà wal hikma a fún wọn ní ọgbọ́n àbíjà nàbì wa ataynahum mulkan adhima a sì fún wọn lọ́lá tó tóbi gbogbo eléyìí ń túmọ̀ pé ìmọ̀ bínú lérí ọlá tọ́lọ́mbà ṣe fún yẹn òun náà là ń sọ̀bọ̀ látàárọ̀ òun ní lára tí ò dáa lára tí ò òun mẹ́ta lòun náà lára tá a ní ọ̀dà wọn mẹ́ta ló pín sí àkọ́kọ́ ńbẹ nínú lára tí ọ̀dà òun ni an yuhibbal insan zawala ni'mati anil ghayr wa an tantakila ilayhi lidhalika yas'a bikafati subul al-muharrama ila al-isa'ati ilayhi liyahsula ala maqsudihi ka an yahsula ala darihi aw an yaj'ala an yutalliqa imra'atahu liyatazawwajaha aw yakuna sahiba mansibin fa yajibu an yasula alayhi balala min dhalika alghayr èyí tó burú jù nínú lára nu òun ni pé kéèyàn orí pọ́lọ̀ ń ṣoore fún ọ kọ́ wá jásí pé eré tí ń sá lérí òun ni pé kí oore èèyàn bọ́ lọ́wọ́ rẹ tọ́ba bọ́ lọ́wọ́ rẹ kọ́ wá di tòun èyí tó burú lára nu ni ẹni tọ́ba wá ní ìrù lára yẹn lára èyí tó nìyẹn ẹni bá nílùú lára yẹn lára gbogbo ọ̀nà ni ó máa san láti gbé kó fi kó fi rí ọlọ́run gbà lọ́wọ́ rẹ ṣe é mọ̀ pé kọ̀fẹ́ kọ́lá yẹn ó bàjẹ́ ṣe é kọ́lá òun gan ní tájẹ́tì abẹ́ẹ̀kọ́ ọlọ́run kọ̀fẹ́ kó ṣe kí ni nítorí kó lè di tiẹ̀ automatically tájẹ́tì tí ó ní fún ọ ni pé láti mú ọ kó nu ọlọ́run èyí wọn a máa ṣẹlẹ̀ lọ́dọ̀ gbẹ ntọ́ mọ̀ pé bí lágbájá bá kú èmi lọ́kàn bẹ́ẹ̀ ni gbẹ ntọ́ mọ̀ pé ṣe bí lágbájá ọba ti kú èmi náà ń kéde kí rẹ̀ ẹbí mi wọ́ọ̀sì ẹnìkan wá bá mi ọ̀rọ̀ ń tó sùn mẹ́fà báyà bí mẹ́jọ ìjọ jimá ni ń kọ́ kútúbà jimá lọ́wọ́ wọ́n ní bàbá kan béèrè mi ń ta àgbàlagbà mo wá sọ̀kalẹ̀ látòkè wọ́n lọ́jú sábà náà ta bàbá yẹn wá béèrè pé sẹ́yìn ni sheikh ẹlẹ́hà mo lé mi ni wọ́n lẹ́yìn ni sheikh ẹlẹ́hà mo lé mi ni torí jàlábíà ni mo wọ̀ mo sì dé fìlà kékeré kan ọlọ́rọ̀ wa mo ní bisimilá ẹ gbága fún baba ìkànnì àwọn tí a máa ṣe ọmúnlẹ̀ ládùúgbò wa yìí ló mu wá òun náà máa kí lọ́dọ̀ wa ń bí báyìí bó ti gbọ́ pé wọ́n ń béèrè mi lọ́sàrí pé ká sheikh afa wa Imam wa ni sheikh wọ́n wá ní kẹ́ni yẹn ní ojú kó kọ́ gbọ́n tí a bá fẹ́ sọ torí mo rí pé àbá yẹn ń ọ̀rọ̀ yẹn ń gbọ́n ọ̀rọ̀ ń kala ìsìn máa ń tọ́fẹ́ sọ gbọ́ wá jókòó àbá wa ní sẹ́kì máa sọ̀rọ̀ lọ àfa mi mo ní máa sọ̀rọ̀ lọ oníṣẹ́rí bẹ́ẹ̀ ti jòkó yìí ẹ ti dàáfà mi báyìí ẹ ti dàáfà mi bẹ́ẹ̀ yẹn bá wá dọ́dọ̀ àfa kì í fara pamọ́ ẹni tó jòkó yìí ńkọ́ mo léèyàn mi ní síbòun ló mú yín wá ibi títí ń kí jimá ni òun náà ní máa ń pè tí máa ń rán nìkan ẹ̀sọ́ ń tẹ́ sọ bàbá dayin lóhùn náà òun náà láàrín àti lóhùn ẹ̀sọ́ ń tẹ́ sọ wà ní tọ́ tí mo bá wà ní pé ẹ dákun gbogbo ntí ọba nà mí yẹn kọ gbogbo ntí ọba nà mí yẹn kọ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ti wà yìí ẹ̀ ti dolówó mo lé mi ó ní mo dolówó ó ní onílódìjẹta ẹ máa gbọ́ o onílódìjẹta tí ọ̀gá mi lọ lóyìnbó nígbà tọ́gá mi fẹ́ tráfù níjẹta wọ́n làwọn lọ gba owó ní báńkì twenty five million naira àwọn lọ gba ní báńkì wọ́n làwọn wá dé kẹjà ńgbà tó ga fẹ́ bọ́ọ̀dù àwọn wá fẹ́ ṣe lọ́dọ̀ àwọn mọ́là sí dọ́là sí pánstálì olówó yẹn wá wọ́n jù ọ̀gá wa sọ pé owó yẹn ń kọ́ kó wọn gbé lọlé òun ní àkáǹtì ní London òun ó lọ gbowó ní àkáǹtì ní London òun ọ̀sẹ̀ owó yẹn mọ́ ọlọ́gàá sì lọ fún treatment torí àlàáfíà wọn ni ó ní nísìnyí báyìí igbá ó lóun lòun next sọ́gàá gbogbo ntí ọ̀gá ọba sílé gbogbo ṣe ọ́fíìsì òun lòún ṣe ẹni tó nẹ́ẹ̀sì sóun lọ́tẹ̀ lọ́ga lọ ọlẹ́ni yẹn ti wá pè wọ́n mọ́júmọ́ yìí pé ọ̀gá ti jáde láyé o twenty five million yẹn sóun ti rìlíìsì àbóhun ètí òun lòun ò rìlíìsì onítọ̀ bẹ́ẹ̀ bá ti rìlíìsì ẹ̀ má rìlíìsì ẹ̀ èmi rẹ̀ lánìí yìí ó ní lẹ́yìn náà àwọn ní ilẹ̀ kan lájà fifty kìíní kan acres ni acre kan bẹ́ẹ̀ fifty million naira wọ́n ń ta àwọn sì ní fifty kìíní kan acres ìwé ilẹ̀ yẹn ọwọ́ òun lọ́wọ́ kó mọ́ dalẹ̀ ọwọ́ ní àfa mi méjì mo sọ fún yín nǹkan kúnlẹ̀ nǹkan kúnlẹ̀ ó ní tóun wá bá wa nísìnyí pé ìgbà táwọn lọ airport yẹn àbúrò ọ̀gá tí ń bẹ lọ́fíìsì tẹ̀ láwọn lọ ọmọ sí twenty five million naira yẹn ó sì há wọn lọ́rùn ọ̀gá tún wá lọ́mọ mi náà tí kàn máa ń wá sọ́fíìsì ọmọ ẹ̀sẹ̀ gírádúrétì ni bóò la ti fẹ́ yanjú àbúrò ọ̀gá àtọmọ ọ̀gá tó ń bá wa nù. torí pé báwọn bá ti ráwọn méjì ń yanjú ó ní ọlẹ́rù ń bẹ́ ńlẹ̀ ó ní kọ́lá Lagos State gbéṣẹ́ fáwọn táwọn tó ń bá Lagos State sá àwọn àbìkan lọ wọ́n làwọn máa kọ́ state káàkiri olówó ń bẹ́ ńlẹ̀ ó ní kọ́lá kó ṣe pé twenty five thousand million kó ń kọ́kọ́ kó wá ná àmọ́ àbúrò ọ̀gá àtọ̀gáhùn àtọmọ rẹ̀ wọn á ní baba sẹ́yìn ti kanlẹ̀ ọlọ́run kanlẹ̀ ẹni láti kó wọn ti júwe mi fún yín oníbẹ̀ ni gbàtẹ́lẹ̀ ń wá fà tó jẹ́ náà èmi júwe oníbẹ̀ ni ẹni tó júwe mi ó dàbí ẹni pé nìyẹn mọ̀ mí dáadáa ó sì mọ irúṣẹ́ tí mo gbé lọ́wọ́ ọmọ irúṣẹ́ tí ń tí ń ṣe ẹ̀yin dọmọ ọdún mélòó báyìí ah lóun ti wọ seventy years ẹ bímọ ọlọ́run bímọ bíi méje sẹ́ẹ̀kì làwọn ń ṣe ah, ọlọ́mọ àwọn mẹ́díkù dọ́kítọ̀ ń bẹ láàrin wọn lọ́ọ̀yà ń bẹ láàrin wọn ẹnjìníà ń bẹ láàrin wọn àbígbẹ̀yìn yín ń kọ́ olóòtú gírádúrétì ẹ̀ kọ́ lé ní olóhùn kọ́ méjì mọ́tò yín ń kọ́ olóhùn ní tó mọ́tò méjì kọ́dọ̀ ní dírẹ́fà tọ́ bàbá bó lẹ́yìn tí ń ṣiṣẹ́ oúnjẹ tóun ti gírádúrétì lẹ́ni yìí ti mú un sọ́dọ̀ gbogbo tó ń ṣe ya bẹ́ẹ̀ lòún ti ṣe mo ní kí lè wá wá bẹ́ẹ̀ bá wá gba ọ̀rọ̀ yìí pa gbogbo ọ̀rọ̀ tẹ́gbà tẹ́ bá gba nísìn kí lẹ fẹ́ fi ṣe níbi tọ́jú eré yìí dé ntí mo rí tó kù tẹ́ ń wá nísìn nǹkan kan náà ni òun ni náà lọ́hùn ibi ẹ bá dé yìí o pẹ̀lú ìrìn tẹ́ ń rìn nísìn yìí o ẹ̀ ń sọ fọlọ́n pé ọlọ́run dákun mo fẹ́ wọ o ìtẹ̀ ń wí nu bàbá ó ní ẹ̀ mo níbẹ̀ ni ṣé ẹ bẹ lọ́hùn dókítà ọ̀nà ọmọ yín ẹnjìníà ọ̀nà ọmọ yín kọ́ dàbí ọ̀gá yín ti dáhùn kẹ́ni tọ́ bá wá nẹ́ẹ̀sì sóhun náà kọ́ máa rí rúùrìn tẹ́ ń rìn lérí ọ̀gá yín kọ́ máa rìn lérí ọmọ yín ṣé ẹ fara mọ́ oníkò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tọ́gá yín náà gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí bá sọ̀rọ̀ n gbà yà lọ́wọ́ ha ìmọ̀ pé báyìí ha bẹ́ẹ̀ tí wàá sọ yìí onígbà tí tẹ̀ fi wọnú géètì yín yẹn kọ́nsẹ́sì ah mo wá dúpẹ́ ọlọ́run kó mo tún wá wá bí ah mo ti túwọ́ mo bẹ́ẹ̀ ti dágbére pé túwọ́ nù ntẹ́ wa ò sí bí ẹ tún lọ bòmí àbí bẹ́ẹ̀ bá mo wá sọ pé tẹ́ ẹ bá lọ bòmí tí ẹ bá bá yín sí tọ́ bá bọ́ sí ẹ wọ̀ náà ọlọ́run nísìnyí bẹ́ẹ̀ bá nìdẹ́nbí ẹ lọ́ọ́ rìlísì owó wọn fẹ́ bí wo dọ́kúmẹ́ntì pátẹ́ lọ́kọ́ fẹ́ bí kì í ṣètọ́ bàbá ò ṣe dáadáa fún yín iṣẹ́ wo lè yí ó ṣe tí ó ti kọ́lé tí ó fẹ́ yàwó tí ó bímọ tí ó ra mọ́tò gbogbo aráàmù tẹ kójọ mọ́ra wọn tí àbáwọn òsì bínú tó fi lọ́ bọ́lọ́hún ẹ tún wá fẹ́ pọ̀ ọmọ pa àbúrò rẹ̀ nítorí dúkìá rẹ̀ ẹ dákun kí ló bí eléyìí hun ìlara ó gbà pé gbogbo dúkìá bàbá òun òun ló ń gbọ́dọ̀ sí kínní ló ń gbọ́dọ̀ ní èyí tó burú jù nù lára nu ìbẹ́ bíi iṣẹ́ bẹ́ẹ̀ tọmọ sí ọ̀fẹ́ tí ọ̀gá ṣubú tí ọ̀fẹ́ gba kọ́mpìnì mẹrẹ́ǹtì ọ̀fẹ́ gbà yín lọ́wọ́ ńlé táwọn mẹrẹ́ǹtì ó ṣe mítìnì pé lálọ́dún ọ̀dẹ́ jágbe lọ́kọ́tù kí n tún mẹ́yìn hun àbúrò fẹ́ pẹ̀gbọ́n kó jogún ẹ̀gbọ́n fẹ́ pàbúrò kó jogún gbogbo ẹni bá nílùú lára yẹn lápẹ́tọ̀ in tó ní iye mi lọ yẹ kí n ní in tó kù tí ọmọ sáré kò ní fẹ́ kí dúkìá yẹn bàjẹ́ ẹni tó wà nù dúkìá náà fẹ́ ṣe kí ni èyí tó le jù nù lára nu ọlọ́mọ fi dán wa wò ọlọ́mọ bá sì kẹ́ ọ ní nírú ẹ̀ ọlọ́mọ bá ti kẹ́ ọ irú ọ wá tí ó ti gbà pé gbóntó ní òun lọ yẹ kí òun ní yóò sì ṣiṣẹ́ lórí ẹ̀ ẹni tó sì súnmọ́ ni jù tó dákẹ́ táyọ̀ sọ pé táyọ̀ ní ṣe èméjì lérí pé òun lọ́kàn ni òun ni ó ṣe kódà bí ìyàwó bá dé dáadáa pé ọkọ òun ibi tí ń ba lọ yìí yóò sọ̀rọ̀ ibi ò ti da ìyàwó ń ṣe fọ́kọ tí ó lára ọkọ pé ah, owó yẹn ti pọ̀jù tọkọ mi ni yóò tó fẹ́ yàwó mi èmi ló yẹ kí n ní gbowó òun sí mi ni mo mi rẹ̀ lájọ́ tó lé yóò sì yanjú ẹ̀ bẹ́ẹ̀ lọkọ mi náà ń ṣe bẹ́ẹ̀ fún ìyàwó pé á ah, dájú ìyàwó mi ní owó owó tó jogún yẹn pọ̀ èmi ló yẹ kí n lówó yẹn owó tó níyẹn ni òjò ọmọ àwọn ara rẹ̀ sí mi yóò sì lára ìyàwó yìí yóò sì pàyàwó yóò sì jogún owó irú nǹkan bẹ́ẹ̀ káwùjọ àfi ká yẹn jú ẹ̀ gbogbo ẹni tírú ẹ ti bá nísìnyí ọmọ tìwó pé ẹ̀yìn náà wọ́n ń sọ gbogbo ẹni tó ti kó sírò àdéhùn bẹ́ẹ̀ ọlọ́run ọ̀la o ètò burú jù nù lára tí ọ̀dà ètò burú jù nù ẹlẹ́ẹ̀kejì inú lára tí ọ̀dà mẹ́ta ni mo burú mẹ́ta ni wọ́n ìlara tí ọ̀dà mẹ́ta ni ká tó wá bọ́ síbi èyí tí ọ̀dà ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀ nínú lára tí ọ̀dà an yuhibbal insanu zawala ni'ma anil ghayr wa in kanat hadhihi ni'matu la tantakilu ilayhi ó gbà pé bí ti ń da fún kọ́sá bàjẹ́ ni kò ní kọ́ da fún un náà o yóò ní ọ àníkílẹ̀ rẹ̀ ó jóná akọ rẹ̀ ti pọ̀jù kó jóná tilẹ̀ ń jóná ilé tọkàn ní fi ń sakọ̀ bá ti jóná sin ara rẹ̀ ó balẹ̀ kò ní kílẹ̀ ń di kọ́sá bàjẹ́ fún náà ní tiẹ̀ ìkejì nu ẹni gini ẹni mọ́tò rẹ̀ ọjà mọ́ akọ ńgò ti ra mọ́tò ní ẹnu ọ̀ka mọ́ ńgò ti bẹ̀rẹ̀ sí gbajúmọ̀ ẹnu ọ̀ka o bá tiẹ̀ wọlé mọ́tò rẹ̀ ti à ń sọ ọjà ti yá yìí kalẹ̀ bá sa ní nǹkan wájú ẹ̀ wà wọ́n ni pé kò ní kíkiní kan òun fẹ́ kọ́ padà sí lòun fi ń tájẹ́tì ẹ̀mí lòun tájẹ́tì eléyìí ọ̀tájẹ́tì ẹ̀mí òun tájẹ́tì dúkìá kí dúkìá òun sábàjẹ́ nínú lára kejì tí ọ̀dà èkejì nu ẹlẹ́ẹ̀kẹta nínú tí ọ̀dà allah yuhibba al-insanu nafsu adil nínú li nafsihi walakin yashtahi an yakuna ladayhi mithluha sẹ́rí bó ti lọ́rọ̀ ọ gbà pé kọ́rọ̀ wọn bàjẹ́ pátápátá tó bá bàjẹ́ fún tán kọ́ wá dáa fóun kọ́ wá dọ́mọ ẹ̀yìn lẹ́yìn wọn padà ìkẹtanu ọgbà kọ́ dáa fún wọn ní ọ̀dà fún wọn kò sì rí jíjà àtijógún rẹ̀ àmọ́ ní ti ń fẹ́ ni pé ọlá atẹni ti bí ikọ́ bàjẹ́ tó bá bàjẹ́ tán kọ́lá tó wọ́n wá sí kínní kẹ́ni wọ́n wá di kọ́lá tó pé bí wọn náà níjó ní ọ̀nsá kọ́sí wa wọn náà ti ní nísìn ìlara kẹtanu erésì ni tẹ́ bá wá ṣàkíyèsí gbogbo àwọn tí ń lara pátápátá ìkànnù mẹ́ta àwọn yóò ṣe kíni ni yóò jásí nínú kọ́fẹ́ jogún nínú kọ́gbà pé kọ́bàjẹ́ kọ́dà bí ọ̀jẹ́ tòun àbí kọ́gbà pé tọ̀ kọ́bàjẹ́ fún ọ kọ́ dàrú fún ọ tán kí dáadáa tòun ọ wá ṣe kíni kọ́ wá pọ̀ sí kọ́ wá dẹrú ní ẹ̀yìn òun èyí ò ní máa fà ẹni tó bá ti da fún yọmọ ẹni ti pé tẹ́lifáì da fẹ́ nìkan kó wọn bàjá bóun bá ti bàjá kọ́ bàjẹ́ fún kọ́ padà wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti sọ pé yọ wá bẹ̀mí gbẹ̀yìn ni yọ wá bẹ̀mí gbẹ̀yìn ni ìtumọ̀ ẹni pé bí ti ń da fún un yọ bàjẹ́ fún un tọ́ bá bàjẹ́ fún un tọ́kọ́ wá sí kínní sàníyàn rẹ nu ìwé sàníyàn rẹ jama ìwé wa ní ìlara tó da tíṣẹ̀ rí àfaramọ́ ìlara kan bẹ tó da tí kuraani gbé wọlé kọ́ da tádìsí ànábì náà sọ pé kí ni yẹn àyàrá ìnsánu ni'matan ala ghairihi fàyàtàmánà an yakuna lahu mithluha. دون أن يكرهها أو يتمنى زوالها عن ذلك الغير sẹ́ẹ̀rí kí èyí ó rore tọ́lọ̀ ń ṣe fẹ́ nìkan kọ́ wá láníyàn pé a bọ́lọ̀ ń ti ṣe fún yìí èmi náà fẹ́rù ẹ̀ àmọ́ kí ti ọmọ ṣe kí ni kọ́mọ bàjẹ́ kí ti ọmọ jẹ́ tiẹ̀ kí tèmi náà ọmọ ṣe kí ni kọ́mọ jẹ́ tèmi kò sí láì fi bí eléyìí wọn o abiláwájá bó ti lówó yìí ọlọ́run mọ́jọ owó rẹ̀ ọba jẹ́ mọ́jọ ọparun ọlọ́run ṣe tèmi náà fún bí n ti ń yẹ yìí ọlọ́mọdé ọwọ́ ọkùn ọlọ́njẹ́ ọ yẹ bí n ti ń dà fún yìí ọlọ́mọdé ọba jẹ́ ọlọ́njẹ́ ọ dà fún bó ti jọ́ga yìí ọlọ́mọdé ọwọ́ alẹ́ ọlọ́njẹ́ mi náà jẹ́ sẹ̀rí àfaramọ́ yìí hùn anabiwa Muhammad hadisi yìí bẹ́ẹ̀ ni sọ́yìn Bukhari ó ní la hasada illa fisnatayni kò tọ́ kí mùsùlùmí ni máa ṣe lára nǹkan méjì péré ni mùsùlùmí lè ṣe lára sí ó ní rajulun allamahulahu alukur'an arákùnrin kan tí ọba àlekí ọlọ́fà alukur'an mọ́ fàáwọ̀ yẹtìlúhu àná alayli wa àná anahar ẹnìyẹn wá ń ka alukur'an lọ́sàn-án ń tún ní òru fásẹ̀mí ahu aládùúgbò rẹ̀ wá gbọ́ bí ti ń ka alukur'an faqal aládùúgbò wa ni laytani utitu mithlama utiya fulani kì bá sì ṣe bí lágbájá ti màlù kúránì kà yìí kí wọ́n dẹ̀ fẹ́mi lálẹ́ kúránì kí n máa kà bíi bíi fa amili tu mithla ma ya'mal kémi náà ma kà á bóun náà ti ń segin ni bí n ti ń kà yìí ànábì nírú eléyìí òun ìlara tó o. wa rajulun àtọkùnrin ata Allahu malan tí ọba àlékè ọlá fún un lówó fàwọn yuhliku fil haqq tí wọ́n náwó yẹn síbi òdodo faqala rajulun lárakùnrin kan wá sọ pé ní laytani utitu mithla ma utiya fulan kì í bá sì dáa kí wọn ó fẹmi náà nírú ọlá tí wọn fún lágbájá owó tí wọn fún yìí fa abili mithla ma ya'mal kẹmi náà máa ná bóun náà ti ń ṣe ni. tọ ẹ dàkún jẹ mọ bólówó bá pọ̀ láàrin wa ní sí onírọ̀ mùsùlùmí lọ́rùn gbogbo ẹ̀yin tẹ́ lówó Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o à ń bẹ lọ́n kó owó má bàjẹ́ o àwa tẹ́yìn ní ọlọ́njà wa náà ní ìlara tó dànù kí tiwa má bàjẹ́ káwa náà ṣe kínní ká ní tiwa àmọ́ kó náà wá ní ká má ní tiwa níjà èyí ń labẹ́ sẹ̀ríà wọ́n yìí wá pè ní lára ntí sẹ̀ríà ń pè ní alẹ́gíbútọ́tù wálé mọ̀nẹ́ àfàsà alẹ́gíbútọ́tù wálé mọ̀nẹ́ àfàsà gíbútọ̀ ni ìjòwú ara ẹni wálé mọ̀nẹ́ àfàsà kájọ mọ́ sálápá ń tètè níbi dáadáa pèsè wọ́n ti di mílíọ̀nù àyàmínà kò sínú ìníjà haramu ń di mílíọ̀nù àtẹ̀mínà ìwọ́ ti má kéwù èmi náà wọlé kéwù ẹ máa lò máa lò èmi náà ń bọ̀ èmi náà mọ̀ tèmi kájọ máa ṣe munafasa ìdíje níbi dáadáa tí ẹ bá lọ wọnú alukur'an ọlọ́run sọ pé ní sábìkú ìlà magfiratin min rabbikum gbogbo yẹn máa sálápá ń tètè lọ bí pé ẹ fẹ́ wà lìjánná lọ́dọ̀ ọlọ́run ọba yín kó fèrè jìn yín wa jannatin arduha as-samawatu wal ard ẹ sì fẹ́ wà tó yẹ pé àlìjánná yẹn gbogbo ẹ̀bù rẹ̀ sánmà àtìlẹ́ni u'iddat táwọn wà rúṣùlì yìí táwọn ọlọ́run pèsè àlìjẹ́nà yẹn fáwọn tó ní mẹ́nìkì ọlọ́run àtòjí sí ọlọ́run dhalika fadlullahi yu'tihi man yasha ká máa sálápá tètè àfẹ́ríjì báwọn ká máa sálápá tètè pa súnmọ́ lọ́n báwọn ọlọ́run lọ́lá tọ́lọ́ máa fẹ́ni tọ́ba wù ni wallahu ọlọ́run ọba níbi irú nǹkan báwọn gbogbo yẹn máa ṣe alápàǹtẹ̀tẹ̀ ara yín ẹ máa lera yín láré so kẹ́nìkan lówó kẹ́nìkan náà ló ń fẹ́ ní tòun kì í ṣe pé ń ṣe kéta rẹ̀ òun náà fẹ́ dáadáa ni kọ́sámà lánìyàn kọ́ bàjẹ́ fún bó ti jẹ́ nù ni àwọn sábẹ́ ànábì wa Muhammad wọn a máa dán irú ẹ̀ wò púpọ̀ àwọn máa dán irú ẹ̀ púpọ̀ bó ni wọ́n ti ń dán irú ẹ̀ afáwa àgbà Umar ibn al radiyallahu ta'ala anhu oníjọ́ kan ànábì pa àwọn aláṣẹ pé kí àwọn wá ṣe sàrà anabi ní káwọn wá ná owó káwọn wá ṣe sàrà umaru ní lásìkò ni òun wá hìtì owó ńlá kan òun wá ńlá nìyẹn pé lónìí yìí kò sísẹ rè kan tá a ṣe láyé abubakar ní ṣáájú èmi náà ṣáájú ẹ lónìí ẹ dákun bó ti ṣe òun nísìnyí ọfẹ ju sóní kọ́ bàjẹ́ fún umaru ní mo wá gbé gbogbo dúkìá tí mo níhun mo wá da sí méjì wọn wá kó dákan lọ́dọ̀ anabi ó nígbà tí mo rú dọ̀hún anabi ni wọ́n má rú adúrú ń tó kó wá rè kí ló wá fi rẹ̀ fara ilé olóhùn sọ fún pé a ah, ìlàjì tí mo mú wá yìí irú ẹ̀ mo fi sílé ó nígbà tí ó ṣe sà làbákàrẹ́ bá dé lọ́ba kó tiẹ̀ dé nílẹ̀ bá tún anabi ani abakari gbogbo ilé lóko wa ni kí ló fi ilẹ̀ sílé abakari ni mo fi ọlọ́run àtànábi ilẹ̀ sílé ta ló tún wí nìjẹ́ mọ́ ta ni ń lépa rẹ̀ ẹ́n ní tí Umaru ń ṣe òun náà nísìn ó jowú àmọ́ kò ní kó ṣe kíni kó bàjẹ́ fún gbogbo eléyìí àwa náà fẹ́ fa afẹ́ bẹ̀ nu Islam tí Islam fẹ́ ni njọ yẹn ni Abakari wa ni wallahi la usabibuka la usabikuka ila shay'in abada látò ní n ò túbọ̀ díje mọ́ pé n túbọ̀ díje sí nǹkan kò tún ṣẹlẹ̀ mọ́ látò ní lọ ló tún mi lónìí n ò túbọ̀ díje mọ́ ẹ wo àwọn tí bí gbogbo àfàkàfà tọ́ba jẹ́ àfà tí bá ń jí sí ọlọ́run ọba kò gbọ́dọ̀ sọ àìdá àwọn ẹni síwájú bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ọba wa sọ̀rọ̀ wọn kọ́dà àwọn àfà àwọn àfà súnà wọ́n lẹ̀kọ́ la púpọ̀ wọ́n lẹ̀kọ́ la púpọ̀ àwọn àfà súnà tí wọ́n bá ń ṣe fatuwa tá a bá ń gbọ́ fatuwa wọn tí wọ́n bá sọ pé wọ́n bá fẹ́ sọ wọ́n fẹ́ tún ọ̀rọ̀ kan tó ti kọjá sí tí wọ́n bá fẹ́ sọ wọ́n kàn ní kọ́ la ṣe é hun náà àfa wa wọ́n wá kìlọ̀ gbáà wọ́n ṣàdúrà pé rahimahullah ọ̀rọ̀ dẹ wọ́n ṣàdúrà fún wa ní ọ̀sọ̀ báyìí ṣùgbọ́n lẹ́ni tá àfa wa sọ àfa wa mi tún sọ báyìí ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí ó dàbí pé tá àfa wa tó sọ gbẹ̀yìn yìí ó dájú tá àfa wa ti àkọ́kọ́ lọ wọ́n wá ní sọ pé àfa wa tó jẹun kò ní mímọ̀ kò ṣe gbá ṣé wọ́n lọ wá ní mímọ̀. bí èèyàn bá wá ń jẹ́ làwọn àfa gbà báwọn àwọn ẹni tàbí tó ti lọ báwọn kò jówú dáadáa lára wọn ẹni rè làwọn tí wọ́n ti ṣiṣẹ́ tó súnmọ́ pọ́lọ́wọ́n ọba ti gba àbọ̀ wọn ọlọ́run ti gba àbọ̀ wọn èyí jálù wọn àwọn ẹni ìsíwájú yẹn jálù wọn àwọn náà fi ti wọn sálápá ń tètè sọ́dọ̀ bọ́ ọba ń jálù wọn ìtumọ̀ ẹni kò ń ṣe kéta wọn ọfẹ́ basẹ́ wọn jẹ́ kí wọ́n fi dìde èyí ẹ̀ sì basẹ́ iwájú jẹ́ kó fi ṣe kínni èyí ẹ̀ ṣe ó jowú sẹ́ iwájú ọ wà á ṣe tiẹ̀ tiẹ̀ náà wà lálùbáríkà bí abubakar ti jó bí umaru ti jó wúú tó ṣe tiẹ̀ ẹ bá lọ ní suratul ashir àwọn ènìyàn lọ́nà sọ pé walladhina ja'u min ba'dihim àwọn tó wọlé ní àwọn ẹni síwájú yaqulun wọn máa sọ pé rabbana ghfir lana ọlọ́run foríjìn wá wali ikhwanina alladhina sabaquna bil iman àtàwọn tó ti ṣáájú wa tí wọ́n ti jẹ́ múmi ní ṣáájú wa kọ́lọ̀ wọn foríjìn àwọn náà sẹ́yìn pé wọ́n gbà pé wọ́n ti ní mẹ́rin ṣáájú àwọn náà wá dé níbo lẹ́yìn wọn wọ́n ń ṣe bíi tiwọn wọ́n ń sa lápáǹtẹ̀tẹ̀ bíi tiwọn èyí wọn ni ìjòwú tó da lápáǹtẹ̀ wàlá taj'al fi qulubina gillan lilladhina amanu ọlọ́mọ wa fi dọ̀tí sẹ́mi wa pẹ̀lú àwọn ẹni ìsíwájú tó jẹ́ múmìnì ọlọ́mọ fi dọ̀tí sẹ́mi wa pẹ̀lú wọn so àwọn ẹni ìsíwájú àwọn ẹni ìsíwájú wọn èyí sèké ta ara wọn wọn èyí bínú ara wọn wọn èyí gbéra wọn lẹ́sẹ̀ ọ̀rọ̀ tó dáa nǹkan tó dáa ẹ ẹ wo nǹkan ajé ńlẹ kan sí yín wọn kírun ní haramu níjọ kan ìmáàmù wa Al-Albani ní àwọn afa wa àgbà tó mójútó àdìsí lásìkò tá a wà yín ni rahimahullahu rahmatan wasa nínú ẹni paasi fatiwa pé nínú ẹni paasi fatiwa pé taaba a Taaba fẹ́ tá a bá dìde ní ruku tá a nà ló ń ruku báyìí tá a bá fẹ́ padà dúró yẹn ọwọ́ wa tá a gbé ruku sáà dáwọ́ yẹn lẹ̀ ní. a b'a kama alibani ni sunna ni bɛn ye ni ka da ɔwɔlɛ alimami bin baz rahimahullah alamata wasa òun ni sunna ti bɛn o ni ka segin ni àwọn méjì wá pàdé ní haramu maka alibani sọ èyí tó yí àfa wa àgbà alibani wọn sọ èyí tó kílẹ̀ àsáfà wa bin àwọn náà segin ni wọn sọ ẹ máa wo dáadáa tó wà lára àwọn afa sunna nígbà wọn pàdé ní haram wọn jọ wá dún lẹ́gbẹ̀ẹ́ ara wọn àfa àgbà méjì mufti saudi àtàfà aládìsí gbogbo ayé wọn wá ń kírun wọn wá dìde ń rúkú Albani bá káwọ́ mọ́yà òun ló yìí sẹ́fà tó wà fi kásí kínní sheikh wa jáde ní haram wọn wá bí pé sheikh fatiwa yín kádàwọ́ lẹ́ni ẹ̀yin sì tún wá ká ọ̀là ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àfa àgbà sheikh bin baz torí pé ká káwọ́ mọ́yà ní súnà ó ní ṣe bẹ́ẹ̀ rí wà fáfá wà lérí tí wọ́n sọ ẹ̀rí táwa rí la gbà kó tún dáa jù á sì gbọ́dọ̀ ta kàfá wa ẹ wo bó ti sọ wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáfá kò bá àfa rẹ̀ fa kò bá jiyàn kò ṣe gbé akọ̀sàwò àmọ́ òdodo tó fẹ́ yanjú ó ṣe kí ni ó yanjú ó sì ṣe dáadáa pẹ̀lú àfa rẹ̀ ìyẹn sì ń ṣe Albani le sọ̀rọ̀ bùnbàzì láì dáa alibani lè sọ̀rọ̀ o le sọ̀rọ̀ òfèmínú láì dáa fatiwa wọn ti ń segin ni yàtọ̀tọ̀ síra wọn àwọn ẹni rẹ bí wọ́n ti sinú ni ọlọ́run mi sọ pé walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa le dina sabaku sabaquna bil iman wala taj'al fi qulubina gillan èèyàn gbọ́dọ̀ nídọ̀tí kankan sáwọn aṣáájú lẹ́mí o nílẹ̀ Yorùbá yìí gbogbo àwọn àfáwà tó ṣiṣẹ́ lánàá pátá ló fi jásí pé lọ́dọọdún tí má fẹ́ parí tafsiri mi ntí ma fi parí ẹ̀ ní àdúrà àwọn àgbàlagbà gbogbo lé àfa lẹ yorùbá ní sàdúrà fún torí bí ọba sàwọn àfa nìyẹn ni àwọn oníjà àfa iṣẹ́ tà ń jẹ́ òní rọrùn àwọn ni wọ́n bomi julẹ̀ ni wọ́n ṣe dáadáa láì fi wọn ká máa wá káàkiri á máa jowú wọn lédi dáadáa tí wọ́n ṣe á wà á tí á ní wọ́sẹ̀ wọn ìyẹn wọ́sẹ̀ àwọn ẹni wájú bẹ́ẹ̀ yẹn bá ń wọ́sẹ̀ wọn èèyàn ń ṣe kéétà wọn nu èèyàn ń ṣe lára wọn nu bẹ́ẹ̀ yẹn bá ń ṣàdúrà fún wọn ń jowú wọn nu ń ṣe dáadáa nu ó ti jẹ́ ni èyí jẹ èyí èyí àwọn ẹni tó bá ti jù yẹn lọ èyí ń jowú wọn ni èyí wó iṣẹ́ wọn gbogbo àwọn àbá ọlọ́mọba wa kẹ́ wọn àwọn àbá tó ṣáájú ọlọ́mọba wa gẹ̀ wọn gbogbo láìfi wọn tí wọ́n ṣe síwájú ọlọ́run kó mójú kó ń bẹ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wà lálẹ́ jẹ́nà ọlọ́run kó ju wọn pẹ́ ń bẹ̀ àwọn tí wọn bá ní ìbáwí ọlọ́run bá wa mójú kó ń bì ìbáwí wọn kó ṣe wọn ní ọmọ àlìjẹ́nà náà ìnira wo ni bẹ́ ń bì lára mo fẹ́ bọ́ síbi ìnira èyí tí ń bẹ́ ń bì lára ṣe rí ìlara ṣíṣe ìnira pọ̀ ń bẹ púpọ̀. ṣé ẹ mọ̀ pé ní ti ń lara èèyàn ń túmọ̀ pé bọ́wárẹ́ ni tọ́lọ̀ ń bá sóore kan fún ìtumọ̀ lára ni pé inú ọmọ bíi kó ṣe lè lóore yẹn la bóyá owó ló ní bóyá mímọ̀ lóní bóyá ọ̀gá lọ́jẹ́ bóyá ń bímọ lémọ bóyá ń raṣọ wọ̀ bóyá kọ̀ sàárẹ̀ ẹnìkan máa wò pé ó ṣe lè jẹ́ pé yóò máa rí ṣe ó ṣe lè jásí pé òun ní ọjọ́ gà á ó ṣe lè jásí pé òun ní ọ̀la àlàáfíà oore òun ni wọ́n máa bínú lára rẹ̀ wọ́n máa wá fẹ́ kó oore yẹn yẹ kọ́ mọ́ mọ́ níta ń pè ní lára nu a lè kọjá ẹlòmíín fẹ́ kórè yẹn ó yẹ kọ́ wá di tòun ẹlòmíín fẹ́ kọ́ mọ̀ sórí yẹn mọ́ kọ́ dàbí ọkàn ń kọ́ sábàjẹ́ fún ẹlòmíín fẹ́ kọjá sí pé ní ẹni tí nǹkan ń ṣẹlẹ̀ sí kókó ń diẹ kó ń wá bọ́ sí ayé ni gba àwọn lára wọ̀nyí tí yẹn bá wá nílùú irú ìlara bẹ́ẹ̀ ẹ dákun kí ni máa bí sẹ́rẹ́ ni tọ́ba nírú nǹkan bẹ́ẹ̀ lẹ́mìí ẹni táwọn yẹn bá wà lára ẹ̀ eré tí ọmọ sá fẹ́ni tí ń lara rẹ̀ ni pé kóhùn ọ pa àbí kóhùn ọba tiẹ̀ jẹ́ eré tí ọmọ sanu ẹ̀rí lórí ẹ̀ anabi muhammad ó wà nílùú maka ńgbà tó wà níbẹ̀ àwọn yahudi wọ́n wá ń lara anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń lara ẹ̀ wọ́n ń lara ẹ̀ ó sì lè jóun ní ọmọ jíṣẹ́ ó sì lè jóun ní ọmọ jíṣẹ́ ó sì lè jóun ní ọmọ jíṣẹ́ ó sì jóun ló múlẹ̀ kí ni wọ́n ṣe ọmọ kékeré kan wà ló fi jásí pé ní tí ń bá ń lara rẹ tí ń bínú rẹ àlàáfíà rẹ ni kò sá fún àlàáfíà rẹ ni kò yàgò fún bó bá ti di pé yẹn ń bínú tọ́lọ́ ń ṣe fún ọ ọ sá fún ọ yàgò fún torí rìsọ́ọ̀tì bínú ti ń bínú rìsọ́ọ̀tì ẹ̀ ní pé yóò fẹ́ ba tiẹ̀ jẹ́ àwọn yahudi yẹn ọmọ kan bẹ́ẹ̀ nù àwọn yahudi tí ma ń rìn súnmọ́ anabi wa muhammad ọba ti dọ́dọ̀ anabi anabi ma bá anabi ma fa àwọn yahudi wa pe ọmọ eke ń pe a ṣe bára wa níwọ bá wa lọ sọ́dọ̀ ànábì lọ́ọ́ bá wa wá irun eré rẹ̀ irun rẹ̀ bá wa wá wá kó o sì bá wa mú kó mọ̀ tí ń fi yarun jọ̀wọ́ ọwọ́ tẹ̀ ọmọ yahudi wọn ọmọdé ni ànábì ò fura sí i pé wọ́n ran sóhun ó sì bọ́ síbi irun ànábì ó mu kọ́mpútà ànábì fi ń yarí ó sì bọ́ síbẹ̀ ó mu ó wá lọ lè kó jíṣẹ́ fáwọn bàbá rẹ̀ tí wọ́n rán kí làwọn bàbá wọn ṣe wọ́n sì mú kóòpù yẹn wọ́n mú irun yẹn wọ́n sì lọ́ọ́ dá a lọ́gbọ́n wọ́n dá a lọ́gbọ́n bàjẹ́ ọgbọ́n jàǹbá wọ́n wá lọ lè gbé e sínú kòtò kànga nígbà wọ́n gbé e síbẹ̀ wọ́n wá gbé òkúta ńlá lé e mọ́lẹ̀ nígbà tí wọ́n dá ọgbọ́n ṣèyítọ́ni wá ràn wọ́n lọ́wọ́ láti lè pé kó jẹ́ ẹ̀kọ́ fáwọn ata jẹ́ àlùmọ̀ nábì tá ń bọ̀ lẹ́yìn nígbà ṣètánì ràn wọ́n lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ sí ànábì àtàpá ànábì àtẹ̀sí ànábì gbogbo ẹ̀ wá nínà báyìí tọ́ wá gan tí ò ṣe ká rìsọ́ọ̀tì kí wọ́n máa lára èèyàn ẹni tí bá ń lára èèyàn kò ní kọyí kíyè láti rìn láti fi ba tiẹ̀ jẹ́ kò ní kọrìnkùnrin láti rìn láti fi ba tiẹ̀ jẹ́ kò ní kẹjọkẹjọ láti rò láti fi ba tiẹ̀ jẹ́ ló fi jásí pé nínú àrùn tó lágbára láyé tọ́lọ́hún fi dán ọmọ èèyàn wò ní kónílára la àdánwò tó wá lágbára láyé tọ́lọ́hún fi yí dẹ́ni tó bá rọrọ̀ wò òun ni kò de àwọn tí ń lara sí bọ́lọ́hún bá ti dẹ onílara sẹ́nìkan tó rọrọ̀ yóò máa sáré bí ó ti bá kalẹ̀ ni eré bí oore ti ń rí òun ti ń ní là òun yóò máa sáré bó oore yẹn ò ti ní jẹ́ oore mọ́ kọ́dà bẹ́ẹ̀ mi ènìyàn bá bọ́ wọ́n dọ́gbọ́n báwọn ọlọ́run wa ní kọ́gbọ́n òun rí bẹ́ẹ̀ nítorí kó lè jẹ́kọ̀ọ́ fáwọn tá ń bọ̀ tá a jálè ó mà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí wàá ní rìsọ́ọ̀tì rẹ̀ anabi gbẹ́pà kò rí gbé anabi gbẹ́sẹ̀ kò rí gbé ọlọ́run sẹ̀sẹ̀ wá sọ kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas ọlọ́run wá sọ kalẹ̀ ńgbà tọ́lọ́run wá sọ kalẹ̀ wọ́n wá ń ka anabi náà ń ka bí wọ́n bá ti ń ka àyà kan bẹ́ẹ̀ ni kókó kan tú bí wọ́n ti ń ka bẹ́ẹ̀ léríkè kan náà nígbà wọn ka àyà mọ́kọ́ kan látàn gbogbo eríkè anabi sàlàyé sàlàm gbogbo ẹ̀ náà padà sípò rẹ̀ kọ́dà ẹni tó bá wọn ṣe oògùn yẹn yẹ̀wúdí tó ṣe oògùn yẹn fún wọn orúkọ rẹ̀ ní ń jẹ́ lubaidu ibnul azom lubaidu ibnul azom òun ló bá wọn sògùn yẹn jibril ló wá sọ fún anabi pé tọ lubaidu ibnul azom yìí o òun ló lọ gbé nǹkan báyìí sínú odò anabi ẹsẹ̀ wá ní kí wọ́n lọ sínú odò yẹn kí wọ́n gbé kinní yẹn kó ń bẹ́ẹ̀ wọ́n wá tú oògùn tí wọ́n ṣe yẹn ìgbà tí jibril sọ fún anabi tán tí wọ́n ka bẹ̀rẹ̀ fún anabi náà sì tán lògùn yẹn tó wá bàjẹ́ ló fi jásí pé bí wọ́n bá ń lara rẹ gbogbo ọ̀nà kọ́nà lẹ́ni tí ń lara ọmọ sápẹ́ ni tí ń lara rẹ yìí kò wọ́n bá tiẹ̀ jẹ́ abẹ́lẹ́ wọn balẹ̀ kí ọlá kọ́ máa fi sọ wa lọ́lọ́run fi sọ pé wa min sharri hasidin idha hasad àti ń bí aburú àwọn onílara nígbà wọn bá ń lara rìsọ́ọ̀tì kí lara ẹ̀mí wọn máa lékì rìsọ́ọ̀tì lara àláfíà wọn máa lékì rìsọ́ọ̀tì lara méje èèyàn ni wọ́n máa lékì ọlọ́run bọ́ba lékì ọlá kó wa nípa rẹ̀ ṣé wàá rí ìlara táwọn wí ọlọ́run wá pín agbára fọ́mi èèyàn tí ń fi ń jàjà lára agbára tọ́sọ̀tọ̀ọ̀tọ̀ sẹ́ẹ̀rí ọba àlekíọ́lá ó fún ẹlòmíì lágbára ó fi síbi ojú kí ni ìtumọ̀ pọ́lọ́mù fọlágbọ́dọ̀ fi síbi ojú sẹ́ẹ̀rí bí n bá ń wo nǹkan báyìí tí ń wo báyìí bí ọba lára tí ń wo yẹn ọ̀rọ̀ mọ́tò tuntun mọ́tò ń wá dúró báyìí ń wá ń wo báyìí ń wo mọ́tò báyìí ọ̀ wá lára ọ̀ lára mọ́tò ń ntí ẹ̀mí rẹ bá sọ fún un tójú rẹ bá ń wo mọ́tò òun nǹkan òun ni yóò ṣẹlẹ̀ mọ́tò òun irú ẹ̀ ṣẹlẹ̀ mi rí eight thousand and one mo travel mo travel lọ Saudiya mo wá bọ́ọ̀lẹ̀ ní Riyadh mo wá gbé báàgì mi nínú plane mo jáde síta mo wá fẹ́ wọ mọ́tò Camry kan wá páàkì Camry yẹn jẹ́ model ninety nine ǹjẹ́ èlò ló gbé mi tí ń lọ ọ̀tà twenty years mo wá ń sọ fún pé ah, jẹ́ ń san fifteen lọ́sà ní twenty ni kámúrì tó sọ́nà ń wá ń wá dé tó jẹ́ tuntun tí lálọ́nù bẹ́ẹ̀ láre ló ń wá ní kí n mọ̀ bọ́ wọ́n ní lọ́mọ wá níbi tí ń lọ ló ń bá ní kí n san fifteen riyal ṣé àwọn akẹ́ni tó fẹ́ wọ mọ́tò tó rí kan tí tó sì rí kan tí èyí tó lẹ̀ yìí ni mọ́tò tuntun ni èyí tó wọ́n yìí nísìn mọ́tò tí ó ti pẹ́ díẹ̀ ni ah wọ́n bá gbé báàgì mi. kó o mọ́tò ti gbó ń bá bọ́ sínú tuntun ọkùnrin tó wá ní tó gbó ìwà ń wo mọ́tò yẹn báyìí wọ́n sọ fún mi o ọ̀sẹ̀lẹ̀ tí mo wà ń bẹ̀ tí mo èmi náà ní ṣẹlẹ̀ síbẹ̀ ìwà ń wo mọ́tò yẹn báyìí wo báyìí ti ta fi di báàgì ọba sinimá lọ ǹjẹ́ kí i tó gbé mi wọ́n wá sí báyìí ó start mọ́tò nìdí ọkùnrin wa ń fèsì náà pé ojú tà nẹ́bí ní ni. ojú tà nẹ́bí ní bẹ òdodo ṣé ẹ mọ̀ pé ọ lára pé èrò tí mo fẹ́ gbé ọ fẹ́ gbà ọ owó tó fẹ́ tèmi ọ gbà torí pé rẹ tuntun ọ wá lara mọ́tò yẹn ọ wá ranjú mọ́ mọ́tò yẹn mọ́tò yẹn mọ́tò yẹn ò ṣiṣẹ́ mọ́ ṣé ẹ bọ́lọ̀ ti o bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bọba alikẹ́ ọlá yọ̀ǹda ọkàn fẹ́ lómi tí n bá ń wù ọ n bá ń rẹ rẹ ó ṣe lè jóun ó ṣe lè jóun ntọ́kàn rẹ bá ní kọ́ máa ṣẹlẹ̀ lásìkò nǹkan ó sì máa ṣẹlẹ̀ ọkàn tẹlumi wa ọlọ́run fi tẹlumi ìṣeré ahán tí ń bá ń lára rẹ tí ń lára rẹ tó sọ pé o sì ní rí ṣe mọ́ àṣẹ ogun bẹ́ẹ̀ kò sì ní rí ṣe mọ́ kọ́mọ̀tì ṣe kí ni kọ́mọ̀tì sọ ni ọlọ́run ọ̀wá fẹ́ lomi ní ọlọ́run ò fún níta hán ọlọ́run ò fún tọkàn tó bínú títí títí ìbínú ò ní lapa irú wọn ni máa wá mówó lọlé ọlọ́run ṣe wípé ẹ bá ń yanjú ọ̀rọ̀ rẹ̀ yọ̀wá ní ẹ ẹ lò ní ọ̀nà mi mọ́tò ní inú máa bí mi tí n bá ti rí ni kọ́lá tiẹ̀ já mu ọkùnrin bá ti rí inú rẹ̀ máa bí mi ni kò tiẹ̀ máa wá rẹ̀ ìtì ẹ̀ máa sakọ ìtì ẹ̀ máa ṣe èyí tọ́lọ́hún òbùn lójú nù tọ́lọ́hún òbùn lọ́kàn tí ò tún bùn ní ahọ́n yóò wá lọ fi ṣe kí ni yóò lọ fowó ṣe amákọ̀yìn wa lára rẹ kọ́ wá fi ọ́ máa lọ bẹ́ẹ̀ ṣe sí ni sẹ́rẹ́ ni tọ́ba lára lẹ́yìn ìgbà tó lára tán tọ́wá fi ọ́ lẹ̀tọ́ lọ bẹ́ẹ̀ ẹni ọlọ́run ni ọ lára ọ lára rẹ ó bínú rẹ tán bí ọ wá rẹ bí ọ ṣe kí ni ọ wá kò sójú kò sẹ́nu kò sọ́kàn kò tún lọ́ọ́ fowó ṣe kò tún jókòó àdúrà lé lérí kò sá nǹkan lu ọ́ ẹni ni ẹni ọlọ́run ni ẹni eré tún ni ẹnu kọ́kàn dùn lásán ó sì fara mọ́ dúdùn tí púpọ̀ tiẹ̀ fara mọ́ dúdùn ẹni eré ni ẹni eré ni sẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ tí ń ni o ṣe ẹ jẹ́ ń sọ àdìsí kan fún yín àdìsí yẹn ń bẹ́nu musnadu ahmad ibn hanbal hadisi yẹn tún wà nù sunanu nasa'i ó tún wà nù tírà kàtí ń pè ní amali yomi wa leila sẹ́rí arákùnrin kan ń jẹ́ sahal ibnu hunayf àwọn àmì àsìmọ́ máa pè ní sahal ibnu hanif àmì ìtọ́wà rọ́jì ò sahal ibnu hunayf sẹ́rí sahal yẹn ọlọ́ọ̀dá ní baba tó bí ọlọ́ọ̀dá sahal yẹn lẹ́ni tó yáàyè púpọ̀ ó yáàyè púpọ̀ wọ́n ń jáde lọ pẹ̀lú ànábì wọ́n jọ ń lọ ibì kan wọ́n ti wá kọjá gbogbo kàràkàrà Madina wọ́n wá dé àyè kan nígbà wọ́n dá yìnyẹn wọ́n sinmi síbẹ̀ nígbà wọ́n sinmi síbẹ̀ gbogbo ẹni tára rẹ̀ ti làágùn ẹni tó ti ṣe wàhálà ẹni tó fẹ́ pààrọ̀ aṣọ kálukú wa ń káàkiri wọ́n ń pààrọ̀ aṣọ wọ́n ń lọ wẹ̀ sáàlì ibnu Hanif òun náà wá bọ́ sí kọ̀rọ̀ kan ọlọ́lẹ̀ wẹ̀ nínú kọ̀rọ̀ yẹn ọlọ́lẹ̀ wẹ̀ nínú kọ̀rọ̀ yẹn nígbà tí ń wẹ̀ lọ́wọ́ nínú kọ̀rọ̀ yẹn arákùnrin kan wá kọjá nínú àwọn ara wọn náà ni o ara àwọn sábíà nẹ́bí náà ni o arákùnrin tó kọjá yẹn òun ń jẹ́ amiru ibnu Rabi'a lọ́lọ́kùnrin tó kọjá yẹn ń jẹ́ ń jẹ́ amiru ibnu Rabi'a ìgbà tí sáàlù bùnú òun náà fi ń wẹ̀ yẹn amiru ibnu Rabi'a kọjá amir ibùnú rọ̀bí yẹn akọjá tán ó ṣe sà sáàlù Ibn hunayf ó wó lulẹ̀ gbìí apárọ̀ ẹsẹ̀ rọ láti léwẹ̀ apárọ̀ ẹsẹ̀ rọ torí pé sáàlù ibùnú hunayf ó yáàyè lọ́kùnrin sẹ́ẹ̀ mọ̀ pé gbogbo wa la dúdú báyìí àbí gbogbo wa ká dúdú bá ti dúdú yìí sẹ́ẹ̀ mọ̀ pé dúdú yìí tún yáàyè jù bẹ́ẹ̀ làwọn funfun náà yáàyè jura wọn lọ sáàlù ibùnú hunayf funfun rẹ̀ yàtọ̀ láàrin àwọn funfun ó yàtọ̀ sam láàrin àwọn funfun nígbà tó yá wọ́n wá ru sáàlù ibn hunayf wọ́n wá ru wáwájú anabi wa muhammad wípé ya rasulallah sáàlù ibn hunayf ni o ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ anabi ni kí ló ṣe é ah, wọ́n lọ́kàn wọlé wẹ̀ ńlọlẹ̀ ewé ńlẹ̀ wẹ̀ a tó ṣe gbi tó ṣubú lulẹ̀ a si don nkole gbapamekole gbe ese ma a alelela lomi taa wa abajuwo na lo anebi ni kila ki esi teese anebi ni kila ki esi teese se ma kwelo ni ja agbalagba kọma se ni ojufiri anebi ni kila ki esi teese a won le saali ni ntimo kansa ki esi ni pe amiro ibu romero okojaba itimori ngwa ti lọwọ. ọkọjá lọ tán nìṣẹ̀lẹ̀ yìí anabi ní ẹlọpẹ amiru wá fún mi nígbà wọn pè dé anabi ní kíni ń ṣe yín kíni ń ṣe yín tẹ́ ẹ̀ máa ṣera yín báyìí kíni ń ṣe yín tẹ́ ẹ̀ máa ṣera yín báyìí amiru bin Rabi'a ni bẹ́ẹ̀ ni ya Rasulullah mo kọjá mo wá rí ara rẹ̀ kọ́ yáàyè púpọ̀ inú rẹ̀ wá bí mi mo wá ránjú mọ́ ó lóun kọjá òun wá rí i pé ara tọ́lọ́hún fún ọ yáàyè púpọ̀ inú ẹ̀ wá bí òun òun wá ṣe kí ni òun ranjú mọ́ ríranjú tó ranjú kí ni rìsọ́ọ̀tì rẹ̀ ọ paralyze gbogbo nǹkan bẹ́ẹ̀ nu súnà kò sí nǹkan kan tí o sí anabi ọlọ́ọ̀ni máa fara tẹ́ náà fi kìtàbí kò sí nǹkan kan tá a yẹjú sínú inú inú tírà ọlọ́run kí anabi wa wí anabi wa ni tọ ìwọ amir bùnú Rabi'a ẹgbẹ́ mi fún lọ sàlùwàlá kọ sàlùwàlá kó fọ ojú rẹ kó fọ ọwọ́ rẹ kó fọsẹ̀ rẹ fọ ogun ara tó bá wà fọ tán kó gbé wá nígbà wọn wá gbé dé anabi wa ni kí wọn mú omi nì kí wọn wọn sí sáàlì ibùnú Hunayf kí wọn máa wọn sí lára anabi wa ṣàdúrà sómi yẹn nígbà tó ṣàdúrà sí tán wọn wá bẹ̀rẹ̀ sí ní wọn omi yẹn sí sáàlì ibùnú Hunayf la nígbà wọn wọn sí la sáàlì ibùnú Hunayf bá dìde padà lọ́ba lálàáfíà sẹ́yìn àmọ́ pé tíṣẹ́rí àfihàn yé wa ń bẹ̀ wọn ìṣẹ̀lẹ̀ wọn ànábì jẹ́ kó yé wa pé àwọn kan bẹ tí ó lójú tí wọ́n máa ranjú mọ́ èèyàn èyí tó ìṣẹ̀lẹ̀ sànẹ́bí lákọ̀ọ́kọ́ wọn tí wọ́n ṣe oògùn sànẹ́bí tí wọ́n lọ gbé sínú odò tí wọ́n gbé nǹkan lé wọ́n jẹ́ ó wa pé àwọn kan bẹ tí wọ́n máa sa oògùn sí ṣé sẹ̀ríà tó àmọ̀ pé wọ́n ń sa oògùn sí yàn sẹ̀ríà tó àmọ̀ pé wọ́n ń ranjú mọ́ tíṣẹ̀rí àwọn sì ní solution kí là tó ń wá kí ìyẹn ni ó fi yé wa pé gbogbo ìṣẹ̀lẹ̀ míì ti ń ṣẹlẹ̀ àwọn wàhálà ti ń ṣẹlẹ̀ ẹlòmíín sáré gbogbo hospital pátá ni wọ́n gbé dé wọn ò rí ti ń ṣe ẹlòmíín wọ́n yẹ̀ wò wọ́n rí ti ń ṣe wọ́n tọ̀bẹ̀ bọ́ tán wọ́n là tán wọ́n débẹ̀ wọn ò bá nǹkan kan mọ́ wọ́n tún ra padà tán ìtúnṣe tún continue padà ẹlòmíín ti lówó rí lọ́wọ́ dolo ẹlòmíì kàwé tán gbogbo òwe lọ́mọ òun ló ṣe first class jáde kò bá rí sẹ́ eréṣiríṣi bẹ́ẹ̀ ní ń ṣẹlẹ̀ sáwọn èèyàn bí ó ti máa ṣẹlẹ̀ nu hasadu ní ń fa ìlara ní ń fa ẹni bá ti lára rẹ tó ti wó pé abẹ́lẹ̀ ah, yìí ti ń bá lọ yìí nísìn kò sí ìdánwò tá a ṣe first class ní ọmọ bá a bá jáde náà tán nísìn yìí nísìn bí ó ti di gómìnà ní ń yìí o sẹ́mi àti ọwọ́ àjẹ classmate yóò àjẹ gómìnà lémi ní yọ̀bà aranjúmọ́ èyí wọn kàn jáde kò ní mọ́bí tóun ti fi rí kó kò ní ma bí òun ti fẹ́ rí kó kò ní mẹ́ yọ kàn máa rìn kíran òun gbobi tí máa ń gbèwèrè tí a bá ń gbà yàn wọ́n kàn yà wọ́n ti gbà yàn àná náà wọ́n gbà yàn nígbà wọn tiẹ̀ fẹ́ ṣe ntafi òun ò rí yín àwọn ìnira àwọn ìnira rèé tí hasad ìlara ti ń bí sáàrin àwùjọ mi yàn ló jásí pé tá a bá ń sọ̀rọ̀ pé kí ọkọ àyàwó àtìyàwó kí wọ́n dira wọn mú kí wọ́n ṣègbà kí wọ́n ṣàwo a gbọ́dọ̀ analyse eléyìí náà obìnrin mi wà nílé ọkọ tó ṣe pọ́kọ rẹ̀ ń tọ́jú rẹ̀ béèyàn ti tọ́jú obìnrin tó ṣe pé lára àwọn ẹbí rẹ̀ náà ara àwọn ẹbí obìnrin náà lọ́wọ́ àwọ lọ́wọ́ lọ́wọ́ pé a ah, kí pé ah, a Sárátà ni wọ́n ń gbádùn báyìí ní ilé ọkọ ah, táwọn ọmọ tèmi bẹ́ẹ̀ mi wọ́n ń jìyà sọ wọ́n máa gbádùn báyìí ní ọkàn rẹ̀ ó sì rò pé hmm, kọ́kọ́ rẹ̀ ó tiẹ̀ lé jáde kò ní péjọ́ mélòó ní tí ò tó jà wọ́n ní sàkẹ́rù máa lọ lẹ́yìn yóò lọ tán wọn tú ká tán ọkọ náà máa pe ìmọ̀gbà mu lè ìyàwó náà máa pe ìṣe bá mi afẹ́ràn ara wa ẹlòmíì ò ti wo pé a ah, láàrin ẹbí yìí bẹ́ẹ̀ yọba tí àwa jẹ̀yàn tá a máa wárí fún àwa jẹ́ lágbájá kò ní jóun yóò sì máa kí ọ yóò máa bà ọ lọ́wọ́ yóò máa ṣàdúrà fún ọ ní ń bẹ lẹ́mìí rẹ̀ sí ọ ọ̀tọ̀ ni ọ̀ ń máa yọ ọ lọ pé kó má da fún kó burú fún kó má rí sema kó ṣubú kó má jẹ yàn má yóò máa fi yóò tẹ̀lé ọ lọ yóò máa fi tẹ̀lé ọ lọ ọkàn rí pé lẹ́sẹ̀ kan náà o ti ń jẹ yàn ọkàn jẹ yàn ni o ti ń rí se ọkàn rí se má náà ni ta ló fojú sìn ọ ta ló fẹnu sìn ọ ta ló fọkàn sìn ọ ta ló sà sí àwọn wàhálà ti hasad ìlara tí ń dálẹ̀ láwùjọ òun rèé bàbá àǹdírẹ́sì kílé ó tò káwùjọ ó tò kílé yòówù wáre kílé yòówù wáre tá a bá àdírẹ́sì eléyìí máa ká mú solúsàn rẹ̀ wá eléyìí ó wáre wọn ó wáre tán wọn ó tún padà tú ká yóò tún padà dàrú àfi ká sọ eléyìí náà ká wá sọ solúsàn rẹ̀ bẹ́ẹ̀ bá wá gbọ́ solúsàn rẹ̀ kálukọ́ wà mójútó solúsàn bẹ́ẹ̀ bá wá ń hùwà rẹ̀ tán tẹ́ ẹ fẹ́ eléyìí náà kún ipá ọ̀wá ní káyín ọlọ́wọ́ wa dúró tì yín gbogbo nǹkan wà lọ bó ti yẹ kí Baba ó ṣe bí bàbá ọmọ ó ṣe bí ọmọ ọkọ ó ṣe bí ọkọ ìyàwó ó ṣe bí ìyàwó aládùúgbò ó ṣe bí aládùúgbò ẹ̀gbọ́n ó ṣe bí ẹ̀gbọ́n àbúrò ó ṣe bí àbúrò ẹbí ó tò ará ó tò ẹni tí ń bá wà ń lára òun ni nǹkan máa wá ṣe torí wọn ò lè tán lérí rẹ wọn ṣẹ́kù tí wọn máa lára. sẹ́wárí bí a ti wá sọ lẹ́ẹ̀kan ni àfàwà asan basari ó jẹ́ kó yé wa pé az ibn al-Awwam ọ sọ ọ̀rọ̀ pé nǹkan mẹ́ta ní ń da gbogbo ayé rú sẹ́rí lágbájá hùwà rí ń sọ̀rọ̀ rí ń sègbà ń sàwò kò túmọ̀ pé kò ní lẹ́ni tí ọmọ lára rẹ̀ tí ọba tiẹ̀ jẹ́ kò túmọ̀ ẹ̀ sẹ́wárà àwọn nǹkan tí ń ba yé jẹ́ bẹ́ẹ̀ yẹn nǹkan mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀ta sì ni kò ṣeé gbámú kò ṣeé fojú rí kò ṣeé sọ pòun àkọ́kọ́ ń bẹ̀ ó ní hilaku nẹ́ẹ̀sì min thalath ntí pààyàn run nǹkan mẹ́ta ni àkọ́kọ́ ni alkibor ìgbéraga bẹ́ẹ̀yàn bá ní ìgbéraga ìparun ọba kéèyàn gbàgbé kò sírù mi èmi nìkan ni èmi nígbà èmi làwo kò ní pẹ́ parun ẹlẹ́ẹ̀kejì alheris ojú kòkòrò níbo ti ìwọ náà ti ní nǹkan kan náà jẹ́lómi inú ní o ti jẹ́ nǹkan kan náà jẹ́lómi inú o ti dàbà kan jẹ́lómi inú ọ̀dà. kọ́ wá gbà pé gbogbo nǹkan tiẹ̀ nìkan ló gbọ́dọ̀ ojú kòkòrò ipa nínú ẹlẹ́ẹ̀kẹta alhassad ìlara ìlara pa nínú bí yẹn bá ní ìlara à ń padà ń bọ̀ wá sọ rìsọ́ọ̀tì ìlara fẹ́ni tọ́wọ́ àti ń ṣe láwùjọ la sọ yìí rìsọ́ọ̀tì ìlara fẹ́ni tí ń lara gan tiẹ̀ burú jẹ́ ní tí ń lara ẹ̀ lọ ń padà bọ̀ wá bẹ̀ ẹni tí ń lara èèyàn tiẹ̀ ló ń tí ọ̀sẹ̀lẹ̀ sóhun ó burú jẹ́ ní tí ń lara rẹ̀ lọ ń padà bọ̀ wá bẹ̀ walhassad àti lara afáwa ń sọ fún wa pé falkibur ẹ̀rí ìgbéraga hilakudin wàbí ìlúìnà iblis shaitan laanatulayi alayhi iblis kọlọmba abinu si ẹ dákun kí ló ṣe sáádámà tí wọ́n fi parun ṣé kìí ṣe gbéraga ni ó ní anakayiru mi ni wèmí ẹsẹgbẹ èmi jù lọ mo lóore jù lọ khalaqtani min nar mi láti bi iná wa khalaqtahu min tin ó dóhun láti bí ẹrẹ̀ fún èmi ìṣẹ́gbẹ́ ẹ dákun nígbà tó ṣe gbéraga kí lọ́lọ́run ṣe fún ọlọ́run parun gbogbo ẹni tó bá ní gbéraga láyé ìparun ó dé bá ẹlẹ́ẹ̀kejì wàlẹ̀ hirs ojú kòkòrò wàbí i okùrìjẹ ádámù mínàlì janna Zubair bin al-Awwam sábì ànábì olójú kòkòrò tá a dámọ̀ ṣe gbogbo nǹkan tí ń bẹ lálẹ́ janna pátá wọn lá dámọ̀ wàtàwá ẹ̀yin lẹ́ni ṣùgbọ́n èso ẹyọ kan yẹ mọ́sẹ̀ kí ni kí ló gbé wọn lọ jẹ ojú kòkòrò wọ́n sì ń jẹ tán gbogbo àìmọye tí wọ́n ní wọ́n lù sí ẹ̀ wọ́n wá lé wọn látàrí jẹ́ náà wọ́n lé wọn sọ̀kalẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe wàhálà kí wọ́n tó jẹ kí wọ́n tó mu kí wọ́n tó jẹyàn wàhálà ló kù tẹ́ ń ṣe ojú kòkòrò ló bẹ́ẹ̀ bá ti lójú kòkòrò láyé gbogbo ntó ní ọ̀bọ̀ lọ́wọ́ rẹ̀ èyí tí ń lé òun kò tó ní ṣe kí ni kò ní rí ẹlẹ́kẹta nínú tí máa pa nǹkan run òun ni alhassad ìlara èyí tó burú jù nù ni ṣé ẹ máa pẹ́ ni tí ń bá ń ṣègbéraga òun ọkàn jábọ́ lásán náà ni abẹ́kọ́ ẹni tó sì ní ojú kòkòrò ní tó kàn ní tẹ̀tẹ́lẹ̀ tó tún wá kun èyí tó ní ó jábọ́ èyí tí ń wá náà kò ní ṣe kí ni kò ní rí ṣé wàá rí ìlara lọ́wọ́ burú jù ìlara òun ló mú kábílà pábílà òun mẹ́mi lọ́wọ́ ìlara máa ń mẹ́mi lọ́wọ́ bí ìlara ọba mẹ́mi lọ́wọ́ yóò má láàfíà lọ́wọ́ bí bàbá màláfíà lọ yóò mú kí a pààyàn run sáyé kò ní kú kò ní jáláyè kò ní nítumọ̀ àpáyé ìlàrú mu lọ́wọ́ àbí kí wọ́n pa sáyé àbí kí pa torí pé ńgbà tí kábílà lara ábílà kí ló ṣe ni ni ni wọ́n jọ ọlọ́ngbà àbúrò tẹ̀gbọ́n ẹ̀gbọ́n bóun ó ṣe gbà tiẹ̀ tí wọ́n ní gbà tèmi bóun ó ṣe fẹ́ yìí tèmi ò ní fẹ́ kan yìí wá ìwà mẹ́tẹ̀ẹ̀ta òun ní ń da àwùjọ rú ìgbéraga ń da àwùjọ rú ojú òkòrò ń da àwùjọ rú ìlara ń da àwùjọ rú tìlara lọ́wọ́ alágbára jù sẹ́wárí ẹni tí wọ́n ń lara èèyàn tí ń lara èèyàn òun náà wà nínú àdánwò àdánwò tẹ́ni tí ń lara wà ń bẹ àdánwò mẹ́fà ni ẹni tó ń lara la ti ń bínú orí ti ń ṣe kéta ti ń ṣe lara òun ti ń ṣe lára yín fún rẹ̀ ọ wà àdánwò mẹ́fà yín wàá ka mẹ́fẹ̀ẹ̀fà tí n bá ka mẹ́fẹ̀ẹ̀fà tán yín wàá sọ kí ni ọ̀nà tá a gbà tipa onílara òfin ní ká wa torí gbogbo wa la ń bẹ lọ́hùn ká ṣe rírì abẹ́ẹ̀kọ́ à ń bẹ lọ́hùn ká jẹ́ni ọlọ́hùn abẹ́ẹ̀kọ́ à ń bẹ lọ́hùn ká lówó abẹ́ẹ̀kọ́ à ń bẹ lọ́hùn ká fẹ́mi abẹ́ẹ̀kọ́ à ń bẹ lọ́hùn ká jáde léèwé káríṣẹ́ à ń bẹ lọ́hùn ká lẹ́nu iṣẹ́ ká di ọ̀gá à ń bẹ lọ́hùn ká fẹ́yàwó ká máa bí gbogbo nǹkan wọ̀nyí tá ń ká ilé yìí ní wọ́n ń torí ẹ̀ lára ni kódà àbẹ́lọ́ ń kárí dọ̀tí àbẹ́lọ́ ń ká máa pààrọ̀ aṣọ àbẹ́lọ́ ń ká máa pààrọ̀ mọ́tò àbẹ́lọ́ ń ká máa pààrọ̀ ogun tọ́lọ́mùbá ṣe fún wa lọ́dọọdún nígbàdégbà gbogbo ntá ń bẹ lọ́hún fún kókó ṣe fún wa yìí nísìn àtẹ̀sìn ni àtayé ni èyí tó kó ń fẹ́ sẹ̀sìn kọ́ gbogbo ń dáwọn bẹ́ẹ̀ lọ́mọ pátápátá yìí gbogbo ẹ̀ pátá ìtẹ́ni onílara ó rí tí ó ṣe kíni tí ó lara ni bọ́lọ̀ ń bá wa ṣe tán bó nípa àlára ò sí ní káwa òun ní sọ tí fi parí ọ̀rọ̀ lára tí ń sọ yìí ìnira wo ni ọbẹ̀ ni ti ń lara èèyàn ẹni tí máa ń lara ọmọ làkejì ìnira mẹ́fà ni ọba òun àkọ́kọ́ nira yẹn ni pé ẹ lọ́ọ́ sọ fẹ́ni tí ń lara ọmọ làkejì ẹ̀ tí ń bínú orí ọmọ làkejì ẹ̀ tí ń da fún tí ń bínú ẹ lọ sọ fún pé bí tí ń bínú orí tí ń bínú ọmọ làkejì ń ha ẹ̀sìn rẹ̀ dànù ni bọ́bá sin lọ́hùn ọlọ́hùn ò ní gbà á ẹni tí ń lara ọmọ ìyá rẹ̀ tí ń lara mùsùlùmí tí ń lara àdúgbò tí ń lara ìyálé tí ń lara ìyàwó tí ń lara ọmọ ìyálé tí ń lara ọmọ ìyàwó tí ń ṣe lara sí ẹni tó ń gbádùn níbì kan tó ló ṣe lè jóun ní ọmọ gbádùn ṣẹ̀ríà ìsìláàmù fi yé pé bọ́bá kírun tó bá gbààwẹ̀ tó bá yọ sàká ìlara tí ń lara òun yóò hàrùn ẹ̀ dànù yóò ha sàkẹ́ ẹ̀ dànù yóò ha jì rẹ̀ dànù nẹ́fìlà rẹ̀ ti yàn yóò ha dànù kò ní ládàá kan níwájú ọlọ́run ẹ dákun jama ẹ já lọ tún ẹ̀mí wá sí anabi ń sàdúrà pé Allahumma ati nufuzana wa zakkiha fa anta khairu man zakkaha anta waliyuha mawlaha ọlọ́run ati nufuzana taqwa báwa fún ẹ̀mí wa níbẹ̀rù wọlọ́run wazakiya bá wa fọ ẹ̀mí wa mọ́ anta khairu man zakaha ìwọ lẹni tó lè fọ́ mọ́ anta waliyuha wa mawla ìwọ ló kápẹ́ ẹ̀mí ìwọ ló lè yanjú ẹ̀ tó tún ṣe nígbà tí irú anabi wa muhammad ti ń ṣe irú àdúrà ni abdullahi bin amr bin aasi ti ń sọ ń jó ni pé ipa àtàwọn náà ká káwọn mọ́ káwọn mọ́ ṣe irú ẹ̀ tí irú àwọn amir bin rọ̀bíyà tí wọ́n ń fẹjú mọ́ anabi ni wọ́n sẹ́yìn lẹ́wàá sọ pé ìlara ò lè sẹ́yìn náà kò sẹ́ni tí ò lè lára ẹnìkan o àmọ́ ò ní jẹ́ ọ lára èèyàn ni pé kọ́ ọ mọ̀ pé tọ́ ọ bá lára ẹnìkan ẹ̀sìn rẹ̀ ń sọnù ẹ lọ́ọ́ lè wo àdìsí tí Zubair ibn al-Awwam gbà wá àdìsí tí mo fẹ́ kà yìí ń bẹ́nu Sahihul Jami tí bàbá wa al-Albani ń sẹ́ ń bẹ́nu tíra kan tí wọ́n ń pè ní Awnul Ma'bud ń bẹ́nu ẹ̀ anabi ní dabba ilaykum da'ul umami qablakum alhasadu والبغضاء هي الحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين النبي ني دب عليكم داء الأمم قبلكم àrùn àrùn tó ṣe àwọn àjọ tó ti ṣáájú ẹ̀yin mùsùlùmí àrùn tó dààmú wọn àrùn òun ti wá wọlé sẹ́yìn náà la o ànábì ní àrùn tó dààmú àwọn tó ṣe islam tó ṣẹ̀sìn ṣáájú tiyín àwọn ẹlẹ́sìn sámà tó ṣáájú yín àrùn tí ń dààmú wọn àrùn ti wọlé sẹ́yìn náà lára anabi ní kílàrùn náà ó ní alhasadu ìlara ọmọ làkejì wàlbàgọdọ ìbínú orí anabi ló ti dé sọ́dọ̀ tẹ̀yin mùsùlùmí náà anabi wa sọ pé hiyalẹ haalika ìwà lára òun àti ìbínú orí òun òun ní máa ha nǹkan dànù yóò máa ha nǹkan dànù anabi wa ni la akul anabi ni mi ò sọ pé ní. tahaliku sha'ara wípé irun ní ha o ìyìn sọ pé ń ha irun lakin tahaliku diina ni ní ha danu ilara ti bínú rí ma ba esi je ni ọlọ́run fi sadanwo fún wa gbogbo ẹni bá ní lára ọlọ́run bá wa gbà lára rẹ̀ torí wa ha dànù yóò padà wá wọ kí wàá lè rí ire wa ń bí pọ́ ajọ́jọ́ sàká pẹ̀lú ẹni kọ́ wa dọ́mọ ná kí la fẹ́ gé níbi kọ́ dọ́mọ ná àfi ká bẹ lọ́n kọ́ lọ́n fọ ẹ̀mí tiwa má àti tiẹ̀ náà Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha tí ẹ bá wà lọ́nu Awnul Ma'bud sheikh nsọ́n bẹ̀ pé ní táàlìkù dìínà ó ní yọ́ọ́ ha ẹ̀sìn dànù sheikh wa ayé testa asiluhu kama yesta asilu li Musa ash-sha'ra ó ní yóò wú ẹ̀sìn láti gbòǹgbò tí ọ̀nà ọ̀sọ́nù gẹ́gẹ́ bí búlẹ̀dì tí máa ha irun láhàmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni kèéta ń ha ẹ̀sìn láhàmọ́lẹ̀ tí ò ní sí mọ́ sàn pé tá a bá ti mú búlẹ̀dì tá a bá fi ha gbogbo orun nísìn kí lè rí ọmọ ṣe bí ọba ti ṣe kèéta ẹnìkan tọ́ lára rẹ̀ gbogbo orun tó ti kí wọ́n ha dànù tí nǹkan kan ní sínú fáìlì rẹ mọ́tí fáìlì rẹ ọmọ dán ọlọ́mọdé àwò ẹlẹ́ẹ̀kejì bí èèyàn bá jẹ́ni tó ní lára la tí ń lára àwọn èèyàn àdánwò kejì tí ó jẹ tiẹ̀ anabi wa muhammad ó ní ká jí ó yé wa pẹ́ ni ní ẹsẹ̀ múmìnì kì í ṣe múmìnì nísìn ìgbà tó ń lárí èèyàn nísìn sọ̀rọ̀ pé ń túmọ̀ pé kèfèrí ni ọ̀nù bí èèyàn bá ti lè jẹ́ múmìnì kí ni ó jẹ́ jẹ̀mọ́ ọlọ́mọsí wa ń kèfèrí àdánwò tí ń bẹ fẹ́ni tí ń lára nù ni anabi ní láàyè tẹ́mi àání fi kọ́lbì abudin al-imanu anabi ní imani àti lara kò ní í pàdé lọ́kàn ẹnìkan kẹ́nìyàn wá jẹ́ múmìnì kó tún lára rárá nínú kó jẹ́ múmìnì kọ́mọ ní àbí tó bá ní lára kò ní í jẹ́ à ní jẹ́ múmìnì tẹ́ ẹ bá fi lẹ́ni tí ń lára ìtumọ̀ ẹni kìí ṣe múmìnì ọlọ́mọsí à ń kẹfìrí allahumma ati nufuzana taqwaha wa zakkiya anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha àdánwò kẹta tí ń bẹ fẹ́ni tí ń lara diya ul hasanet gbogbo ntọ́ba ṣe ní sẹ́ẹ̀rí láyé yọ̀ọ̀ra rè ni gbogbo sẹ́ẹ̀rí ẹ̀ tọ́ba ṣe ọlọ́run ní bojú wò tí ẹ bá lọ wọnú àdìsí ti anas ibùn máìlìkì gbà wá ọlà nàbì sọ pé ní alhasadu ìlara kéèta ìbínú orí yaakulu alhasanet ìmọ̀ ẹ jẹ́ iṣẹ́ ni kama taakulu naaru lhataba gẹ́gẹ́ bí iná tí ma jẹgi sẹmọ pé tá a bá ń dáná tá a bá kigi bọ́ná kí ni náà ma ṣe fún kìí ẹ bọ́ọ̀ bá ti bẹ̀rẹ̀ sí lára àwọn èèyàn gbogbo òórùn rẹ àwẹ̀ rẹ sàká rẹ kìyàmù lélì rẹ sàárà rẹ iṣẹ́ rí tó ṣe ìlara àwọn kan máa jẹ́ bí iná tí jẹgi ni nígbà tí iná bá jẹgi tó bá tán kí ni ọ̀sẹ̀ kù eérú àtẹ̀édú ni gbogbo sẹ́ẹ̀rì rẹ ó jóná yóò ké eérú àtẹ̀édú Allahumma atina nufusana taqwaha wa zakkiha anta khairu man anta waliyuha wa maulaha àfi káwa náà ṣàdúrà kọ́lọ́ má fi dá wa náà wò bẹ́ẹ̀ ni o ẹni bọ́lọ̀ bá sì fi irú ẹ̀ sí lọ́kàn nù wa kọ́ máa lọ wá bí ó ti ṣe kí ni bí ó ti yọ torí tó o bá yọ àdánwò ńlá ni fún ọ o gbogbo ẹ̀yin tẹ́ wò mí káàkiri náà tírú ẹ̀ ń bẹ lára rẹ ọlọ́run ọ̀la ọ o tó ń bínú ìyá ìyàwó rẹ tó ń bínú ọmọ orogún tó ń bínú àbúrò rẹ tó ń bínú ẹ̀gbọ́n rẹ tó ń bínú ọmọ ọbàkan rẹ torí pọ́ dáa fún tó ń bínú aládùúgbò rẹ onínra mọ́tò oníkọ́lé kí ló ṣe ọ́ ó sì ń lọ mọ́sálásí ọ̀nlọ́ kírun Ramadan dé òmúra sí àwẹ̀ ọ̀ngbà ájì dé ìwọ náà wọ́n bùn ọmọkà ó lọ kí n wàhálà rẹ tó ń lára èèyàn ìlara tó ń ṣe ń tó ń ṣe jẹ́ ń bẹ̀sìn rẹ jẹ́ ń bẹ̀sìn rẹ jẹ́ ń sẹ́ẹ̀rẹ̀ rẹ jẹ́ ń ha bínú orogún bínú ọmọ ìyàwó bínú ọmọ aládùúgbò bínú aránú ẹbí bínú jàmá mọ́sálásí bínú wọn gáràjì torí wọn náà fi jẹ chairman ló ń bínú rẹ̀ wọ́n yẹn alákọ̀wé ó ń bínú wọ́n ní òun ní ọmọ ẹsẹ̀ gómìnà ó ń bínú rẹ̀ wọ́n ní ọjà pírẹsidẹ̀ntì ó ń bínú rẹ̀ kí ló ń bínú sí ọkàn ń bẹ̀sìn ara ẹ̀ jẹ́ lásán ni ó ń bínú yẹn ó ń kírun kí láǹfààní irun rẹ̀ àdánwò kẹrin tó wà ní rọ́fùn lẹ́xẹ́r wàǹtìṣàrẹ̀ lẹ́bàgàdà fílmù jama àwọn tí wọ́n máa ń ṣe lára yẹn àwọn ni wọ́n èé jẹ́ oore ó sí lérí ilẹ̀ torí gbogbo oore náà wọ́n ń bínú bẹ́ẹ̀ bá ti ń bínú oore lérí ilẹ̀ so oore ọ̀sẹ̀ kù mọ́ èèyàn ti ń kọ́lé oníṣẹ́ ń kọ́lé ọ̀dà fún yẹn ń gun mọ́tò oníṣẹ́ ń gun mọ́tò ọ̀dà afẹ́nìkan ń wẹ̀wù oníṣẹ́ ń wẹ̀wù ọ̀dà afẹ́nìkan ń ṣe náwó yín ń paasi oníṣẹ́ ń paasi ọ̀dà afẹ́nìkan ọ̀dà afẹ́nìkan ń gbayì oníṣẹ́ ń gbayì ẹ dákun gbogbo ń ta àkàkà rẹ̀ yìí oore ní àbóore kọ́ bóun bá wa ń bínú gbogbo ẹ̀ sórí ọ̀sẹ̀ kù lérí ilẹ̀ mọ́ àwọn tí wọ́n ń bínú lára wọn ò fẹ́ kó orí ọlọ́run wọn ò fẹ́ kó wà ní orí ilẹ̀ ni anabi muhammad nínú àdìsí tí ń bẹ́nu tọ́bàrà ni àdìsí yẹn ń bẹ́nu tọ́bàrà ni anabi ni la yasalu nasu bi khair àwọn èèyàn ò ní máa gbé rere ṣe àwọn èèyàn tí ń bẹ lérí ilẹ̀ wọn ò ní máa ṣe nǹkan re ṣe nǹkan re máa lamu yàtà hasadu níjọ wọn ọba ti máa ṣe lára ara wọn ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ṣe lára wọn ò ní rí nǹkan rí ẹbí tí lara bá wà àti jẹ́yàn ń bẹ̀ lé ẹbí tí wọ́n bá ń lára ara wọn wọn ò ní jẹ́yàn àwọn ẹbí mi ń bẹ tọ́lọ̀ wọn ò ní wọ́n lára ara wọn àbúrò ọmọ gbé ẹ̀gbọ́n ọmọ gbé àbúrò ní ìgúnpá ọmọ orogún yóò máa fọmọ àyàwó sí òkè ẹbí irenu ni ẹbí irenu ẹbí irenu ni. bọ́wọ́ ẹ kébẹ̀ lọ́ba nínú ẹbí yín bẹ́ẹ̀ ni ẹ máa bá lọ ẹbí tó bá yá sí pé ní wọ́n ń lara ara wọn wọn ò ní jẹ́yàn gbẹ̀ni bá fẹ́ jẹ́yàn nu wọn gbóngbó ni wọ́n jọ yọ tì í pé ìwọ kọ́ jẹ́yàn ànábì láwọn èèyàn ò ní yé máa ní àwọn èèyàn wọn ò ní yé máa láyé wọn lópin ìgbà ti bínú orí ara wọn ẹ dákun ẹ má wa tí ẹ bá lọ wọnú sọ́yìn Bukhari àìsàn yìí muslim anabi tún sọ pé ní látàbàgàdù ẹ má bínú ara yín wà látàhásàdù ẹ má lára ara yín wà látàdàbàrù ẹ má dìtẹ̀mára yín wà látàkọ́tàhùn ẹ má jara yín lọ́tọ̀ọ̀tọ̀ wà kúnú ibadallahi ikhwana gbogbo yín ẹ jẹ́rú ọlọ́run kẹ́ ẹ máa sọ máa yá papọ̀ sẹ́rí à pè wá lọ bí ká má bínú orí ó pè wá lọ bí ká má lára ó pè wá lọ bí ká má ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ó pè wá lọ bí kájọ máa jọ yá kájọ máa ṣe é ẹni tí o ti tó fún ká kún lọ́wọ́ kó tó fún ẹni tó ní ìdènà lọ́wọ́ ká ràn lọ́wọ́ ẹni tó ti rí ṣe ká gbárùkù tí kọ́mọ ṣe kíni kọ́mọ wálẹ̀ bẹ́ẹ̀ yẹn ti ṣe láwùjọ nu bá a ti ṣe nu mọ́sálásí nu bá a ti ṣe nu ẹbí nu bá a ti ṣe láwùjọ tabajọ́ ń ṣiṣẹ́ nu abajọ́ ń ṣiṣẹ́ papọ̀ ẹni bá ti rí ṣe láàrin wa máa ṣàdúrà fún kí rírí ṣe rẹ̀ máa pọ̀ sí òun ló ní pé káwa náà máa ṣe kíni kò ní pé káwa náà máa rí ṣe kò ní pé á máa dìde kò ní pé á máa jẹ́yàn bẹ́ẹ̀ yẹn ti ṣe nu tí nǹkan fi dáa àmẹ́ni tí ń bínú ara bí wọn bá ti bẹ̀rẹ̀ sí bínú ara wọn oore ọlọ́run ọmọ ṣe ni yóò máa kálẹ̀ fún wọn àdánwò kẹrin nu tí ẹni tí ń lara tí tí ó tó ń nórì oore ò ní kan kò ní kan wọn náà àdánwò karùn fún un mọ́kìtù nẹ́ẹ̀sì lẹ́lẹ́hásídì wà àdáwàtuhum lahu sẹ́rí bí àwọn èèyàn bá fi lè mọ̀ pé lágbájá máa bínú oore kì fẹ́ kí nǹkan dáa fún yàn kí làwọn èèyàn máa ṣe fún un náà wọ́n máa bínú fún un náà ni wọ́n ní kí ni wọ́n jẹ́ abalágbájọ́ gbọ́ kọ́ ra mọ́tò àwọn egbọ́rú eléyìí wọ́n ma bínú ni wọ́n bínú òwe bẹ́ẹ̀ oníṣírìtì rẹ̀ mọ́gbà bẹ́ẹ̀ bàbá fẹ́ lọ kíkọ́ páàkì mọ́tò kò sí mọ́ kì í sọmọ pábùrù bàbá rẹ ni àmọ́ kò gbọ́dọ̀ mọ̀ pé ọ̀ra mọ́tò ọ̀sì mọ́ fún lówó gidi tọ́ba lọ fún two thousand yóò rò pé o ti rí ṣe jù bá two hundred ti tó. àbí bí wọn ti sọ ọ́nà kan ni ó kó bára ẹ ayé ọmọ bínú òun náà òun náà ní láǹfààní bẹ́ẹ̀ ni wọ́n ọmọ bínú òun náà bóun náà ti ń lara òun ó sì máa ṣe kí ni wọ́n ọmọ bínú ẹ̀ ìnáwó la fẹ́ ṣe yìí o baba alágbájá òfu yẹn ṣe ń bọ̀ baba alágbájá agbọ̀dọ̀ ránṣẹ́ sí ara wa lò náà kìí sì rí kọ́dá afẹ́ nìkan bó láyanjú tiẹ̀ wọ́n kọ́kọ́ wá sí mítìnì tiẹ̀ náà torí ìlara wà ní wọ́n wà ní ìjọ kìnínní ni ẹ sọ fún kọ́ wá sẹ́rí tíjọ́ sunday tí ó tóbi òun ẹ jẹ́ aṣọ fún pé sátidé lápárí gbogbo ẹ̀ tọ́ba ti wá ń sátidé ẹ dáwọ́ jọ ìtì fún lówó mọ́tò kọ́ máa lọ lágbájá yà kí wọn dáadáa kó gbé wọn dé gáràjì kó rí pé àwọn mọ́tò kó tó kó o sì sanwó mọ́tò wọn gáràjì wọn ò fẹ́ràn rẹ̀ wọ́n ṣe kínni wọ́n ń lọ ní àyè bí wọn ti tó náà kọ́ òun náà tó ní lára la kí ni rìsọ́ọ̀tì ẹ̀ fóun náà wọ́n bínú òun náà gbogbo ntọ́ yẹ kó jóore fún yọ ọmọ ṣe ni yọ ọmọ sọnù fún ni ẹni tó yẹ kó sọ pé ẹyin ẹyin ọmọ ẹyin àbúrò mi lẹ́rìí ṣe yọ ọmọ dáa fún yín èkó ọmọ yẹ ṣé kó lẹ́yìn wa lẹ́rìí ṣe bá èkó ọmọ yẹ yín ẹ wo bẹ́ẹ̀ nìkan bá bínú yín ẹ jẹ́ mi ní ìbàjá ibi títí máa jòkó máa ṣàdúrà ní bọ́bá bínú ẹ dákun tí bá ń wí bẹ́ẹ̀ tí wọ́n bá ti rí ṣe wọ́n máa ṣe fún náà wọ́n máa fún ni wọ́n ní ah, àbúrò dáàdì mi ò jẹ́ bẹ́ẹ̀ bí n bá ti délé yọ ni tí n bá kùn ẹ́ bàbá níbi iṣẹ́ wa bàbá báyìí ṣẹlẹ̀ o yóò ní máa lọ àdúrà mi àdúrà mi ó gbà lérí rẹ kó tó dijọ́ kẹta àdúrà rẹ ó sì gbà ẹ dákun ṣé yóò fi sí é òun náà jèrè àbí ó jèrè bó o ti ń bínú orí ìwọ lọ ń sọ́ọ̀tì èyí ti ń bínú orí ní sọ́ọ̀tì ìwọ tó ń bínú orí lọ ń sọ́ọ̀tì gbogbo ń tó yẹ kó géènì pátá wọn ò rù lọ fẹ́ lómi ló fi jásí pé ẹni tí ń bá ń bínú àwọn èèyàn àwọn èèyàn náà ó ṣe kí ni wọn ó bínú ẹ̀ wọn ó sì sá fún wọn wàá gbóore sá fún un. ìyà tí ń jẹun náà nù ni wa muhammad nígbà tí ń ju èèyàn bú tó lágbára jù tó yẹ pé èèyàn ni n ti ń ka èèyàn bú bọ̀ n bọ̀ táwọn sábẹ́ béèrè pé èwo ó ń sọ fáwọn pé ṣé n tó ń sọ èèyàn bú tó tún ju ń lọ àwọn anabi tó ní tiri ṣé tó ń sọ èèyàn bú tó tún ju lọ àwọn tó ní tó sọ èèyàn bú tó wá jọ gbẹrẹ tó ọ̀là anabi dó lórí mímbàrí báyìí nígbà tó lórí mímbàrí anabi wa ni ala unabbiukum bishirarikum ẹ̀yin sábẹ́ mi ṣé kí n sọ èèyàn bú nu yín fún yín kọ́ọ̀lù àwọn sábẹ́ ní bala in shita ya Rasulullah ìwà anabi tó bá rí pọ́ yẹ kó sọ fún wa sọ fún wa bó bá rí pọ́ yẹ kó sọ sọ anabi ní fa inna fa inna shirarakum alladhi yansilu wahdahu. wọ̀yẹ́ jìlìdù abudahu ṣe eré yẹn bunú yín òun lẹ́nu tó yẹ pé ní tí ń bá ń lọ òun nìkan ni yóò lọ táwọn èèyàn sá fún tí wọn ò bá rìn tó wá mẹ́rú lẹ́yìn na ẹrú ojoojúmọ́ ẹrú òní nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ ẹ̀ sẹ́rí gbogbo ọ̀tọ̀ bá máa tó kóyànjọ tí ogun yẹn wá wá ń fún ọ rí ni èyí sèyàn o jẹ́ ti bí sẹ́wọ́ bá fojú kan ní sàbí tọ́ga bá fojú kan àbí báfa bá fojú kan yóò máa gbọ́ olójú gbọ́ mú ni èsè yẹn rí ìyẹn gbọ́dọ̀ jẹ́ àfa ìyẹn gbọ́dọ̀ jọ́ga bí sẹ́ kò gbọ́dọ̀ jẹ́ olórí gáràjì kọ́ máa wá na àwọn ọmọ ẹ̀yìn ní èèyàn búlà nábì pé ọjà àwọn ọmọ ẹ̀yìn ó nífẹ̀ẹ́ rẹ ìfẹ́ rẹ tí wọ́n ní òun wọ́n wàá fi ọ́ sípò tó yẹ kí nǹkan gbọ́dọ̀ chairman nǹkan gbọ́dọ̀ ṣe mudiru wa nǹkan gbọ́dọ̀ ṣe kíní wa ti gbọ́dọ̀ jẹ́nu dàrẹ́tọ̀ wa nǹkan gbọ́dọ̀ sí bó ti gbọ́dọ̀ jẹ́nu tọ́ba fi wá di pé òun gbá wọn lójú ni wọ́n fi ń sá fún ọ èèyàn búlà nẹ́bi pé ọ. anabi tún wá ní àfàlà unabbi'ukum bi sharrin min dhalikum ṣé kí n tún sèyàn bú tó tún ju eléyìí ń lọ fún yín ó bí àǹsà pé ṣé kí n sèyàn bú tó tún ju eléyìí ń lọ fún yín qalu bala in shita ya rasulallah àwọn sábẹ́ tún níbẹ̀ ni ìwọ òjíṣẹ́ ọlọ́run bọ́ ọba àdìpọ̀ yẹ kọ́ ọ sọ tún sọ fún wa anabi ni man yubghidu nnasa wa yubghidunahu ẹni tí ń bínú àwọn èèyàn táwọn èèyàn ń bínú òun náà tó ní kíni àwọn èèyàn wò àwọn èèyàn wọn ọ̀dà táwọn ìwọ náà ọ̀dà láàrin èèyàn mẹ́wàá èèyàn mẹ́sàn-án ọ̀dà ìwọ nìkan lọ́dà èèyàn mẹ́sàn-án wọn ń bínú wọn náà ah, automatically kò dàrú ìwọ ló ṣe kíni ìwọ lọ́ọ̀dà èèyàn ní gbogbo Lagos state yìí ọ̀dà òun nìkan ló ń dá o gbogbo Lagos state má sọ pé lágbájá ni ọ̀dà ọ̀dà ló fi jásí pé nínú táwọn afa dìbẹ́tì inú ẹ̀sìn aṣíwájú táwọn ọmọ ẹ̀yìn bá ń bínú ẹ̀ táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ò fẹ́ rí ṣé káfẹ́ lásíwájú ni àbí ká yọ agbọ́dọ̀ yọ ni tọ́lá síwájú búnú tí ọ̀wá léèyàn tiẹ̀ nínú gbogbo ọmọ ẹ̀yìn aṣíwájú bú ni. àwọn sábẹ́ anábì tí wọ́n béèrè pé àfàlà onabi okom bishari mindalikum ṣé kí n tún ṣèyàn bú tó tún burú jẹ léyìn lọ sẹ́mi pẹ́ ní àkọ́kọ́ ẹ̀ ń tí ń náyàn ni ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń bínú àwọn yẹn táwọn yẹn náà ń ẹni ẹ̀kẹta yẹn ṣé ń tó tún burú jẹ léyìn lọ fún yín àwọn sàábẹ́ ní bala ìṣìta ya Rasulullah bí wàhánà ìbálẹ̀ wọ́n yẹ kọ́ sọ dákun tó sọ fún wa anabi ní alladhina la yaqbaluna atharatan wala yaqbaluna ma'adhiratan anabi lẹni tí yìí gbà pé èèyàn lè ṣe mistake tí yìí sì tí a bá sọ fún pé a má bínú dákun fèrè jìn wàá má bínú tí ò ní gbẹ̀bẹ̀ anabi lè yẹn bu ni kọ́ ọgbà pé gbọ́dọ̀ ṣe mistake gbogbo ọmọ ọ̀dọ́ rẹ ọgbà pé èèyàn gbọ́dọ̀ ṣe mistake ìyàwó rẹ kò lè ṣe mistake ọmọọṣẹ́ rẹ kò lè ṣe mistake tọ́ba tó wá ṣe mistake tọ́ba tó wá bẹ̀ o tó wá ní anabi ní tiẹ̀ burú ju tàwọn méjì kan lọ lọ́fẹ̀ẹ́ jẹ́ ti sọ ni bẹ́ẹ̀ yàrá ìṣe mistake owó pé tọ̀ àwọn ẹni ìṣíwájú tí wọ́n ṣẹ̀ wálẹ̀ abdullahi bin mubarak tábìyìn dáadáa ó ní bẹ́ẹ̀ nìkan bá ṣẹ̀hún òun ọ̀ wá rísìn seventy òun ọ̀ wá fún pé bọ́yá báyìí lójú ó ṣe bẹ́ẹ̀ bọ́ nísìn oníkàbúrò rẹ̀ ọ yọjú sí ọ lọ́dọ̀ mi laago mẹ́jọ láàárọ̀ la kọ̀ bá lè wá mọ́ èyí tó fi máa bínú pé ọ̀sẹ̀ ọ ní tó máa rò ní pé ah bọ́yá ojú rọ̀ ládùúgbò wọn rísìn kan nù bóyá ń bọ̀ lọ́nà mọ́tò rẹ̀ ní forty reason mi nu bóyá ọ̀rẹ́ díẹ̀ reason mi nu bóyá gbàgbé reason mi nu ẹ dákun láàrin seventy wọn sẹ́yìn onídìí kan tí ó bọ̀ sí bí mọ́mìnì ti rí nu mọ́mìnì máa gbà pé yẹn lè ṣe mistake tí wọ́n bá lè ṣe mistake kò ní bá ní tí wọ́n bá sì wá ṣẹ̀ tí wọ́n bá ní má bínú kò ní ṣe kí ni kò ní bínú anabi lẹni ẹni tí ó gba mistake tí ó sì gba má bínú anabi ní tiẹ̀ ń tó burú anabi tó wá ní ṣé n tún sọ yìí tó tún burú jù bá ń lọ àwọn sàbẹ níbẹ̀ ni tó bá fẹ́ tó sọ fún wa anabi lẹni tó man la yurija khairuhu wala yu'manu sharruhu onílára nu anabi lẹni tí la yurija khairuhu àmọ́ pé tó bá fi lè débi kò so dáadáa tí ó sì tó bá débi wala yu'manu sharruhu tó bá fi lè débi aburú ni ọ̀dà alẹ̀ bíi ti ń ju ilé kan pé tó ń tọ̀ baba alágbájá náà wà bò láyẹn ju rẹ o sẹ́yìn máa pé wọ́n ti wà pé kò lóore tíì tí wọ́n máa pẹ́ tọ̀ tọ́ba wá bò láti tí tí ó fi lọ sátidé tá a fi rí ìnáwó ṣe níjọ́ ṣe mọ̀ pa kí ni wọ́n ń sá fún bẹ́ẹ̀ kí ló bàjẹ́ mi sábà burú ọwọ́ rẹ̀ ìlara kí ni wọ́n fi wà yókò lóore tí ó ṣe ìlara tó ń lara ló burú ju mẹ́rin la kà àbí mélòó la kà mẹ́ta kó tó kan tiẹ̀ tiẹ̀ ń ló burú ju gbogbo aburú lọ ó ń lara ní tiẹ̀ burú ju ọlọ́nkọ́ là wà ń bẹ̀ ṣẹ́wárí ẹni tí ń bá wà lára nínú àdánwò tóun náà kàn òun ni pé aligamu walham ẹni tí bá máa bínú oore lára èèyàn òun náà ò ní sínú àlàáfíà ìbànújẹ́ ni ó máa bá ní kí ni ìbànújẹ́ ó fi máa bá ìgbà tó ń bínú pọ́kọ́ lè kan lọ́ba dọ̀sẹ̀ mẹ́fà ẹ̀sẹ̀ méjì lọ́ba tó ń gbọ́ pọ́kọ́ ọkọ́ kí ni ó ṣe òtún kọ́lé mi ah, mo ní wọn yìí ti ń rówó wọ́n bá sọ fún wa pé kọ́dà àwọn tó ní níjà àrùn ó tún ra mọ́tò kan pé ah lọ́dẹ ẹ dákun jẹ́ mọ́ wàhálà báwọn náà bí ọba nínú àdánwò tí wọ́n bẹ̀rẹ̀ ti ń lara nu torí bí wọ́n bá ń lara èèyàn nínú tọ́lọ̀ ń sábà máa ń ṣe ni pé ni wọ́n ń lara rẹ̀ máa ga sí ni ẹni tí wọ́n ń lara máa ṣe kí ni làbọ̀ olórin kan fi ń sọ pé àyà ha sì dánlé mo pè wọ́tọ̀ ń lara mi àlá ní ìmọ̀ lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún mi kíni àtẹ̀dírí aláman asatal adab ọ̀ọ́mẹ́ni tí òun wù ó mọ̀gọ́ ni asata alálọ́ọ̀ì fi hókìmì yìí ó wù ó mọ̀gọ́ sọ́lọ́hún kó ṣe dá bẹ́ẹ̀ ọlọ́hún ṣe tó bẹ́ẹ̀ ó ṣe dájọ́ bẹ́ẹ̀ lè aná kàlámútàdà lì máa wà ha tọrẹ́bùn tọ́lọ̀ ń bùn mí inú rẹ̀ ò dùn sí i ọwọ́ ń bínú sọ́lọ́hún kó ṣe lè ṣe bẹ́ẹ̀ ọlọ́hún ṣe ṣe kádàrá bí ó ṣe dájọ́ bẹ́ẹ̀ fàkànà jazauka ẹ̀san rẹ ni pé anzada li kọ́lọ́hún ọ̀sà lékún fẹ́mi wàsúdà àlẹ́yìn kàtọ́rí kọ́tọ́làm gbogbo ọ̀nà tí wọ́n wá ń gbà àríṣe kọ́lọ́hún tún wá dì mọ́ ọ. afa kan lọkọrin báwọn sẹ́rẹ́ ni tí ń bá ń lára èèyàn bí ń bá ti ń da afẹ́ni tó ti ń lára yóò sì máa wọnú kínní inú wàhálà ni ó máa wọ alhamu walgam inú bànújẹ́ inú wàhálà afa wa samarkandi lòun fi ń sọ fún wa pé leisa shay'un mina shar adọ́rùmínà hasad ó ní kò sábúrú kan láyé tọ́fara nìyàn tó tó ìlara aburú tọ́fara nìyàn láyé tó tó lara kò sí aburú ọ̀hún ìlara lọ́fara ní ẹni tí ń lara jù ó nílé anáwó láyé sílò ilà alhasidi hamsa ọkọ̀ bá ti ní kọ́bílà àyìnyẹ́ sẹ́rí ẹni tí ń lara èèyàn ìyà márùn ni ọkọ̀ kọ jẹ́ ìyà márùn <laughs> ni ọ̀jẹ̀ ni tí ń lara kí ìlara òun tó dáhùn lára ẹni tí òun ọkọ̀ọ̀kọ̀ jìyà márùn ọlọ́wọ́ kọ́ ya rẹ̀ ni pé gammun láàyà ń kàtẹ́ ìbànújẹ́ òní jọ gbádùn ìrònú ni pé ah ìṣe wa ń rí sí i ó ní sẹ́ àwọn sẹ́ àfi jọ̀gá làgbàjà wa dọ̀gá gam yóò wá kó léyà yóò kó sínú ìrònú ìrònú wò ní filẹ̀ ó di méní musibatun láàyù láàyù jàrú àléhà sẹ́ẹ̀dí bí tí wọ́n ń ronú yẹn nínú téèyàn gbowó lórí ẹ̀ láyé ìrònú jẹ kan ìrònú tí a kò lówó tí ọgbà lérí ẹ̀ yóò kàn kó sínú wàhálà wàhálà òun ò lówó tí àbí nígbà tó bá kó sínú ìrònú tí ń rù tí ń gbẹ nítorí pé ń dá afẹ́ nìkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣe wàhálà tí ń rù tí ń gbẹ ọyọ òun kàn ni kò ní kò ní ọgbà àdánwò àdáwò tó bá ṣe àtàkùn yà ọ̀nà ẹ má dá lóhùn ń bínú ẹ̀ nífa ṣé lágbájá lọ sọ̀rọ̀ lágbájá fún ọ oh, ẹ má dá lóhùn ẹ kì í fẹ́ kí n yọ ṣe rire o ẹ yàgò fún àdáwò kẹta nu fún àdáwò kẹni fún yẹsù kàtó aleyhi rabu rahman ọba aleke ọlá tí wọn ń pè nǹkan tóun wá ń sọ pọ́lọ́hún ṣe pin báwọn ọlọ́wọ́ wà bínú sí i àdáwò di mélòó ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tughlaku aleyhi abuwabu tawfiq bàbá ti bẹ̀rẹ̀ sí ní bínú orí ọlọ́mbàwọn gbogbo ọ̀nà tóun náà gbà máa rí ṣe tí ọmọ fi da fún ọlọ́run tilẹ̀kùn ẹ̀ mọ́ torí pé òun náà ti àtàkì ọlọ́run kó ṣe ṣe bẹ́ẹ̀ kó ṣe ṣe bẹ́ẹ̀ so ẹni tí bá ń bínú ti ń lára hátàlẹ́ hasud inú ta kánú òwe ta ta inú òwe ta kánú nígbà tá à ń kéwọn lé kéwọn ni wọn ni lára hátàlẹ́ hasud ẹni tí bá ń lára èèyàn òun náà nísinmi kò nísinmi inú wàhálà lọ́wọ́ ló jásí pé ká bẹ lọ́hùn kọ́lọ́hùn anta waliyuha wa maulaha sẹ́rí ẹ̀jẹ̀ nkùtà yìí kéré kan bẹ̀ wọn mùsùlùmí ni ọwọ́ aláǹ mínísítà tọ́pọ̀ ọkùnrin kan wà ń bẹ aró oko ní sẹ́mi pé oko máa gọ̀ sẹ́mi pé yẹn jọba pátápátá àlíwàgó mùsùlùmí tọ́ba wá sun aró oko kan máa tá oko rí pé mi náà mà ní bó oko wọn máa ṣe pé pé ah, ọba dèmi náà mà wọ́n lèmi náà wà ń bẹ ọba dèmi náà mà kò mínísítà kò jẹ́ ambassador kò chairman kò jẹ́ kan aróko kan ní ọba ẹ mọ̀tásímù ká fàámàrà mọ̀tásímù rí i pé ó wúlò dáadáa ló ń bá fàámàrà lágbájá yẹn kò náà màlíbà náà màlíbà gbogbo sẹ́ làlífà inú rẹ̀ ọmọ dùn pé mi làlífà rán èmi làlífà rán èyí tó ń kólé yà òjò wa náà lọ sẹ́yìnbọn kẹ́bà lífà sì ti ń rí tì káàkiri kí nínú àlífà ọmọ ṣe gbogbo sẹ́ẹ̀gbin pátá òun là lífà rán àlífà wà fọkàn tán débi pé bí ọba aráyé sáwọn ìyàwó rẹ̀ nulẹ̀ ó ti mọ̀ pàrọ̀ oko ní kọ́ yẹ̀rù ìbẹ̀rù ń bẹ ní òun náà lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ pẹ̀tọ̀ ẹ̀ lágbájá ni naam naam làbẹ́ẹ̀kà yà mí yàmí yàmí yàbẹ́ẹ̀kà lọ́dọ̀ àwọn ẹlẹ́yà nù lé kọ́ lọ́ alákùnrin ó ti lọ́ ti dé ó ti lọ́ ti dé tọ́ba gidi ṣe mọ̀ pé àwọn olórí máa gbọ́n àwọn olórí ó ti rí pé bá ń ti ń lo ikọ̀ gbọ́dọ̀ gbọ́n tó bá fi gbọ́n àní ṣe kí ni àní rí lò mọ́ àfi ká máa bùn lẹ́bùn tí ò tún ní jẹ́ wọ́n tún wá ń bùn lẹ́bùn ńláńlá lòun náà wá di nǹkan láàfin ní ọmọ à òkè yẹn ń sá láàfin inú tiẹ̀ náà ṣe kí ni inú ẹ̀ ń dùn ìkan náà mínísítà tó nípò inú ará oko yìí wá ń bi pé àá bí èèyàn bá tiẹ̀ wá nípò láàfin ajẹ́ ará táwa jẹ́ mínísítà ń bí òun ni wà ń wọlé ní jáde ní gbẹ̀bùn ní ṣe gbogbo ẹ̀ ọwọ́ lara, ara òkú yìí ọ̀lára ẹ̀ kẹ́lẹ́ wọn ni tí bá ń lara àdánwò tí ọba kò ní kéré bẹ́ẹ̀ yẹn bá ń lara èèyàn yọ ká àdánwò bíi títí ń lara nǹkan sọ́gbọ́n tí ọ̀dà sí ń bọ̀ wá lára ara òkú yìí ọwọ́ àpè ara òkú yìí mínísítà pè mínísítà ti pè ló ti ní à èmi ní ọ̀gá èmi ní ọ̀gá onírí mi ń lé Minister wa ni a ah, no no no no wà láàárọ̀ la àárọ̀ la ni kò wá wá ti jí kó tó lálẹ́ kó tó lọ sí ààfin lọ́la ibi ni kò kọ́kọ́ yà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà kó tó dẹ̀rẹ̀ ọjọ́ kejì mínísítà ni kò àwọn ṣe ráìsì kalẹ̀ ráìsì ni kí wọ́n kó àlùbọ́sà ayù àlùbọ́sà ayù àlùbọ́sà kéèké wọn mínísítà ni kò wọ́n kó sí kọ́ pọ̀ dáadáa débi pé tó bá jẹ ráìsì ẹnu rẹ̀ yọ máa ṣe kíni yọ máa rùn sẹ́yìn pàdùbọ́sà yẹn máa rùn gan kí ọkùnrin yóò tó dé wọ́n ti ṣe ráìsì kalẹ̀ wọ́n fà lùbọ́sà já ara òkú kan dín nàdí eh, eh, mínísítà kan ní aṣèdáadáa ní bóun ní nǹkan kan wò mọ́ kàfẹ́ kọ́ bá mi ọkàn ránṣẹ́ kan tí ó ọwọ́ ni àjẹun yìí kó tó máa lọ jẹun bí kó tó máa lọ ara òkú bá bọ́ síbẹ̀ pé àwọn tẹ̀ tó fún mi ló ń jẹ ń bí láàárọ̀ yìí ló ń bá kí n jẹ mọ́lẹ̀ lọ́ba jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ wọ́n lọ́wọ́ ni a mínísítà wa ni a ṣé kìí ṣe pé àlùbọ́sà pọ̀ níbi ó lè mí náà rí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o torí alimọtẹsímù bíláì tọjá àlífà wa kò fẹ́ràn àlùbọ́sà o bọ́bá ti yá dọ̀hún mọ́ bó ti tọ́jú ẹnu rẹ tí ẹnu rẹ òfin ní máa rùn sí àlífà kọ́ mọ́ bó ti tọ́jú ẹnu rẹ tí òfin ní máa rùn sí àlífà àlífà fẹ́ràn àlùbọ́sà sẹ́mi pàrọ̀ kọ́ ọmọ nǹkan kan ó tún gba pé wọ́n ṣe dáadáa fún pé wọ́n fẹ́ kí wọ́n léwọn láàfin ni kó tó dáàfin mínísítà ti dáàfin. mísà ti ní àlífà ọ̀rọ̀ wa o ọkùnrin ará oko tẹ́ ń pè mára yìí tẹ́ ń ran lọ́ràn bọ̀ yìí bí ti ń sọ̀rọ̀ yín ń ta ọ̀dà because bí ti ń sọ̀rọ̀ yín ń dojú ta wa ta jẹ́ mínísítà ń bí ọmọ yẹn ti rí yín fín ó jìnnà sí yín kọjá ti ń sọ kí ló eléyìí wọn máa sọ káàkiri pẹ́nu yín rùn. yìí máa ń rò kíni pẹ̀lú yín ẹ̀yin lẹ̀ ṣàkíyèsí rẹ̀ tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ yìí máa ń fọwọ́ bonú ẹ̀ kíyèsí ni. yóò ti sọ fáwọn èèyàn lùkà wípé ẹnu ọba ń rùn ó kọ́dà ẹ̀ máa rí mi tí máa fọwọ́ bonú fún un torí pé ẹnu rẹ̀ máa ń rùn lèmi máa fi fọwọ́ bomú mẹ́nu báyìí fún un. mo tẹ́sán òbí láyé nítọ́ ṣébi tí ń senu àwọn níbi tí ń senu ẹ̀yin lẹ̀ máa kọ́dà gbogbo èèyàn ń porí ilé mi ni wọ́n ń sá ń sọ̀rọ̀ ń parẹ́ fún mi mo fi nítọ̀ kò lè máa lọ́ báyìí kọ́ máa bàyín ló kọjá kí ká máa wòran òun náà ló sì fún ní àdùbọ́sàjẹ àwọn èèyàn bú láyé yóò péré yóò rojọ́ rẹ fún láyé dá yóò péré yóò rojọ́ rẹ fún láyé dá yóò wá dẹ ọ sí wọn kí wọ́n fi yanjú rẹ bí wọ́n ti sinu irú tábàwọn lára ti sinu ìgbà tó ń wò lójú tí ó lò tí ò lọ́kàn tí kò sí láhàn tí kò sí lóògùn tí ó ṣe ọwá pílánì fún lẹ́nu ọ̀kan dé bá dé ààfin nítorí yọ̀bí tí máa ń yọ̀ ló ń ṣe gbogbo ẹ̀ ẹẹ mutasimu ni lágbájá súnmọ́ bí lọba súnmọ́ alifa lọba sira rẹ sira rẹ sira ni fọsa kọ ń wọn ti sọ fún pé alifa ọfẹ ń alùbọ́sà kẹnu rẹ ọmọnù sí nísà ń ṣe báyìí alifa ni ma lọ alifa bá wọlé pẹ̀lú bínú ọwọlé ọtọ àwọlé alifa bá pè àwọn tí a ń kọ wípé kí wọn jí sóhun ń kọ lẹ́tà fọkùnrin yìí kó mo lọ sọ́dọ̀ wálé ti ń bẹ ní sàmù nítorí wọn kọsíbẹ̀ ni pé tí wọn bá ti mú lẹ́tà yìí dọ́dọ̀ rẹ ẹni tó mú lẹ́tà yìí wá pípa ni kọ́ pákó ọ̀dọ̀ darí wálé tọ́ àlífà bá jáde lọ́bàjọ́ ó padà nígbà tí ó di ọwọ́ ọ̀sán tí gbogbo èèyàn lọ sinmi tá àlífà náà wọlé lọ sinmi wà á mínísítà yẹn náà wà mí àlífà bá ní lágbájá ó tún ti dé náà àmì àwọn ṣe báyìí ó tún ṣe báyìí àlífà bá ní tọ́ mú lẹ́tà yìí lọ fún gómìnà wa tí ń bẹ ní sáàmù mú lẹ́tà yìí lọ fún un ni mo ní kó mú fún kó o sì gba àbọ̀ wá kó o má bọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n sì ń rí tí wọ́n ń lò fún ìsìláàmù níjọ náà ṣáàmù ní ti wá bẹ́ẹ̀ mínísítà tún wò pé ah wọ́n tún ní kọ́ lọ kó wá ní ní ṣáàmù bó ni ó ti lọ ṣáàmù tó o tún ní bò lọ́hùn nísìnyí owó ṣáàmù lówó ti ń wá. bí ọkùnrin ọlọ́wọ́ kó ti jáde ní tiẹ̀ tí ó ti jáde ó ti fẹ́ máa lọ òun ò tiẹ̀ àlífà ara mi ń sì òjò wọn gbádùn kọ̀ dágbére fún ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ mínísítà bá lépa rẹ̀ pé wá wáńbí wáńbí wáńbí <laughs> mínísítà bá lépa rẹ̀ pé wáńbí wáńbí wáńbí wáńbí wádùn ó ní mínísítà ní lẹ́tà tẹnu mú lọ kíni ó ní kíni àlífà fẹ́ràn mi wọ́n ní wọ́n fún mi lówó lọ́hùn ni wọ́n ti ti rán mi ń sẹ́ mi ń sẹ́ lónìí àlífà ń fún mi ní nǹkan kan mo ti mọ̀ pé lẹ́tà tẹnu fún mi yìí gan kò sí ní tí ó wà ń bẹ̀ lọ torí mẹ́tì ní kí n lọ bí kánjọ ìyẹn fún mi lónìí tó tún fẹ́ fún mi lówó lónìí. ìyẹn wa ní wa ń bí wọn èsì bó ti ń sin wọn bí kí n sin ọ àròkù ni ọ súnmọ́ yìí sórí lẹ́tà òun àbọ̀ ṣètò lórí ẹ̀ owó òun ó jù bá ń lọ owó òun ó jù bá ń lọ àbọ̀ ṣètò yóò jù bẹ́ẹ̀ lọ sórí kọ́kọ́ gba two thousand dinari yìí náà máa lọ ná yìí òun lẹ́tà yìí àwọ̀ àbọ̀ ìṣẹ́ lórí ẹ̀ bó wọn bá dé ọ̀dọ̀ wa náà mínísítà kó tó kàlífà wa tá ẹ̀ náà ni bó wọn bá dé àkèsí ọ gba two thousand nítorí èyí tẹ́ bá wí ni ọ̀gá ṣe àpárọ̀ okó ó lè ìtẹ́ bá wí ní ọ̀gá lọ́ba fún ọ́nìtọ̀ mọ̀ wá dáàfin o tí ì fi darí mọ̀ dáàfin mọ̀ dáàfin tí ì fi dé sọ̀npọ̀ wọn ni wọn má bọ̀ wá wá ṣètò ẹ̀ tán wàá pè ọ́ àjọ mú mọ̀ dáàfin o mọ̀ dáàfin o ó lè ìtẹ́ bá wí ní ọ̀gá mínísítà bá gba lẹ́tà lọ́ba mú lọ́dọ̀ gómìnà sàmù gómìnà já lẹ́tà báyìí dé kò sí fóònù kò sí ímeèlì kò sí kan àlífà ni ó mú lẹ́tà wá kan wọ́n bẹ́ẹ̀ lérí ni ní sì mú ìyá kí ló jẹ jẹmọ́ ìyá lára ikú lára ló kù. tọ́ ọkùnrin ará oko yìí òun tún ti wá rìn kí ní ìgboro òun tún rìn kí gboro ẹgbẹ́ wọn mọ gangan òun kàn ń ṣe fáṣí kí gboro ni kò sì dé àfin mọ́ làwọn yẹn wá ń sọ fún àlífà pé àlífà ọlọ́njẹ́ àrí yín pẹ́ ọkùnrin ará oko tí máa yín kò débi mọ́ kí ló dé àlífà la àti ránṣẹ́ wọn ni talẹ̀ ránṣẹ́ ń bẹ́ ń gbòòrò ń bẹ́ ń gbòòrò tí nìkí àlífà ni ta ní nìkí ń gbòòrò ẹ lọ́ọ́ pè wá wọn bá pe ọkùnrin bádáwí aróko dé ó tún rẹ tó dùn wọn ó jẹ tó ń gbọ̀n pé ẹ dákun ẹ dákun èmi náà kọ èmi kì í lọ ọba ń pè wọ́n lọ lọ́bọ̀ èmi kọ́ mínísítà ló ní kí n mú lẹ́tà wá mínísítà lọ́gbẹ́dẹ́ lọ́gbẹ́ lẹ́tà lọ́wọ́ mi lẹ́tà wo lẹ́tà tẹ fún mi jọ́sí wọ́n sì fún mi two thousand dollar two thousand pounds eh, dinar wọ́n wá ní dúró lù kí n má yọjú sí àwọn ni kì í sèmi náà ìyìn bá ti lọ bá ti dé sẹ́wọ̀n pé mi lẹ́ bá rán lọ ìyìn ní pẹ́ báyìí ti fi dé ìyìn ní pẹ́ báyìí ti fi dé Halifa ni mínísítà o ó ní lágbájá ni òun lọ́gbà lẹ́tà lọ́wọ́ mi ó fún mi two thousand dinar Halifa kan dákẹ́ òun lọ́gbà lẹ́tà lọ́wọ́ rẹ̀ Halifa náà ti pé òun náà lọ́wọ́ bá òun pé ẹnu rẹ̀ rùn Halifa ni ìwọ àti mínísítà yẹn kí ló pa yín papọ̀ tó fi di pé ń gbẹ́lẹ́ta lọ́wọ́ rẹ̀ ó ní wọ́n fẹ́ràn mi dáadáa wọ́n fẹ́ràn mi gan kọ́dà wọn máa ń pè mí lọ́lé wọn máa fún mi lóúnjẹ wọn fún mi lóúnjẹ àlífà ni fún ọ lóúnjẹ nìyẹn irú oúnjẹ wo ló fún wa onímọ̀ lọ́bẹ̀ ń jò ní wọ́n tún fún mi lóúnjẹ wọ́n ṣe rẹ̀ sí fún mi wọ́n fọ àwọn gbà mọ́ ṣe tí wọ́n tún kìlọ̀ fún mi pé tí n bá dọ́dọ̀ yín pẹ́ẹ́ fẹ́ràn òórùn àlùbọ́sà tọ́lá àlùbọ́sà pọ̀ mi rẹ̀ sí oúnjẹ náà wọ́n wá ní kí n máa fọ́ bomú àtẹnu tí n bá dọ́dọ̀ yín torí pé ẹ̀ òórùn àlùbọ́sà ìbẹ̀rẹ̀ àlífà ti rántí pé háà ẹni yìí náà lọ́wọ́ bá mi tó ní yọ̀ọ́ máa bomú fún mi àsọ̀wọ́n náà ló fún ní Ali ní alaysa bi ahkamil hakimin àsọ̀lọ̀ ńlọ mẹjọ́ dájú gbogbo. so bọ́lọ̀ ti dájọ́ nù ló fi jásí pé ẹni tí ń bá lára jẹ̀mọ́ ìyá lára òun eré ẹ̀ ní ṣe kí ni ló ń padà bọ̀ Allahumma ati nufusana taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha Ọlọ́run kó fọkàn wa mọ́ Ọlọ́run má jẹ́ a lára Ọlọ́run má jẹ́ a máa lára àwọn èèyàn gbogbo ẹni tó wà nínú àdánwò wa Ọlọ́run kó yọ àrùn kó lẹ́mìí rẹ̀ àrùn tí pa ní irun ni Ọlọ́run kó yọ kó lẹ́mìí wa gbogbo ẹni tí lara wa Ọlọ́run má jẹ́ pa rẹ̀ ó wa gbogbo ẹni tí ń lára wa Ọlọ́run má jẹ́ pa rẹ̀ ó wa naam nípa tafsiri yìí mo dá ọ̀rọ̀ lára dúró báwọn kí n tètè wá lọ kí ni solution fẹ́ni wọ́n bá lára ẹ̀ tí nǹkan ti ṣe é yín kọ́kọ́ sọ solution tipa solution wo la fẹ́ ṣe tipa lára òfin ní ká ọ nísìn ọ̀n fẹ́ kẹ́sìn rẹ̀ ọmọ lòkè wọ́n ń bínú èèyàn nítorí ẹ̀sìn ọ̀fẹ́ lówó wọ́n ń bínú èèyàn nítorí owó ọ̀fẹ́ lọ́lá wọ́n ń bínú èèyàn nítorí ọlá ọ̀fẹ́ nípò wọ́n ń bínú èèyàn nítorí ipò tó bá mọ̀ pé gbogbo nǹkan yìí lọ́ọ́ bá ń wá tó o sì fẹ́ máa sẹ̀mí àlàáfíà bó o ló ti tọ́ ọ́ bó o lọ́ọ́ máa ṣe ń pàkíyèsí rẹ sí nǹkan mẹ́wàá nǹkan mẹ́wàá yẹn tó o bá lè máa ṣe ipa onílara ò ní ká ọ gbẹ̀yìn tẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lẹ̀ mo fẹ́ pàkíyèsí ẹ sí nǹkan mẹ́wàá nǹkan mẹ́wàá wà ń tọ́ ń bá ń ṣe ipa ẹni tí ń lara rẹ ò ká ọ yọ kàn máa lára náà ni ìwọ ò ní rí nǹkan yọ kàn máa kéèkì náà ni nǹkan ò ní sí ọ bí bá ti ń kéèkì tó bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kí ni ọ máa ga sí ọ máa lòkè sí ní ti ń torí ẹ bínú rẹ òun nǹkan òun sì máa pọ̀ sí àkọ́kọ́ ńbẹ ata'awudu billahi min sharrihi wa tahassuni wal iltija ilayhi ọ máa sọ fọlọ́n pé kó sọ kó n bẹ aburú njojúmọ́ ayé ọlọ́run làmí kó n bí aburú bí jojúmọ́ ayé kí ni túmẹ̀ bá anabi ti ń ka kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasikin idha waqab wa min sharri nafathati wa min sharri hasidin kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس minali jannati wana àwọn àdúrà tí yẹn ṣe nù ọmọ parasọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run má jẹ́ pé ẹni tí ń bínú ọ̀ka mi má jẹ́ pé ẹni tí ń bínú ọ̀ka mi má jẹ́ pé ẹni tí ń bínú ọ̀ka mi ọmọ ṣàdúrà ẹ̀ níjojúmọ́ ẹ wọnú orúkọ yàtọ̀ anabi ṣe anabi ń sọ pé bisimilahi arki nafsi min kulli shay'in yudini min sharri kuli nafsin Awo ayni haasidin Awo ayni haasidin Abuju ẹni tí ń bínú ojú ẹni tí ń lara kọ́lọ́n ọ̀la mi kún bẹ́ẹ̀ àwò sehiri sahirin àbóògùn ẹni tí ń sóògùn Allahu yashfi ni ọlọ́run ni wò mí sàn irú àdúrà bẹ́ẹ̀ yẹn ò ní já lẹ́nu rẹ a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ọ máa ṣe ládùúgbò àjò ojúmọ́ ayé pé a'udhu bi kalimati llahi sharri ma khalaq sẹ́rẹ́ àwọn àdúrà wọn ń bẹ́ẹ̀ nù àtikárò sábà wal masa àti kọ́kalẹ̀ àti hàn masalasi yìí rí ẹni tí ì bá ti rí kó dúró gba tiẹ̀ ọ̀sẹ̀ kùnú bí ta ṣe fọ́tọ̀kọ̀ bẹ́ẹ̀ bá gbà lónìí ẹgbàá jọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ìwọ tó ma kó ọ̀fẹ́ kípa onílára ọ̀ka ọ tẹ́kíwàlọ́hì wà hífúdìhì ìndẹ̀ amúrihì wà náàyìhì ọ wà bẹ̀rù ọlọ́run ntọ́lọ́nba se lófin fún ọ ọ bọ́lọ́nba ní má ṣe sìnà ò ní bọ́ba ní kí wákàtí lérí ọkàn rẹ ti bẹ̀rù dò torí pé ẹ wo Yusufu ó ní. linasurifa ani usu'a walfahsha'a innahu min ibadina alimukhlasin ó ní àwọn ọlọ́run protect yusufu àjàbúrú ó ṣe àjẹ́ nǹkan kan ó ṣe torí pọ́ jẹ́ kan nínú ẹrú àwọn ọlọ́run tí ń ṣe mímọ́ pẹ̀lú wa nítọ́lọ́run fi dúró tì ní pé ó jẹ́ kan nínú ẹrú ọlọ́run tí ń ṣe mímọ́ pẹ̀lú tani bí wọn náà bá ń ṣe mímọ́ pẹ̀lú ọlọ́run bọ́lọ̀ ti dúró ti yusufu ọlọ́run ó ṣe kí ni nígbà téèyàn jẹ́ méjìlá téèyàn mọ́kànlá sọ ẹnìkan sínú kòtò tọ́lọ̀ ń sì wá dúró tẹni wọ́n sọ sínú kòtò kò sí tọ́lọ̀ ń jẹ́ tọ́lọ̀ ń fi dúró ti di pé òun náà ṣe mímọ́ pẹ̀lú ọlọ́run lọ. gbogbo tọ́wọ́ gbogbo bí Yusuf ti wá rìn káàkiri pátá wàhálà nù wàhálà fìtínà nù fìtínà àdánwò nù àdánwò tó fi di tó dì láyé ọlọ́run sì ń ṣe kíni ń dúró ti torí pé òun náà ṣe mímọ́ pẹ̀lú ẹ̀yin náà lọ ṣe mímọ́ bẹ́ẹ̀ bá ń ṣe mímọ́ ọlọ́run ọmọ dúró ti ipa ọ̀tá òní káyín. anabi wa Muhammad ó ní wàhálàm ìgbà tí ń bá abdullahi ibn abbas sọ̀rọ̀ ó ní wàhálàm lọ́mọ àmà dájú annal ummata tí gbogbo ayé bá kó jọ annal ummata láwùjọ chaman tí a bá kó jọ àlá aláya àyànfàáwùkà bí ṣe tí wọn láwọn láǹfààní táwọn fẹ́ ṣe fún ọ anabi ní lámúyànfàáwùkà wọn ò kan tí wọn ó ṣe fún ọ illa bima qad kataba Allahu alayk àfi ń ti kọ fún ọ tí a bá tún wá kójọ náà kó àwọn fẹ́ sàbúrú fún ọ anabi ni láyé duruka wọn ò lè sàbúrú kankan fún ọ illa bima qad kataba Allahu alik àfi ntọ́lọ̀ ti kọ́kalẹ̀ fún ọ rufi atil aklam wọn ti gbé pẹ́ẹ́nì sókè wájà fati sof takada tí wọn kọ́ sí ti gbẹ ìtumọ̀ ẹni pé bí wọn bá lára dọ̀la bí wọn bá ti bẹ̀rù ọlọ́run kò sí tí wọn ó ni kò sí tí wọn fi ọ sí ìwọ sábẹ̀rù ọlọ́run di méjì ẹlẹ́kẹta asọ́bùrù ala aduwihi wa alla yuqatilahu wala yashkuhu wala yuhaddith nafsahu bi adhahu aslan sọ̀rọ̀ ta ti ń bínú rẹ̀ hùn ọ̀tá ti ń bínú rẹ̀ yẹn ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ bóun ti ń pé ó bàjẹ́ fún ọ̀hún ò ní pé kó bàjẹ́ fún òun bóun ti ń lépa rẹ̀ hùn ìwọ ò ní lépa rẹ̀ bóun ti ń bínú rẹ̀ hùn ìwọ ò ní bínú rẹ̀ nínú ọ̀nà tó gbà ṣẹ́gun ni pé bí n bá ń bínú rẹ̀ kí wọ́n má ṣe kí ni kọ́ má bínú ẹ̀ ọ̀nà tó gbà ṣẹ́gun ẹ̀ nu bí n bá ń lára rẹ̀ má lára rẹ̀ tí n bá ń sàyè dá sí ọ má sàyè dá ó ṣe sùúrù sam pẹ̀lú ẹ̀ ò ní bàjá ó sì ní lójú ẹ̀ kí iná náà ó di mélòó báwọn. ẹlẹ́ẹ̀kẹrin àtàwọ́kùlù alọ́lọ́ ọ wá ní fara ti nǹkan mi lẹ́yìn ọlọ́run torí tọ́ bá lọ́ọ́ fara tó oògùn oògùn lòun náà sàṣì ọ tọ́ bá fara tó oògùn oògùn lòun náà sàṣì ọ ọlọ́run wàá dá olóògùn méjì dáa bí tiẹ̀ bá fi lé tiẹ̀ lọ ipá ká ọ. ọyọtọ Ọlọ́run kò mẹnu Ọlọ́run fi ní wàá yatawakkal ala Allahi bẹ́ẹ̀ yẹn bá dúró tọ́lọ́run Ọlọ́run ó ṣe kínní ọwọ́ á dúró tọ́lọ́run sámú ní tó fi kápá rẹ̀ nu gbogbo ntóhun lóhun fẹ́ lòun ní tí lò tí ó ju lọ níta ní Allah odi mélòó ẹlẹ́ẹ̀karùn faragul qalbi minna istigali bi wal fikiri fi sórí pírọ́blẹ́mù ni fún ọ kọ́ ọ máa rò pé yé wọ́n sàsí mi lé mi kí gbàgbé ẹ̀ lágbájá ń bínú mi làkàtúgbè ń bínú mi yọ kó lẹ́mí rẹ má ronú débẹ̀ rárá kàn máa sin lọ́run lọ́kọ́ máa ṣàdúrà kó mójú kó mẹ́ẹ̀ solution kẹrin ẹ̀ka nínú ni ẹ̀ka nínú ni ẹlẹ́kẹ̀fà ìkìbáàlù alallahi wal ikhlasi lahu wá fèsì ọlọ́run sámú bó lè yẹn ti fèsì ọlọ́run sámú gbogbo ń tọ́ba sí pátá ó rí i pé bọ́lọ̀ ń ti fẹ́ kó o ṣe ló ń ṣe bọ́ọ̀ba jẹun ó jẹ bọ́lọ̀ ń ti fẹ́ kó o jẹ bọ́ọ̀ba mumi ó mu bọ́lọ̀ ń ti fẹ́ kó o mu tọ́ọ̀ba fẹ́ mi ó fẹ́ bọ́lọ̀ ń ti fẹ́ kó fẹ́ bọ́ọ̀ kọ̀bìn ọkọ̀ bọ́ọ̀lọ̀ ti ní ọkọ̀bìn bọ́ọ̀ fẹ́rẹ̀ yàn ọ̀fẹ́ nítorí ọlọ́run bọ́ọ̀ báyẹn jà ọ̀bàjà nítorí ọlọ́run bọ́ọ̀ wẹ̀wù ọwọ́ bọ́ọ̀lọ̀ ti ní ọwọ́ bóòrìn òrìn bọ́ọ̀lọ̀ ti ní òrìn ọkọ̀jú sọ̀rọ̀ lódìndí ọ̀ máa wá ṣe nítorí pọ́lọ̀ ní ṣe ó di mélòó ẹlẹ́ẹ̀keje ìwọ gan fúnra rẹ ẹ̀ṣẹ̀ ọmọ túbánú ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ torí pé bọ́ọ̀ bá túbánú ẹ̀ṣẹ̀ bẹ́sẹ̀ òun bá ṣe dédé ntọ́lọ́n fẹ́ fi bọ́ wí ọ̀tọ́ sọ pípa ọwọ́ òun lọ́tẹ̀ ọ́ ìwọ gan fúnra rẹ ọmọ túbá nínú àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ bọ́ bá ṣẹ̀ṣẹ̀ kékeré ọ́ sáré múra sí táwọ́bà tó bá ṣẹ̀ṣẹ̀ kínkínní báyìí ọ́ sáré ọlọ́run fìdíjì ọlọ́run fìdíjì ọlọ́run fìdíjì ọlọ́run fìdíjì tó o bá yìí ti tọrọ àfiríjì bọ́lọ̀ ń bá wẹ̀sẹ̀ òun tó bá fi bá ọ wí ọ̀tọ́ wàá sọ pé ọwọ́ òun ṣe kí ni ọwọ́ òun tẹ̀ ọ́ bọ́yọ̀ ọ̀sẹ̀ lọ́hùn lọ́nà míì tọ́lọ́hún wá rí i pé bàbí tóun ó ṣe fún ọ ni pé kí mọ́tò rẹ ó ní ásídẹ́ǹtì bí mọ́tò ń bá wá lásìdẹ́ǹtì ọ̀tọ̀ ni a ọwọ́ tẹ̀ bí mọ́tò rẹ̀ lọ́jà mu ọlọ́run ní ti ń ṣe kíni ní ń bọ̀ wí ló fi jágbẹ́ni tó bá ti lọ́ta tó pọ̀ nínú tí ó múra sí tí ọmọ ṣe táwọn bàjẹ́ kan yóò máa tó ọpẹ́ lọ́nà dákun fèrè jìn mí má dán mi wò ọlọ́run fèrè jìn mí ọlọ́run bá ti lè fèrè jìn táwọn èèyàn fúyẹ́ ó di mélòó jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹjọ asọ́dakọ́tù wọlé ẹ̀sán ni mẹ́ amkẹ́nà wò ọmọ wa sì sàrà mo lọ́dọ̀ afa mi kan jẹ́ òní afa mi ń sọ fún mi pé ọlẹ́ni tí ń bá ń ṣe sàárà ò ṣe é sàṣì ẹni tí ń bá ń ṣe sàárà kò ṣe ni ó ní pé sàárà òun ó ti dúró nídùú ọmọ ogun ọ̀ ń sàṣì báyìí dé sàárà ni ó fi rí ọ̀rọ̀ padà sí ọ. ọba tí mo pọ láwọn tí ń lára rẹ tọpọ ó jẹ sàárà rẹ ó ṣe kí ni ó máa ṣe sàárà gbogbo àsìkò sàárà oúnjẹ sàárà aṣọ. So wọn fi fáwọn yẹn lóúnjẹ máa fáwọn yẹn lásọ máa fún wọn lówó ẹni tí ń sunkún máa rẹ lẹkún ẹni ọba bùkátà wa tipa rẹ bá ka bukata rẹ sàárà ò ní já lọ́wọ́ rẹ bọ́tà bá ti pọ̀ sàárà ní ó ṣe kíni mélòó ọ ẹni tí ọlọ́run gan tún sọ tán ó tún sọ pé sòrò ṣe ọlọ́run sọ tán òun náà tó wá sọ pé ṣe kíni ó ṣe ọmọ ojú ṣe ni pé ọmọ pa náà bínú pẹ̀lú kọ́ máa bùn ní nǹkan èèyàn ti ọ pé ó tún wá lónìí ò ní padà wálé yìí ti ń bọ̀ ó sọ pé ó tún wá bàbá rẹ bó ti ṣe ń lẹ̀ yìí náà nù ìwọ náà tún gbé mọ́tò baba ọ̀ràn jẹ́ ogun tọ̀ twenty thousand ní ilé yín tẹ̀ ń gbé yọ̀ ọ̀dà tó àbáyín tán kọ́ ìfẹ́ lọ́kọ́lẹ̀ bàbá rẹ tó kọ́ tèmi a kọ̀ ná ẹ̀yin lẹ́gbọ́n bàbá wa yín sì ń lérí fún ọ kó o ní délé dáadáa èèyàn tó ṣètò pé ó ṣètò bí o ti bàtì ẹ ọ̀gánáìsì ọmọ àlọ́ ṣe dáadáa sí ẹgbọ́n tọ́lọ̀ ń sọ ọlọ́ni wàlá tẹ́sítẹ̀ wílẹ̀ hasanatu wàlá sẹ́yìá dáadáa taburu yẹ sọ̀kanna dáadáa jaburu lọ idfa billati iya ahsan iwo ṣe dáadáa fa ida idha alladhi baynaka wa baynahu adawa wa ṣe dáadáa ẹni tí láàrin ìwọ pẹ̀lú ẹ̀ tọ́ọ̀tà ti ń gbóná girigiri wà láàrin yín wá bẹ́ẹ̀ nìyẹn lò ka annahu waliyun hamim bí ẹni pẹ́ nìyẹn lọ́rẹ́ ayò rẹ ẹni tí ń bínú rẹ wọ́n yẹ́ mọ̀ pọ́ta rẹ ni. Ah, ọlọ́run wá ní kọ́ ọba lò bí ẹni pé ọ̀rẹ́ ààyò rẹ lẹ́nìyẹn ọlọ́run wá ní wàá máa yúlà kọ́ ha ẹnìkan ò ní lè ṣe ń ta wíhun ilà lẹ́dí iná sọ́bàrù àfàwọn tó bá ní sùúrù wàá máa yúlà kọ́ ha ẹnìkan ò ní lè ṣe ilà dù àfẹnitọ́ bá ní lọ́ọ̀kì tó tóbi àbí òṣòro ṣe èèyàn ti ń lé ọkì tó fẹ́ pa ọ́ tó wá bọ́ kọ́ máa lọ sí dáadáa sí àmọ́ bàbá rọ́jú ṣèyí wọn ọwọ́ tẹ̀ ẹ́ tọ́lọ́ lọ́wọ́n ní júwe nákàlí kan fún yàn kéèyàn ó ṣe kọ́ mọ́ jẹ́ nákàlí kan lélẹ́yìí àbí nákàlí kọ́ ni ẹ bá mọ̀ tó ma nákàlí nákàlí kan ni ó di mélòó jẹ́ mọ́ ó di mẹ́sàn-án ẹlẹ́kẹ̀wá at-tawhidul khalisu lillah ó wá jákèjá rẹ̀ ó yanjú bákìí bá yanjú ọwọ́ tẹ̀ ọ́ o bá yanjú ọwọ́ ò ní tẹ̀ ọ́ at-tawhidul khalisu lillah. ìmánì rẹ pẹ̀lú ọlọ́run àkídà ọ ní mú nǹkan mímọ́ ọlọ́run bọ́ ọba ti mú nǹkan mímọ́ ní tí wọ́n máa sọ ń parẹ́ ọ ní mọ̀ wọ́n ni ọ òun gan lóògùn jàrọ̀ mi lọ kí ni lò wọ́n ní kí ni kò lóògùn bo tani ìyẹn ń bá gbogbo wa sàṣì sàṣì sàṣì kọ̀ọ̀ràn òun náà ti ń ó ọgọ sí ọtẹ ń dì í tó sì di pé tó níyẹn Allahu akbar àwọn èèyàn ibi wọn mọ ni wọn ń sọ máa. bẹ́ẹ̀ ni ibi wọn mọ ni wọn ń sọ ma wọn sì wáá yẹ̀yẹ́ ọlọ́run wọn wáá gbọ́lá fún oògùn àtàwọn aládàáda tí wọn bá kí wọn gbọ́lá fún pé kò sí ntọ́lọ̀ ń lè ṣe àfi kó sóògùn yẹn ṣe inna lillahi bí imáni rẹ bá yẹnjú wà láyọ̀ ọlọ́run ó dúró tiọ̀ mẹ́wàá òun lèèyàn máa ń ṣe tipa ìfi ṣe kínni tọ solution kanu ọwọ́ akẹni pátíká àwọn míì bẹ tọwọ́ ti tẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni ọwọ́ àwọn onílára ṣe kínní wọ́n ti dẹ ẹlòmíì mọ́lẹ̀ lérí bẹ́ẹ̀dì ẹlòmíì mo bẹ́ẹ̀ nìkan sunkún níjọ́ kan mo ń wo báyìí omi dẹ̀ ń bọ́ lójú mi mo ń bọ̀ láti Egypt Murtala airport mo land e, ẹnìyẹn náà jọ ìwà ní Egypt fine boy gbogbo èjì rẹ̀ gbọ́dọ̀ kọjá twenty three twenty four tọ́ba tuntun bẹ́ẹ̀ tọrọ ọmọ ọlá ni àwa àjọ jáde ní airport àjọ gba báàgì wa àjọ ń jáde báwọn èèyàn tèmi ti wá pàdé mi airport làwọn èèyàn tiẹ̀ náà wá sí kínni sẹ́ẹ̀rí arákùnrin yẹn ń jáde báyìí tó fojú ka àwọn èèyàn rẹ̀ báyìí ọkàn bẹ̀rẹ̀ sí fasọ yamá rẹ̀ lánìí. àbúrò ń pẹ́ à bọ́dá mi bọ́dá mi látọ̀dún kẹsàn-án bọ́dá mi látọ̀dún kẹsàn-án bọ́dá mi ìyá ń pẹ́ kí leléyìí ẹgbàá mi yankun yẹ gbà mí yankun bọ́ọ̀sì tuntun ni wọ́n gbé àti àwọn àfẹ́fẹ́ àtàwọn ẹbí kọ̀ọ̀kan tó tẹ̀lé wọn wàláyé wọ́n ń di lápálẹ́sẹ̀ kan tó kì bọ́nu bọ́ọ̀sì ni ọdún mẹ́sàn-án ló ti kún lu ìjọ tí ó wọ̀lú wọn pàdé ó sì ya wèrè ẹ̀ ń pàwọn yìí wọn ọwọ́ ti tẹ̀ àbọ̀wọ́ tẹ̀ àdáwò ti dé ẹni ọwọ́ bá ti tẹ̀ báwọn tiẹ̀ náà ní solution o ẹlòmíín wà nílé ọkọ̀ ọdún mẹ́wàá kọ̀ gbọ́ kó ọ̀gbọ́ kó ọkùnrin míì látàárọ̀ dalẹ́ kọ̀ látàárọ̀ tílẹ̀ bá jí lábájí wá fi dalẹ́ ọba ló ń jẹ kán gbé kalẹ̀ kò lè rí mi gbé kalẹ̀ mọ́ lójúmọ́ ni wọ́n ń bu pé gbẹgbẹ́ rẹ ní ṣiṣẹ́ ní ríṣe ìwọ́ kan ń ṣe ní oríṣe ẹlòmíì ti jẹ́yàn kò jẹ́yàn mọ́ ẹlòmíì ó ti ríṣe kò ríṣe mọ́ ẹlòmíì ti wà lérí bẹ́ẹ̀ látàrí mẹ́yọ́dún eríṣiríṣi ni ẹlòmíì etí rẹ̀ gbọ́rọ̀ mọ́ kí ọ̀ gbọ́n kankan mọ́ ẹlòmíì ń wo báyìí ni kò rí kò rí wa nǹkan wo báyìí náà ni ni wọ́n sì dé hospital wọn ni gbogbo ojú rẹ̀ bó ti yẹ kọ́ wa náà ni náà lọ́wọ́ eríṣiríṣi ni ẹlòmíì bí bá ti ń kùn kájọ ní ọmọ ṣe kí ni sírù tẹ̀fúríkì ni wọ́n ṣe fẹ́lẹ́ yìí sírù tẹ̀fúríkì bọ́bá sàyànjọ wọ́n ṣe kí ni yóò tún sàwọn jọ wọ́n ṣe kí ni bí ọba tún múra ìyàwó tukọ̀ bó tuntun ká sẹ́rù tẹ̀fúríkì ni wọ́n ń pè yìí hùn sẹ́rù tẹ̀fúríkì ni wọ́n ń pè yìí hùn gbogbo nǹkan báwọn bí ti ń dààmú kálukú ní gbogbo ẹni tọ́wọ́ bá ti wá tẹ̀ lọ́nà kan sí kejì tiẹ̀ náà ní solution ẹni ọwọ́ bá ti tẹ̀ solution tiẹ̀ la fẹ́ kà yìí sẹ́rí bọ́lọ̀mbà ti wá dán ọ wò al-isabatu bil-hasadi ti kọlù ọ ti tẹ̀ ọ solution wà fún o solution wà fún ọ àkọ́kọ́ solution tó wà fún ọ ni pé ọmọ wa lọ lè ṣe àdúà ọmọ lọ lè ṣàdúà ọmọ lọ lè ṣàdúà àdúà táwa ń sọ fún ọ yìí òun ni sẹ̀rí àsìlámù ń pè ní rúkìá kí mo ní wọ́n ń pè jẹ́mọ́ òun ni wọ́n ń pè ní rúkìá níta ń pè ní rúkìá yìí lábẹ́ sẹ̀rí ọlọ́run ó sí méjì ìkan ju ìkan lọ à ń pe rúkìá kan ní arúkìyàtú bilkitaaba à ń pe rúkìá mi ní bil bilkiraa ṣé rúkìá bilkiraa òun lèyí tá à ń kà sí yẹn létí alihamudulilayi àwọn àmìra wa wáyé àyín àmìra ọ̀ràn ti bí ọdún mẹ́ta sẹ́yìn irú àyẹ̀yàn kan bẹ́ẹ̀ ń bẹ tọwọ́ tẹ̀ labawa ní tìkáfù yé àyín ọwọ́ ti tẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ wọn ní tìkáfù ní bandago tìkáfù rú nǹkan kan àwọn kì í mọ́lẹ̀ wọ́n ṣerú kíyà fún araba àlìjẹ̀nu lára ẹ̀ bá sára lára ẹ̀ bá túká rúkìá yìí náà wọ́n ṣe fún àmìlá wa ń bẹ̀ ń jọ́nà ẹ bẹ́ẹ̀ kọ́ àmìlá masalasi náà láti kì í mọ̀lẹ́ pé ah ọ̀dà bẹ́ẹ̀ ń parí jẹ̀nu ti sásáré léyìí wọ́n ti ẹran jìnnà sí o ti fẹ́ ya wèrè ẹ mú wa ọmọdé àṣẹ rúkìá fún àjẹ̀nu jáde lọ́lọ́ tiẹ̀ labajọ́ ń ṣe é ti káfọ́ lọ. ọ̀pọ̀lọpọ̀ yẹn náà wọ́n ti gbé wá sọ́dọ̀ àwọn àfa wọ́n ti ṣe rúkìá fún wọ́n ti bọ́m̀bì ti ń ṣe wọ́n. rúkìá tó bìlí kìrá wọ́n gbà létí mú bí etí ọ̀tún báyìí wọ́n máa wọ́n máa ka wọ́n máa ka wọ́n máa ka àwọn tá à ń ka yín kárí ẹ̀ ń bẹ̀ fún yín kò sásìrì nínú Islam ẹ bá ti wá gbọ́ díẹ̀ ẹ lọ bá àwọn afáyín wọ́n ju èyókù fún yín mo sì fàsìkò yìí pé gbogbo àfa súnà pátápátá gbogbo ẹ̀yin àfa súnà ẹ dìde ẹ lọ ṣiṣẹ́ rúkìá nǹkan ń sàlìwù mọ̀ yìí nǹkan ń ṣe àwọn àlìwù tí ń tẹ̀lé yìí nǹkan ń ṣe wọ́n bẹ́ẹ̀ bá dìde kẹ́ fi ẹ̀sìn gbà wọ́n lẹ̀ kẹ́ fi súnà gbà wọ́n lẹ̀ kẹfìrú kí àgbà wọn lẹ wọn wọ bi tí ọyẹ wọn wọ ọlọwọ bí yín wọn nà bi tí ọyẹ kí wọn ná torí sòrò ní kọlù yẹn kọ́ máa wòran gbogbo ẹni ìṣòro bá kọlù láyé ntí ọmọ wa ní kíni tọ́ba wa lọ́nà ẹ̀tọ́ tí ò rí yọ gbogbo ni wọ̀ pé a ìní kú sí délé ẹ̀ẹ́n ṣé ẹ lélẹ̀ yọ wò sàn kó wò bá yìí tán àtúbá ẹ bá dé wọ́n ṣe yóò ní ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ yẹn afa sunna ọba dìde ẹ̀yin tẹ̀sìn yé tẹ̀ bá dìde bí yaba ń jẹ àlùmọ̀ bí ti ń jẹ wọ́n yìí táwọn onílára ń ṣe wọ́n bí wọ́n ti ń ṣe wọ́n yìí táwọn àlejò ńlá làṣẹ wọn tẹ́ wá ń wòran ọlọ́run obì yín o torí pa nàbí wa Muhammad wa ma arsalnaka illa ramatan aràn ọkọ wa jẹ́ kẹfàyé ni ẹ jẹ́ ń sọ̀kan fún yín arábìnrin kan wá bá nàbí Muhammad ó ní ya Rasulallah ọmọ mi rèé ó ti dọmọ ọdún mẹ́rin. kò lè sọ̀rọ̀ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ báńtí ń ru káàkiri tá à ń fún lóúnjẹ náà ní Rasulullahi ní gbé súnmọ́ bí wọ́n gbé súnmọ́ ànábì ṣàdúrà fún ọ ṣàdúrà fún la ẹnu rẹ̀ ọ bẹ́tọ́ sí i Rasulullahi ní máa gbé lọ nígbà tí ọ̀dọ́dún tí ó tẹ̀lé arábìnrin yẹn wá ṣe ájì ní Mínà ọ wá fọmọ yẹn lọ́wọ́ ní ya Rasulallah ọmọ tẹ́ ṣàdúrà fún ó ti ń o yín ti ń gbápá yín ti ń gbẹ́sẹ̀ o kọ́dà yín ti ń jẹun ọmọ náà sì mú búrẹ́dì lọ́wọ́ rúkìá àwọn ànábì òfin pamọ́ ń bẹnu tíra dì sí i gbogbo rúkìá òun bẹnu tíra ànábì òfin pamọ́ ẹ̀yin afẹ́ dìde ẹ mọ́ ẹ̀yin afẹ́ asúnà ẹ mọ́ àwọn èèyàn ràn nǹkan ń sa àwọn èèyàn lù ú àwọn èèyàn rojọ́ wọn ké ilé ń gbóná ọ̀nà ń gbóná ibi iṣẹ́ ń dàrú àwọn tó jẹ́ ò jẹ́ èèyàn mọ́ ẹlòmíì kò rọ́ ọmọ bí tó yẹ pé àwọn jinnu àwọn síírù àwọn hasada àwọn ni wọ́n dìde sí. àwọn sàbí ànábì ìjọ wọn lọ sílùú kan tí wọ́n sọ fáwọn èèyàn bẹ̀ pé ẹ̀bùn wa ló ń ṣe wá lálejò táwọn ará abẹ́ làwọn ò ṣe wọ́n lálejò ejò padà san baálẹ̀ ìlú nígbà ejò san gbogbo ọgbẹ́ tí wọ́n dá ni wọ́n dá sóró ejò oró ejò ọlọ́ wọ́n padà gbé baálẹ̀ wádùn àwọn sàbí ànábì pé tọ̀ kí ọgbẹ́ wọlé yín dá lu yín bẹ́jọba sàn yàn àwọn sábẹ́ anabi ní ìjì àlùlà náà ju lákìlẹ̀ fún ababa yẹn ju ẹ̀ wọn là á fún yín léwúrẹ́ kan àwọn sábẹ́ anabi padà pé ní tí nǹkan san wọ́n wọ mọ́ra wọ́n ṣàdúrà fún wọ́n ń ṣàdúrà fún tán báyìí oró ejò jáde ara tù lọ́ba sùn lọ ẹ̀yin àfàṣe òsì lọ́dọ̀ yín mọ́ni àbí ntọ́ka àbí ìmọ̀nì tá a fi kà ní òsì mọ́ tọ́ba sẹ́kù ti ìmọ̀nì ẹ̀jẹ̀ tọ́jú ìmọ̀nì wa tọ́ba sẹ́kù ti ìmọ̀nì ni ó fi máa rí bó ti yẹ orí káwa ní ó ṣe kí ni ká tọ́jú ìmọ̀nì wa torí ẹ̀rú yìí torí gbẹ̀yìn ní al-ulama'u warathatul anbiya àwọn sàábé yanjú rú ẹ̀ anabi yanjú ẹ̀ àwọn sàábé yanjú ẹ̀ ó yẹ ká wà fáàlì umma náà ká lè máa ṣe kínní ká lè máa yanjú ẹ̀ torí pé àwọn alájogún àwọn anabi yìí ẹ dákun ẹni ọwọ́ bá tẹ̀ báwọn bó ni ó ti gbéṣẹ́ gbẹ́ni bá ní bírò lọ́wọ́ máa kọ́ àkọ́kọ́ ẹ bá fẹ́ ka rúkìá fatia lẹ́kọ̀ọ́ka ẹ bá ka fatia kan ẹ kà á yàtọ̀ kùrìsí yìí o bẹ́ẹ̀ bá kà á tán mọ̀ ń gé kúkúkú ni tẹ́ bá kà á tán ẹ wá ka ìgbẹ̀yìn suratul baqara lillahi ma fi samawati ma fi al-ard wa in tubdu ma fi anfusikum yuhasibukum bihi Allah ẹ fi lè ma yẹ amana rasul ẹ bá kan lẹ bẹ́ẹ̀ ẹ bá ka yìí nìtàn ẹ wá ka kul huwallahu ahad birabil falak birabin nas ẹ b'a ka ye nin tan suratul jinn ẹ kàn bẹ suratul rahman ẹ kàn bẹ lillahi ma fi samawati wa fil ardi in tubdu ma fi anfusikum ẹ ka yun na ẹ ma àwọn bíi ti ka bíi ti ń kọ ẹ bíi ti ń sọ̀n ẹ ma kọ àmọ́ kó lè kílíà sí yín ẹ lọ kọ́ ọkọ tíra yìí mo dáko ẹ̀ náà bíi tafsiri ń jò ní asọ́rìmù libatar asọ́rìmù alibatar wọ́n ta káàkiri mo sọ́ ọ́ náà ń jò english ẹ wà yorùbá ẹ wà lárúbáwá rẹ wà gbogbo ẹni tí n bá ń ṣe súnà gbọ́dọ̀ nílé gbogbo orúkíyà àrùn kọ̀ọ̀kan ti wà ń bẹ bí ti rúkíyà ti jẹ́ nù ṣe rúkíyà ti mo júwe yìí mo dúró báwọn bẹ́ẹ̀ bá ti ra tíra wọn bí ọba wa yí ọ ìmáàmù àdúgbò yín àáfà àdúgbò yín tọ́ba jẹ́ ní eré tọ́fọ ara ro súnà tọ́jà àlù súnà bọ́ọ̀ bá ti mú tíra lọ́dọ̀ rẹ̀ ó ṣe kí ni ó ti máa yọ yanjú ẹ̀ fún ọ bọ́ọ̀ bá ti mú dọ́wọ́ tó máa yanjú ẹ̀ fún ọ ṣẹ́wárì tí mo wí tí mo ní káka yìí òun là ń pè ní arukiyatu bilkiraa ọwọ́ àkú arukiyatu bilkitaaba rukiyata àmọ́ hàn èwo ni rukiyata hàn òun ni wọ́n ń pè ní hàǹtú rukiyata hàn ni wọ́n ń pè ní hàǹtú sẹ́ẹ̀rí arábìnrin kan ó dẹ́rì ìkúnlẹ̀ àti bímọ wa nílá wọ́n lọ lè bá Abdullah ibn abbas radiyallahu ta'ala abdullahi ibn abbas ní ẹ hàn kaba yẹ hàn kaba ẹ fọ fún kó mú wọn dẹ lọ hàn kan yẹn wọn dẹ fọ wọn sì ń gbé fóbìnrin yẹn mú báyìí dé ọmọ segin ni ọmọ sọ̀kalẹ̀ ni èyàn hàn tumu pẹ̀lú májẹ̀mú tọ́ba hàn tu ọ hàn àlùkùránì bí wọ́n ti sọ̀kalẹ̀ ò ní bùn lójú ò ní hàn aládìtì o ní hàn láfọ́jú kọ̀fọ́jú o ní hàn lárọ kùránì ọ̀rọ̀ o ní hàn ládìtì kùránì òdìtì kò sì ní gàárì bẹ́ẹ̀ ni ò lélùbọ́ ọ̀hàn ọ̀hàn kẹ́mẹ̀ nuzil bí wọ́n ṣe kí ni. sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àwọn àdìsí ń bẹ tẹ̀yìn hàn irú bisimilayi arki nafsi min kulli shay'in شر كل نفس الله يشفيني اللهم داويني بدوائك واشفني بشفائك واغنني بفضلك عمن سواك اللهم رب الناس اديب الباس واشفي انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما بسم الله الذي لا يضر مع اسمه شيء فلا دولة في السماء والسميع العليم gbogbo àwọn nǹkan báwọn èèyàn hàn mu àmọ́ àhàn bí wọ́n ṣe kí ni kò sí ládàdí iye pa rẹ bá ká ní èyí ń là ń pè ní arukiyatu bilkitaba tẹ́bà lọ́nu fatiwa afawa alimam ibn ibn taymiya rahimahullah nígbà tí ń sọ̀rọ̀ rukiya bilkitaba tí ń sọ̀rọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀yàn bá lóyún tó bá ìkúnlẹ̀ tó fẹ́ bímọ tó pẹ́ kó tó bímọ ó ní àmọ́ hàn fún pé innahum yarawnahu ba'ida wa narahu qariba kíni kalamu yalbathu illa ashiya eh? ka annahum yawma yarawnaha. لم يلبثوا إلا أشية أو دعاها بسم الله العلي العظيم بسم الله رب العرش الكريم إنهم يرون ولنا قريبا bati han wiun ibi tó ti gbé ni bisimilahi aliyu aladim bisimilahi rabbil arshil karim innahum yarawna u ba'ida wa nara u qariba ka annahum yawma yarawnaha lam yalbathu illa ashiyatan aw duhaha bẹ́ẹ̀ bá ti hàn báwọn ẹ̀ hàn tipa yín bá ká ẹ̀ fọ̀ ẹni tó dérí ìkúnlẹ̀ tí ń rọbí lọ́wọ́ tí ọ̀rọ̀ ma bí ẹ̀ fún mu Ibnu Taymiya ní làkọ́díjà rabu náà wà àdìrakì náà wò ha kàdà Ibnu Taymiya la ti lò àsìbà bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ nù àwọn tí wọ́n ń fara tì sí súnà tí wọ́n ń gbégi lé gbogbo hàntú mistake ni àwọn kan bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n ń fara tì sí súnà tí wọ́n wá gbogbo pé kò sí gbogbo níjà pé kò sí rárá kò sí rárá kọ́ èmi ò ọ̀tọ̀ nìyíwò Abubakari radiyallahu ta'ala anhu kì í lóògùn kì í ṣe nǹkan kan ó sì sáyé ó sì ráyé ṣe bí wọn náà bá wọn kó ní lo nǹkan kan ò ní mu ọ̀n tó ò ní sàdúrà máa ń sáyé ọlọ́run lè pé orí ṣe èyí wọn ò túmọ̀ pé káwá rí i pé ńbẹ́ ńbẹ́ káwá yọ kù ní ẹni tí ò ní bùkátà sí wà súná ó sì gbége àfáwa Salih Al-Uthaymin wọn bí wọn lè rí pé bàbá wa nígbà tá a lọ kí wọn níjọ́ kan ìkan náà àwọn tó wá láti sèkà ọ bèrè pé bàbá wa áfíríkà làwa ti wá àwọn afa wa láfíríkà àwọn àmà hàntú bàbá wa kílẹ̀ rí sí bàbá ni a hàntú yìí hàn àwa náà bá àwọn aṣíwájú wa nílùú yìí tí wọ́n hàn òsèmí wọn làwa náà bá àwọn aṣíwájú wa nílùú yìí tí wọ́n ń ṣe kínní tí wọ́n hàn ó ní tí ọba ti ṣírk ibùntẹ́mi àwa ní àwọn òfin tó de rúkìá bílíkìlá à òfin ìwúnà ló de rúkìá bilkitaba òfin tó de rúkìá tá a fẹnu kà òfin òun náà ló de rúkìá tá a hàn sí wàhálà òfin wo ló de rúkìá ẹnjẹ rúkìá tá kà á ń tẹ̀kú na mina alukur'an tá a bá kà rúkìá fún alukur'an ni ó jẹ awo mina adikar awel adiya sariya àbí kọ́ jẹ́ azikaru àbí kọ́ jẹ́ àwọn àdó àti sariya mu wa òdìmẹ́ni bẹ́ẹ̀ bá kà fún yàn ntẹ́ kànú bá hàn fún yàn segin ni ntẹ́ hàn òdìmẹ́ni. ẹlẹ́ẹ̀kejì àǹtẹ̀kùnà bíi lisani arabi bẹ́ẹ̀ bá han rúkìá àbẹ́ẹ̀ka rúkìá yóò jẹ́ èdè lárúbáwá kò ní èdè lu yín bẹ́ẹ̀ dè lu yín bá ti wọ̀ ẹ̀bọ̀ lu yín ó sì wọ̀ ọ́ ẹlẹ́ẹ̀kẹta an yà àtàkìdá annaha sábàbùn wàlọ́hu wà mu'athir ẹni tí ń ka rúkìyà fún yàn kó gbà pé rúkìyà tó ń kà yẹn àdúrà tó ń ṣe yẹn sábàbí lásán ni ọlọ́run ni ó jẹ́ ọ́ sẹ́ẹ́. kọ́mọ́ gbà àǹtú tó fẹ́ fún yàn àdúrà tó fẹ́ ṣe fún mọ́gbà kóhun lónìí tí ó ṣe gbà pọ́lọ́hun ni ó ṣe ti ẹ̀fẹ́ kò ṣe ó di mélòó ẹlẹ́ẹ̀kẹrin Allah ya tẹ́mídà alẹ́ ìhà èèyàn gbọ́dọ̀ gbára lé rúkìá yẹn pé ah, wọ́n ti ṣe rúkìá ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ti fún mi hàn àdúrà gbọ́dọ̀ gbà rárá wa ala Allahi falyatawakkalil mu'minun tá a bá pè yẹn mu'mini ọlọ́run ni ó gbára lé ọba wọlọ́run ó lè lo àdúrà òun ní sábàbí tọ́ba sì wo lè má ṣe kí ni ó lè má lò ó lè mú kò sí ní tó ṣe tọ́ ẹlẹ́ẹ̀karùn-ún aláyẹ̀kúnà rọ́ọ̀kì min alẹ́ ṣàwádà ẹni tí ó ṣe rúkìá fún yẹn ò ní jẹ́ babaláwo tí ń ṣe iṣẹ́ awo èyí tí ń jó tí ń lọ lílọ tí ń ṣe wọ́nàwọ́nà òun kí ó ṣe rúkìá fún yẹn tọ́lá jẹ̀nu ti kó sóhun náà la kò ní jẹ́ ẹni tí ń ṣe wọ́nàwọ́nà wọ́n ti ń ṣe sáwásà tí ń ṣiṣẹ́ ẹbọ ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́bọ rádaràda kò ní jẹ́ ní ṣiṣẹ́ bọ yóò jẹ́ ní tí pé alukuran ló ṣe kíni ló dún ní mọ́ òun ni ó ṣe rúkìá fún yàn ẹlòmíín náà ń ṣiṣẹ́ bọ́ tó ń ṣe rúkìá ń bọ́ ló ti jọra wọn yóò ṣe rúkìá fa títí kò ní ní lápá ẹ dákun jẹ̀mọ́ ẹ̀yin àfa wa súnà ẹ̀yin àfẹ́ ẹ̀sìn tẹ́ ẹ gbéṣẹ́ ẹ̀sìn dání èyí tá a fi ń lo iṣẹ́ ẹbọ dáhùn èèyàn lóhùn ẹ bá jẹ́ a máa lo iṣẹ́ súnà ká dáhùn èèyàn lóhùn káwọn èèyàn ó ní bùkátà kí wọ́n ní àdánwò kí wọ́n ní pírọ́blẹ́mù ètò ọlọ́run lérí àwọn èèyàn ni kí wọ́n máa wá solúsàn káàkiri ọ̀dọ̀ àwọn àáfàá ẹ̀sìn náà wọ́n fẹ́ẹ́ wá sí pé tàbá lọ́dọ̀ àwọn àáfàá wọn ò ní sọ wá di ẹlẹ́bọ káwọn àáfàá náà wá gbìyànjú káwá dìfẹ́lọ́pù ọ̀nà tíṣẹ̀rí àmúwá yìí káyé ti àwọn èèyàn síbi ẹbọ ó dáa jù ká máa tì wọ́n síbi ẹbọ lọ. gbẹni tí ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin ọ̀rọ̀ rúkìá kò kéré bẹ́ẹ̀ ni kò sì fúyẹ́ rúkìá bẹ́ẹ̀ kìtàbà wà mo fi rin lẹ̀ rukiya bil qira'a wà wọn fi nílẹ̀ ṣùgbọ́n lágbára jura wọn lọ arukiya tu bil qira'a kàkà òun ló dáa jù ẹlẹ́ẹ̀kejì tí ẹni yẹn ọba lè kà fún rẹ̀ kàkà fún ó di mélòó ó di méjì kọ́ wa lè kà fún rẹ̀ a lè kà fún a wà á kà sómi fún ó di mélòó kọ́ wa lè kà fún rẹ̀ a lè kà fún a lè kà sómi fún ìgbà wọn ló tó kàn hàn tú ló tó kàn ká ṣe kí ni di mélòó. ó di mẹ́rin bó ti tò tẹ̀lé ra wọn lábẹ́ ṣẹ̀ríà nù báwọn àfẹ́sìn ti tù mẹ́rẹ̀ẹ̀rin ló sì dáa kò sí ìta lónú mẹ́rẹ̀ẹ̀rin tí ọba ṣẹ̀rí ọlọ́run ọba àlekè ọlámu náà ẹni tó ti kó sọ́wọ́ ọ̀nà tí ó mo ti kọ̀nà rókè abẹ́ẹ̀kọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kó sọ́wọ́ tán ọwọ́ ń jàjàgbara ọ̀fẹ́ bọ́ ọ máa ṣe adhkaru sabahi wal masa àdúrà àrọ̀lẹ́ àdúrà yìí àti àti kọ́ àti ha masalasi yìí gbogbo ẹni tí ó bá ní lọ́wọ́ kó lọ lè ra ìwé kan tí a ń pè ní sitadeli abẹ́ẹ̀kọ́ ẹ lọ́ọ́ ra ọ wa ń bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń ṣe kọ̀ ọ̀mọ̀ pé nìkan ń sàṣìhun Islam Muslim òun náà wọ́n ń pè ní sitadeli two hundred two fifty one fifty one ta àti ha adarí lọ́fẹ̀ẹ́ masalasi láì má yé gbà chairman wa kọ́ lóun jọ́ da fún wọn yẹn bá ti kó jáde gbogbo yín náà láha fún tọ ó di méjì ẹ̀ẹ̀kẹta ẹni ọwọ́ bá ti tẹ̀ kọlọ lè ṣe sùúrù kọlọ ńlọdọ̀ wò kọ́mọ́gbà pé ní ń ṣe kọ́gbà kọlọ ń lo ẹnìyẹn ń sábàbí láti dán kọ́ máa lọ bẹ lọ́hùn ó di mẹ́ta ẹ̀rí yẹn bá ti bẹ̀rẹ̀ sí ṣe báwọn ti ń ṣàdúrà ti ń bẹ lọ́hùn ọba àlekè ọlá yóò mú solúsàn wá bá onítọ̀hún ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run máa fi ẹlòmíì ṣe kóńgẹ́ tí ó mọ irú aburú tí wọ́n ṣe sóhun lápèjúwe bóyá wọ́n sà tí wọ́n lọ fi síbi kan kọ́dà báwọn afábá ṣe rúkìá ń gbà mí àwọn àlìjẹnú rẹ̀ máa sọ̀rọ̀ pé tí ń ṣe lágbájá tẹ̀ ń ṣe rúkìá fún yìí o ibi báyìí ni wọ́n fi sí ẹ lọ túbẹ̀ ẹ bá nǹkan ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fi lè mọ̀ tí wọ́n sà sóhun wọ́n lọ kì í bọ̀bì kan bóyá bí àrò wọn bò mọ́ báyà bí òkúta wọn bọ báyà wọn mú lọ ní odò solution ni bí kọ́ lọ bẹ̀ kọ́ lọ tún ní wọn nù solution ti yàn fi bọ́m̀bẹ̀ nù ló fi jásí pé bẹ́ẹ̀ bá ń rìn lọ bẹ́ẹ̀ bá ti di kinní kan rúgúdú tí wọ́n kàn má gi àbí wọ́n gbé síbi àrò ẹnìkan ni wọ́n fi kọ́ bẹ̀ wọn ìrànlọ́wọ́ tẹ̀ ẹ́ ṣe fún ẹ mú kinní wọn ẹ ṣe kinní ẹ̀ ń tu báyìí ọlọ́run ó dúlẹ̀ ń bí ọba wà ní. wọ́n ti yàn fi bọ́m̀bẹ̀ nù.